Odùduwà Republic àdúrà òmìnira adé. mo kí gbogbo ẹ̀yin àgbààgbà àti gbogbo aláàtò tí ó wà ní ìdí gbígbé àṣà àti ìṣe ọmọ kóòtù òjíire bí lárugẹ ní pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ takuntakun tí à ń rí àti ní abẹ́lẹ̀ kí orílẹ̀-èdè Odùduwà ìyẹn Odùduwà Republic lè dúró ṣeun gan ni ọlọ́dún tó mọ àrè á dì í mú àwọn alálẹ̀ á kí yín lẹ́yìn olódùmarè á gbogbo àṣẹ tẹ̀dùmarè. ẹ jẹ́ kí gbogbo wa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gbígbé orílẹ̀-èdè Odùduwà kalẹ̀ orílẹ̀-èdè Odùduwà ní ìrètí tí a ní gẹ́gẹ́ bí ìran Yorùbá láti dé ibi tí ọkàn wa ń fẹ́ bí a bá wo ìyà tí ó ti ń jẹ àwa ìran Yorùbá bọ̀ látẹ̀yìn a ó rí i wípé ìyà yìí pọ̀ tó bẹ́ẹ̀ sí à ń gbé ìgbé ayé ẹrú ní orílẹ̀-èdè tí a pè ní tiwa kò sí àǹfààní tí ó péye láti dé ibi àṣẹ ní orílẹ̀-èdè tí a pè ní tiwa yìí ikú ìyà ikú àìsí ìpakúpa ni wọ́n ń pa àwa ọmọ Yorùbá tí ó bá ń fi òtítọ́ inú ṣe iṣẹ́ rẹ̀ ǹjẹ́ ó dára kí ọmọ ẹlẹ́ran kí ó máa jẹgun ṣé ó dára bí kí ọmọ aláṣọ kí ó máa wọ àkísà ǹjẹ́ ó sunwọ̀n kí ọmọ onílé kí ó máa gbé ẹ̀yìn odi ẹ jẹ́ kí a rò ó kí a má bàa fi ohun tí a fẹ́ jẹ bà ohun tí a fẹ́ jẹ́ jẹ́ kí a má ta ara wa dànù kí iṣẹ́ àwọn baba ńlá wa tí ó ti lọ ó má bàa parun kí ìran wa tí ó ń bọ̀ lẹ́yìn kí ó lè máa sọ nípa tiwa wípé a ìwọ̀n tí a lè ṣe kí a ti ara wa ṣe òṣùṣù ọwọ̀ kí a dira wa mú nítorí pé àìkọ́wọ́rìn ejò ní jẹ́ ọmọ ejò níyà bí ọ̀ka bá ṣáájú tí sèbé tẹ̀lé tí paramọ́lẹ̀ àti òjòlá ń wọ́ ruru tẹ̀lé wọn lẹ́yìn kò ní sí ẹ̀dá kan tí ó lè fi igi na ọmọ ejò kankan pa láàrin wọn. ìṣẹ̀dá yorùbá ni ó dára jù nínú ìwà àti ìṣe yorùbá ní àpọ́nlé bẹ́ẹ̀ ni wọ́n ń bọ̀wọ̀ fún àgbà ìṣẹ̀dá tí ó ní ààtò ni ìṣẹ̀dá tí Elédùà fi Yorùbá ṣe bí ọkùnrin bá jí ní òwúrọ̀ ní ilẹ̀ kóòtù òjíire adọ̀bálẹ̀ gbaraja a kí àwọn òbí rẹ̀ bẹ́ẹ̀ ni bí ọmọbìnrin bá jí a fi orókún méjèèjì kúnlẹ̀ a kí àwọn òbí rẹ̀ àṣà tí ó wuyì ní àṣà wa ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìdí ètò yìí kí Odùduwà Republic kó lè dúró mò ń bẹ̀ yín ní orúkọ Olódùn tó máa rè mò ń bẹ̀ yín ní orúkọ àwọn baba ńlá wa tí wọ́n ti ṣiṣẹ́ takuntakun ṣáájú wa ẹ jẹ́ kí a fi inú kan ṣe ẹ má jẹ́ kí a gba ìbọ̀dẹ̀ ti ara wa ẹ má jẹ́ kí a fi àyè sílẹ̀ fún alamí láàrin wa mo wá fẹ́ sọ ọ́ báyìí wípé tí a bá wá rí ẹnikẹ́ni nínú ìgbìmọ̀ yìí tí ó fẹ́ gba àbọ̀dè tí ọmọ Yorùbá tàbí tí ó ń ṣe ojú àwọn ọ̀tá nínú ìgbìmọ̀ dídá Odùduwà Republic sílẹ̀ kírú ẹni báyìí ó rí ìjà Ṣàngó ẹ máa pé àṣẹ. àṣẹ. kí ó rí ìjà Ṣànpọ̀nná ẹ pé àṣẹ. àṣẹ. kí ó rí ti Ọbàtálá. ọ̀dàrà onílé oríta ẹgbẹ́ àṣẹ. àṣẹ. ẹ jẹ́ ká fi inú kan ṣe ẹ jẹ́ ká jìjà yìí tọkàntọkàn kí àwọn alálẹ̀ kó lè fi gbogbo ọwọ́ sí i kí wọ́n lè fi gbogbo ọkàn wọn sí i kí wọ́n lè bá wa rin ìrìn àjò náà láṣẹ Elédùmarè. orílẹ̀-èdè mi á dúró rí ìyá ayé ti pọ̀jù Ojúlówó republic àdúrà òmìnira adé orílẹ̀-èdè mi àdúrà sórí ìyá ayé ti pọ̀jù Ojúlówó republic àdúrà òmìnira adé. yes kẹ mo kí yín ẹ káàbọ̀ bí ẹ ṣe ń darapọ̀ mọ́ mi ní àkókò yìí yàà mo kí yín ẹ kú ilé ẹ kú iṣẹ́ látàárọ̀ òdi òdùn bí o mo kí yín ẹ̀yin èèyàn wa tí ẹ bá ṣe ń wọlé ẹ máa bá wa pín àwọn ètò yẹn síta bó tilẹ̀ jẹ́ pé mi ò gbé notification jáde láti sọ pé bóyá mo fẹ́ jáde ṣùgbọ́n mo máa ń sọ fún yín pé anytime tí mo bá ti rí anything tí n bá fẹ́ sọ ni máa jáde kò pọn dandan pé ìgbà tí n bá fẹ́ jáde kan àbí nǹkan kan ó kàn lè wù mí gbà mí kí n kàn déédéé jáde you know ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kò gba pé ká máa bára wa ṣeré ọwọ́ ìwọ ni pé kò wà pé lórí ìkànnì tá wà yìí make sure pé òun òun join mi òun darapọ̀ mọ́ mi every time tí a bá ti ń jáde bẹ́ bá dẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ̀ ní darapọ̀ mọ́ bànújẹ́ ẹni darapọ̀ mọ́ wàhálà ìdààmú ẹni darapọ̀ mẹ́kún ẹni darapọ̀ mọ́ ṣe é àìrójú àráyè kò ní wọlé tọ̀ yín wá lágbára ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní ìró ayọ̀ náà la máa máa gbọ́ síra wa a ní kàndàmú a dẹ̀ ní mọ̀fọ́ mu a ní mọ̀fọ́ gbogbo ohun tó tinú wa jáde bẹ́ẹ̀ dẹ̀ ló ṣe máa rí bó bá ṣe ń darapọ̀ mọ́ mi wọ́n bá mi ṣá ètò yẹn hmm. ẹ ṣe gan God bless you ọ̀tọ̀ làdúrà tàárọ̀ tó ń talẹ́ ọ̀tọ̀ létí gbogbo ìgbà tí a máa máa gbà ẹ jẹ́ kí tí a bá ṣe ń darapọ̀ tí ìwọ bá ṣe ń wọlé máa ṣe ètò yẹn o èmi máa ń sọ fún yín pé tí ìwọ bá ṣe ń bá wa pín ètò yẹn síta ni àwọn torí pé a ti sọ fún so many times because I don't like to repeating it mo ò fẹ́ kí n máa tún sọ ìdí ni wípé wọ́n ti tọwọ́ bọ ohun tá à ń ṣe wọn ò fẹ́ kí òun wá jáde ẹ mọ̀ pé gbogbo ọ̀nà ni wọ́n ti gbà gbogbo ìyànjú ni wọ́n ti gbà láti rí dájú wípé wọ́n sọ̀tọ̀ pẹnu wa ṣùgbọ́n wọ́n rí wípé alágídí pa àní gbọ́ bẹ́ẹ̀ ọmọ yorùbá ló ń ṣe o fáàtì òdodo rẹ fẹ́ gbọ́ kì í ṣe gọ́ọ̀mẹ̀ntì o àwọn ọmọ yorùbá gangan tán tó wà ní ìjàngbara ṣùgbọ́n tó jẹ́ pé àwọn ń bá gọ́ọ̀mẹ̀ntì ṣiṣẹ́ tọ́lá àti máa ń sọ̀rọ̀ jù àti máa ń béèbú jù torí pé tí n bá wà nú àwọn mítìn mi tí n bá kàn ń gbọ́ àwọn ọ̀rọ̀ mi orí mi á máa wò pé kí ló dé ṣé lórí n tó wà ńlẹ̀ náà wọn máa lẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé ibi tó ń kálukú wọn belong sí nìyẹn wọn ń ṣe ọmọ yorùbá ṣùgbọ́n wọn fara pé ọmọ yorùbá àwọn ni wọn láwọn fẹ́ máa advice wọn àwọn tó jẹ́ pé gbà tí wọn wá láwọn gan tó ń bú ìjọba àwọn ń bú ìjọba ṣùgbọ́n ìjọba ò ní mọ̀ pa àwọn ń bú àwọn tá ń la àwọn tó fẹ́ máa correct ẹ̀ sórí nǹkan tó fẹ́ ṣe ọmọ bá mi ṣí ààrẹ dákun bá ń dá ta bá mọ da kínní ta gbogbo ìgbà tèmi bá ti sọ̀rọ̀ mọ bá ń dá ta táàbà máa pariwo lé wọn lórí táàbà máa sọ̀rọ̀ sọ fẹ́ gbọ́ ìnùmẹ àwọn tó pé ìnùmẹ ni wọn ta ló gbọ́ wọn àwa tá à ń pariwo igan tán pè lọmọkọmọ igan àwa gan àwa gan ò bá wọn jiyàn pé àdá àwa gan mọ explain tẹ mo mọ pé n dá ògo ni fọ́lọ́run lókè ọ̀run jàre ògo ni fún bàbá ògo ni fún ọmọ ògo ni fún olúwa Ọlọ́run mímọ́ bí ó ti wà ní àtètè kọ́ṣe ló ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ́ ẹ̀kún àmì tí olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀lé sẹ́yìn nítorí tó fìdí rẹ̀ sẹ́yìn lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn ìsọmita ní yóò gorí òkè olúwa lọ ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti ẹ̀yẹ funfun ẹni tí kò gbọ́kànlé sókè sáà tó kò sì fi búrẹ̀ tán òun ni yóò rí ìbùkún pà lọ́wọ́ ọlọ́run dodo lọ́wọ́ ọlọ́run ìgbàlà rẹ̀ èyí ni ìran àwọn tí ń sin àfẹ́rẹ́ rẹ̀ tí ń sin àfẹ́rẹ́ ọlọ́run jákọ́bù ẹ gbé orí yín sókè ẹ̀yin nìkan sì gbé sókè ẹ̀yin ilẹ̀kùn ẹ̀rẹ́ kí ọba ògo kó wọnú lé wá ta ni ọba ògo yìí olúwa ọlọ́run àwọn ọmọ ogun òun náà ni ọba ògo olúwa ṣé ọlọ́run àgbẹ̀ ọ̀gá tó mú wa padà wá sórí ìkànnì lẹ́nìí àkọ́dá ayé àṣẹ̀dá ọ̀run gbogbo ìdílé jésì ọmọ mèrì ọlọ́wọ́ gbogbo tí ń yọ ọmọ ẹ̀ nínú ọ̀fìn olúwa ṣé o ayàn ológun àgbẹ̀ ọ̀gá o ọba àwọn ọba yàn ológo olúwa àwọn olúwa ẹ o ọba tó dá wa sí tó ní pé ká tún máa bẹ òun náà la kọ́ dá yóò láṣẹ̀dá ọ̀run òun lọ́ba tó ń gbọ́ tiwa tó yẹ pé nígbàkigbà tí àwa bá ti ń déwájú rẹ̀ ó máa ń gbọ́ tiwa ní ìgbà gbogbo òun lọ́ba tó nífẹ̀ẹ́ wa dénú òun lọ́ba tó mọ̀ wá òun lọ́ba tó mọ̀ wá òun lọ́lọ́run alágbára òun lọ́lọ́run tó níyìn lọ́dọ̀ bá mi máa pín ètò yẹn tó bá ṣe ń darapọ̀ mọ́ mi máa bá mi ṣá ètò yẹn síta tó bá ṣe ń darapọ̀ mọ́ mi tó bá ṣe ń darapọ̀ mọ́ mi ò ní darapọ̀ mọ́ bànújẹ́ ò ní darapọ̀ mẹ́kún àdúrà wa máa gbà lẹ́ni o ire àti àánú ló dẹ̀ máa jẹ́ tiwa ogun ò ní kóran ẹ kò ní kó ẹ lọ lágbára ọba tó sílẹ̀kọ̀ ọjọ́ òní ọlọ́run àṣẹ. ó ṣe àyè ọpẹ́ yọ òun a máa dúpẹ́ o àyè ọpẹ́ padà yọ fún wa àyè ọpẹ́ máa máa yọ fún wa ní ní gbogbo ìgbà tí àwa bá ti ń ké pé yóò mọ̀ dá wa lò ní gbogbo ìgbà tí àwa bá ti ń yìn lógo ló máa máa jẹ́ tiwa a wà lórí ìkànnì Tenny ọmọ ológo wa lọ́wọ́lọ́wọ́ mo dẹ̀ tún wà lórí Tenny ọmọ ológo lórí YouTube ẹ darapọ̀ mọ́ mi nílẹ̀ ẹ um, ṣe gan wọ́n ní. tí a bá wọlé tí a bá kágò ń gbà mí a máa ń dẹran àmúso àgùntàn tó wọlé tí ò kágò ńkọ wàlẹ́ ò máa ń dẹran àmúwọlé yá mo kí yín ẹ̀yin àgbà mo kẹ́yìn bàbá àtẹ̀yìn màmá wa mo kẹ́yìn ọkùnrin àti obìnrin mo kó nílé mo kálejò mo kí gbogbo yín pápátá níbi tí ẹ ti ń gbóhùn tẹni ọmọ ológo lọ́wọ́lọ́wọ́ mo kí yín ẹ kú rọ̀lẹ́ o ẹ kú dédé àkókò yìí mo rí yín o Ayọ̀délé mo kí yín Olúwọlé ẹ̀yáwá Adérónkẹ́ orí adẹ́tù mo kí yín ayọ̀délé àdùnní mo kí yín tèmítọ́pẹ́ mo kí yín mo kí gbogbo yín riskat badmus mo kí yín sam mo kí gbogbo yín pátá bọ́láńlé uh, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi bí ẹ ṣe ń darapọ̀ mọ́ mi ní wákàtí àti ọ̀wọ̀ yìí oh, mo ń bọ̀ mo ń bọ̀ wá mo ń bọ̀ mo fẹ́ mo ń bọ̀ wá o mo ń bọ̀ wá ẹ jẹ́ kí n máa play kínní yìí lọ. my dear, the fact that you're mm. alive is a wonderful thing. Please, so oh, you guys should not be offended. I have some few questions that I want us to discuss. Today I won't be talking alone, please. I'm ready to read all your comments because it's like I'm in a different world. So to be sure that I'm living in the same world that every one of you is living, I want to be clear on certain issues. They said the livability of a living being is his ability to react with other living things You know that it's only white people that non-living things used to live. Like we have living stone, Tiger Wood, George Bush. Taku, please, I'm serious. So, Emma, má bínú, mo ti padà dé. Bí ẹ Emma, ṣe ń wọlé, ẹ máa bá mi pín ètò yẹn síta. Ọwọ́ tẹ bá dẹ̀ fi ń ṣíà ètò me ẹ ní fọwọ́ náà gba lẹ́tà àbànújẹ́. Ẹ bá ṣe ń bá mi lọ́fẹ̀ẹ́ tẹ̀ ń láìkè, ẹ thank you oh, kí ni mo gbé délé ni mo sọ pé gọ́ọ̀mẹ̀ntì federal government of Nigeria why are you deceiving yourself and why are you deceiving us oh, deceiving ó máa ó jẹ́ ìtumọ̀ nǹkan tó jẹ́ pé tí wọ́n bá ń bíi pé à ń tan ènìyàn jọ mọ bá mi láìkè e tó mọ bá ń lọ́fẹ̀ẹ́ e, kí a máa tan ènìyàn ṣùgbọ́n bá a ṣe wá ń tan ènìyàn yẹn kí a wá máa kó jẹ́ pé nítorí interest ti tara wa nítorí selfish interest ti tara wa ká máa fi tan àwọn ọ̀pọ̀lọpọ̀ orí àtọ̀pọ̀lọpọ̀ ènìyàn ká wá rò pé ohun tẹ́ ẹ lò irọ́ tẹ́ ẹ ti pa fún àwọn ènìyàn láti ìgbà òye wé láti ìgbẹ̀yìn wá láti ẹ̀yìn wá kó wá kẹ́ wá rò wípé irọ́ yẹn náà o ó sì tún máa máa jẹ lọ rápítà mo kí yẹn káàbọ̀ kẹ́ wá rò pé bóyá bí irọ́ tẹ́ ẹ ń pa yẹn a tún máa máa kọ̀ntínú láti máa jẹrọ lọ irọ́ tẹ̀ ń pa lọ́dọọdún torí pé àwọn àwọn ẹ̀dá kan wà láyé tó jẹ́ pé ó máa ń dùn mí fún wọn tó jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n bá parọ́ tí wọ́n bá ti ń parọ́ fún wọn bẹ́ẹ̀lẹ̀ bá dé àparọ́ wọn á ti jẹrọ́ bí tọ̀hún bá dé wọn àparọ́ wọn á jẹrọ́ irọ́ tó ń pa fún yín lọ́dún mẹ́rin mẹ́rin tí wọ́n bá ń wọlé wọn á láwọn máa ṣe títí àwọn máa somi àwọn máa ṣe gbá ṣùgbọ́n still náà wọn ò ṣe nǹkan kan ṣé irọ́ yẹn náà ẹ tún fẹ́ jókòó sí ọmọ Yorùbá irú irọ́ yẹn lẹ́yìn tó wò wípé ó yẹ kẹ́ ẹ jókòó pa sí kẹ́ ẹ máa wò pé ó yẹ kí kẹ́ ẹ mú kẹ́ ẹ jókòó pa nípa irọ́ yẹn irọ́ yẹn ló yẹ kẹ́ ẹ jókòó tì lọ́rùn ìjọba Muhammadu Buhari irọ́ tó pa pa pa tí ò jẹ́ káyé èrè ò dáa rárá mọ́ tó fi di pé wọ́n sọ ọ́ di ghost ó mọ̀ pẹ́ẹ́dà tí ò bá lè sọ̀rọ̀ kí láǹfààní ìgbéyàwó ẹ̀ ń tanra yín ni nàá tíwọ́ àtìyàwó ẹ bá jáde ẹ mọ̀ ṣe fọ́tò fún wa mọ́ ìwọ àtìyàwó rẹ kí ni tí kì í bá ṣe pé ẹ̀yin ọmọ yorùbá ẹ̀yin ọmọ nàìjíríà kan wà tó jẹ́ pé ó máa ń dùn mí fi tẹ́ máa ń rò tọ̀rọ̀ lẹ́ẹ̀kí lè sọ nígbà mi ẹ máa ń rò ti tọ̀rọ̀ but ẹ ní lè sọ kí ló tẹ ń dara yín láàmú òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni pé ẹ ti ń gbọ́ wípé buhari ò sí lórí àpèrè mọ́ kò possible kí buhari wà ní ibẹ̀ kíyàwó relocate lọ sí dubai ìwọ tó lágbádá àti ní pásítọ̀tì bẹ̀nẹ̀ débi tó máa ní ti Ghana téwọ̀ ló máa lọ sí Dubai ìyàwó kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà odidi ìyàwó ààrẹ orílẹ̀‐èdè ó fi ìlú lẹ̀ ó kó lọ sílùú bòmí ó kó lọ sílùú bòmí kò dúró nílé pẹ̀lú ọkọ tó bá wálé gan òun àtọkọ rò lè jọ sínú ibì kankan náà ẹ̀dẹ̀ sọ pé Buhari wà láyé ẹ̀dẹ̀ sì ń sọ pé tọkọ tìyàwó ni wọ́n ẹ̀dẹ̀ sí sọ wípé Muhammadu Buhari wà láyé kírètẹ̀ ń tan aráàlú tẹ́ fi ń pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí Buhari kọ́ ló wà níbẹ̀ ìdí nìyẹn tẹ́ fi ń si ọ̀pọ̀lọpọ̀ léṣe tẹ́ fi ń pa ọ̀pọ̀lọpọ̀ lára tẹ́ fi ń pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tẹ́ fi ń dẹ̀mí àwọn ènìyàn légbodò jọ tó bá ṣe ń wọlé mọ́ bá mi ṣí ètò yẹn olú ọmọ mo kì í yẹn káàbọ̀ Rachel ìwọ̀nba tó bá wo ètò mi ọgbọ́n wà nú ẹ̀ mi ń ṣàyè sọ̀rọ̀ kò sí èlé tó máa gbọ́nú ètò tèmi bá ń sọ ọgbọ́n máa jáde wàá rọ́gbọ́n wàá rẹ̀ kọ̀ọ̀kan bẹ̀ so wàá bẹ́tà kó jókòó kó farabalẹ̀ kó máa wò ó kó máa mélè tó bá jẹ́ tiẹ̀ kó ronú torí pé ọdún ọdún twenty twenty one ló ti ń parí lọ ẹ̀ a máa mú twenty twenty two ẹ mọ́ gbàgbé pé àwọn àwọn Taliban Nigerian Taliban wọ́n ń sọ fún pé àwọn ti ní ní táwọn fi máa fóòtì àwọn àwọn ti ní forty million fóòtì àwọn ìbò àwọn ti bá yín kakuléètì ẹ̀ wọ́n ti bá yín ṣe wọ́n dẹ̀ ti láwọn ti mọ ẹni táwọn máa gbé bò àwọn lé lọ́wọ́ bẹ́ẹ̀ bá ṣe wọ́n ní gbogbo wọ́n ní àwọn máa wò bóyá ojú ayé àwọn lè fi máa wọlé wọ́n ti plan gbogbo nǹkan tán fẹ́ sílẹ̀ tó o bá wá ronú dáadáa tó o ro làákàyè dáadáa tó o bá kó sí páńpẹ́ tó o kó sí páńpẹ́ tó o járe nísìn gbogbo àgbáyé ló mọ̀ wípé kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti mọ̀ àwọn gómìnà kan wà tó jẹ́ pé wọ́n mọ̀ pé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí kò nítumọ̀ mọ́ bẹ́ẹ̀ làwọn àwọn ènìyàn àwọn ògbóǹtarìgì èèyàn ṣùgbọ́n wọ́n ń wò wá níbi tá à ń lọ tí wò bá wá ṣe é kó o mú kókó bó ṣe yẹ kó o mú bó ṣe mú láti ilẹ̀ wá báwo ni sì fẹ́ support yín báwo ni sì fẹ́ bá yín lọ ọ̀pọ̀lọpọ̀ làwọn tó gọ sẹ́gbẹ́ kan yàtọ̀ sáwọn tán máa ń ṣépè fún yín pé ẹ̀ nígbàlẹ̀ yín o tí wọ́n lọ tí wọ́n bọ̀ but àwọn ọ̀jọ̀gbọ́n kan wà tí wọ́n ń bá wa lọ lójoojúmọ́ táwọn gan gbádùn bá a ṣe ń fún wọn yìí ṣùgbọ́n torí pé wọ́n ń wo bá a ṣe ń lọ bá a ṣe ń lọ yìí nígbà tí wọ́n bá wá níwọ̀ gbaṣẹ́ burúkú ju pé kó o máa háàkì gbogbo àkáǹtì àwọn èèyàn kó o máa flag gbogbo page àwọn ènìyàn nítorí pé wọ́n ń sòtọ́rọ̀ àti kó lẹ́rú jẹ́ ń sọ kinní kan fún ẹ tó o bá sọ́ra twenty twenty two ó máa di ìnira fún yín torí ọdún twenty twenty two yẹn ó máa gbóná jẹjẹ ṣùgbọ́n mi fẹ́ kí twenty twenty two kò gbóná mọ́ ẹ nígbà tí Buhari tó lò ní ìyàwó tíyàwó relocate lọ sí Dubai ọmọ ń ṣe ìyàwó Buhari gan ò lè sí níbẹ̀ débi tíyàwó wọn á mú fọ́tóṣọ́ọ̀bù wọn wá ń jọ ẹrẹ mọ́ra wọn láàrin nínú fọ́tóṣọ́ọ̀bù kan tí mo ti ẹ̀rí nígbà tí Yusuf ń ṣe ìgbéyàwó mo rí Aisha Buhari ọ̀tọ̀ ló jókòó sí ìrírú ẹ̀rí láyé nínú fídíò mi tèmi tiẹ̀ rí nìyẹn wípé Buhari wà níbẹ̀ pẹ̀lú àwọn Ọ̀ṣínbàjò Buhari àtàwọn Ọ̀ṣínbàjò náà jókòó Aisha àti àwọn ọ̀rẹ́ rẹ̀ jókòó but àwọn tó mú ìyàwó wọn dání bóyá àwọn sẹ́nẹ́tọ̀ nǹkankan ẹ̀ńkálùkù jókòó tíyàwó tiẹ̀ báwo ni Buhari ṣe máa jókòó lọ́tọ̀ọ̀tọ̀ ṣe bí bàbá ìyàwó àti ìyá ìyàwó máa dún lójú kan ni ọ̀tọ̀ọ̀tọ̀ náà jókòó sí mi ò rírú ẹ̀rí ẹ̀dẹ̀ sọ pé Buhari wà láyé ẹ̀dẹ̀ jẹ́ kí wọ́n máa tàn yín sínú oko ẹrú kò sí àǹfààní nǹkan kan wọ́n ti sọ gbogbo àwọn ọmọ dìdàkudà tán àwọn ọmọ di yọwọ́ ẹ̀ tó bá ń gbọ́ yọwọ́ àwọn tó ń yọ fóònù nínú àpò àwọn ènìyàn àwọn ọmọ di àwọn ọmọ tó pẹ́ wọn náà yọ fóònù wọ́n máa máa yọ fóònù nínú àpò wọ́n yọ pọ́ọ̀sì kiri ṣé iṣẹ́ lè wà lórílẹ̀‐èdè nàìjíríà káwọn ọmọ máa jalè ká yusuf ibrahim nígbà tó lóun ṣe ìgbéyàwó bó ní yusuf ti rí owó ibo ló ti rí owó sún ẹ̀yin gómìnà yẹn ní owó ẹ̀yin senators yẹn ní owó gbogbo ẹ̀yin house of assembly yẹn house of rep gbogbo yín pátápátá ní owó lọ́wọ́ tẹ́ ẹ lè dá láti fi ṣe ìgbéyàwó fún ọmọ Yusuf fún Yusuf ọmọ Buhari tó fi di wípé fóònù tẹ́ ẹ rà fún wọn àwọn fóònù tó wọ six hundred thousand naira iPhone twelve six hundred thousand plus bẹ́ẹ̀ dẹ̀ ní iPad tó jẹ́ pé wọ́n tó customize ẹni ní iPad Apple ni o tí wọ́n customize gbogbo ẹ̀ àìmọye a lot of gifts tí wọ́n fún wọn wọ́n fún wọn ní ipad pẹ̀lú iphone tí wọ́n fún gbogbo àwọn guest tó wà ń bẹ̀ yẹn gbogbo àwọn àlejò tó wá síbẹ̀ yẹn wọ́n lé bódà mi ì lè sọ wọn lè káyé èrò tó wà ń bẹ̀ yẹn tí wọ́n bá lé ní three thousand wọ́n á wọ four thousand ẹ̀rá dúdú bí tí wọ́n wà ní ẹ̀rá dúdú bí tí wọ́n wà ní ẹ wá ní wípé àwọn èèyàn ti wọnú oko ẹrú tipẹ́ báwo làwọn ọmọ tí wọ́n jìyà tí wọ́n ka ìwé àwọn ọmọ tí wọ́n jẹ ìyà tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ tó jẹ́ pé ojoojúmọ́ lẹ́lòmíì fi ń ṣiṣẹ́ ṣùgbọ́n kò rí nǹkan fowó ìṣe nígbà tí àwọn ènìyàn bá ń jẹ ìyà tí wọ́n ń ṣiṣẹ́ ní àárù tí wọ́n ń gba àárù lọ́sàtòru oko bírí sọ pé lẹ́lòmíì fi ṣiṣẹ́ ṣiṣẹ́ ẹlòmíì ń ta gálà ta pure water ní odò kó tó lè tọ́mọ níléèwé kò rí ipad lò débi tó máa rí iphone twelve lò àfàwọn tó bá ń ṣe yàwúyàwú náà lè láwọn ní iphone lọ́wọ́ kódà tó o bá jóbìnrin ajẹ́pọ̀ olóṣó tó mú standing ló jẹ́ bá mi máa pín ètò yìí ò ní rógun àgbákò láyé ẹ̀ ṣàlàkọ́ god bless you ọlásùbòmí kéèsì oríyọmí mo kí yín thank you olúwafẹ́mi florence ọmọ jésù thank you tó bá ṣe ń wọlé mọ bá mi kéèsì oríyọmí kò ní dáa fún ẹ òfò àti àdánù ló máa ṣe ó yá lọ sùn má wọrí oorun ayọ̀ lọ sùn o ṣùgbọ́n bọ́ ọ ṣe wáyìí ọ ò ní ọ ò ní wá pé má wọrí you are block ó yá lọ́sùn lọ́sùn lọ́sùn èmi ò ní time o ò lè máa gbà ó yá ire o bye bye yìí o ọ ò ní délé pé láyọ̀ àtàlàáfíà ẹ bá ṣe wọlé máa bá mi ṣe ètò yẹn dáadáa ó ti lọ rèé ó ti lọ rèé sunu ṣáláńgá ìgbẹ́ ní òjẹ́ tílé òní ó fi mọ́ kò ní gbádùn ṣùgbọ́n èmi ń sọ fún ẹ wọn ní kàn máa stop láti spreading fake news ẹ dẹ́kun ṣe fake news ni fake news tí gbogbo ayé gbé pé wọ́n ń pín ipad àti iphone ṣe fake news ni stop calling me fake news ọ̀dẹ̀ ni ẹ tán bá ń wá ọ̀dẹ̀ dẹ̀dẹ̀ mú ìwọ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ ló ń jẹ́ nànà mú torí tó o bá jẹ́ nànà mú tó o jẹ́ ọ̀dẹ̀ tó o jẹ́ òpònú ojú ẹ̀ fọ́ ẹ wo ẹlòkọ́pítà tí wọ́n gbé lọ síbi ìgbéyàwó lásán ohun tó fi mú ọ̀gá àwọn Taliban ìyẹn Gumi Sheikh Gumi tó fi blast wọn pé gbogbo àwọn àwọn yàtọ̀ sí báńdíìtì tó ní gbogbo àwọn politics yẹn wọn yàtọ̀ sí báńdíìtì ẹ̀yin lẹ ń fọ sábà bí ìjọ kejì kan ni wọ́n lọ sí akademi yìí ti jẹ́ iléèwé tí wọ́n lọ bọ́ọ̀sì bẹ̀ tán pa èèyàn méjì tí wọ́n tún kidnap lọ́nbẹ̀ tán pa èèyàn kan tán tún kidnap àwọn méjì bẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ronú wọn á máa sòótọ́ ọ̀rọ̀ fún yín stop calling me who is this i will block you off don't worry tó bá pè mí padà blocking ni tó bá pè mí padà máa block ẹ e. i will block you off torí o ti rí mi lórí ètò ilé yìí ni mo wà látàárọ̀ lẹ́nu tẹ́ ẹ pè ìgbà tẹ́ bá rí pé nìyẹn ń ṣiṣẹ́ lọ́wọ́ lẹ máa fi call disturb ẹ and kò dẹ̀ sí nǹkan tẹ́ fẹ́ sọ náà kò sí nǹkan tẹ́ fẹ́ sọ ẹ kàn máa fi phone distract ni and if you are calling me again i will block you off mi ò ní nǹkan tí mo fẹ́ gbọ́ lọ́wọ́ yín so don't call me if you call me i will block you ó tún wá ṣe ṣe ó tún kọ̀ mí ní fídíò kọ̀ tó fẹ́ kí n block ẹ ni ó ń pè mí ó ń pè mí ní fídíò kọ̀ ẹ má pè mí mọ́ jẹ́ kí n ṣe iṣẹ́ mi tán tó bá mọ̀ pé fẹ́ sọ̀rọ̀ tí bá ṣe tí mo ẹ̀ tán máa pè yín padà please don't call me now please. nígbà tí ènìyàn tí wọ́n nílé ẹ wo àwọn títì mo rí àwọn títì kan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀rù Ọlọ́run bà mí ẹ dẹ̀ ní pé ká má sọ̀rọ̀ mọ́ ìjọba Nàìjíríà ní pé ká shut up ká má gbin wọ́n ní ká dákẹ́ gbogbo títì tó bá jẹyàn jẹ ti ṣe wọn ò ní lè ṣe torí pé wọn ò fẹ́ gbọ́rọ̀ lẹ́nu yín gbogbo títì ló ti bàjẹ́ gbogbo títì ló ti di kòtò a dẹ̀ ti rí pé ẹ̀ ní ṣe mo dẹ̀ mọ̀ wípé kì í ṣe Buhari nìkan bẹ́ẹ̀ ni private jet private jet helicopter gbogbo ẹ̀ ẹ mọ mú ìtọ́ bá correct nínú gbogbo ẹ̀ ẹ lè yí mi lórí helicopter private jet àní ẹ mú ìtọ́ bá correct ń bẹ̀ ẹ mọye private jet tó wà ń bẹ̀ yẹn ni jet tó wà ń bẹ̀ yẹn lé ní one thousand plus ibo náà ti rówó ìlú dẹ̀ ti bàjẹ́ ìlú ò dá mọ́ wọ́n ní one is about fifty million dollar fifty million dollar ní private jet ẹyọ kọ̀ọ̀kan irú fifty million dollars yẹn ṣé tí wọ́n bá fi ṣe àwọn iléeṣẹ́ tí wọ́n dá àwọn iléeṣẹ́ sílẹ̀ sílùú kọ̀ọ̀kan tó o bá jí ọba tàbí gómìnà ní stéètì títí ẹ tó o bá dá àwọn iléeṣẹ́ ńláńlá síbẹ̀ gbogbo àwọn yúùtì tí wọ́n sọra wọn di yọwọ́ lẹ́ni tí wọ́n ń yọ owó tó ń yọ pọ́ọ̀sì nínú àpò àwọn ènìyàn wọ́n á rí nǹkan máa mú lọlé ṣùgbọ́n ilẹ̀ balẹ̀ ayé àwọn ọmọ jẹ́ tí ọmọ máa máa sọ pé bóun ṣe ń yọ owó ní ojú dẹ̀ máa ń gbà mí tí ngbà tí mo rí kan lé nìí tí ọmọ yẹn ń yọ pọ́ọ̀sì nínú àpò àwọn ènìyàn ó ń yọ pọ́ọ̀sì ó dẹ̀ ó tún yọ fóònù ó ní fóònù mẹ́rin ló máa ń jí lójúmọ́ ẹ wá rí ọlọ́pàá ò ráwọn tí wọ́n ń kó owó jẹ ò rí ọba mú ò rí gọ́vnà mú àwọn olè tí wọ́n ń pawó yín sápò ẹ ráwọn boko haram yín ẹ mú wọn àwọn ọmọ ọlọ́mọlẹ́wálẹ̀ mú kan yọ fóònù ṣé tẹ́ ẹ bá provide oúnjẹ fún wọn tí ẹ bá provide iṣẹ́ fún wọn ṣé wọn ò dòlè àwọn yẹn lẹ́mú lẹ́mọ̀ sọ pé ẹran lẹ́wọ̀n àbí àwọn mẹ̀yún lẹ́lẹ̀ ẹran lẹ́wọ̀n Boko Haram tó ń pa odidi ènìyàn tó ń pa oríṣiríṣi tó ń dùyàn lọ́rùn ẹ mà ní wọ́n rìpẹ́ǹtì gbogbo yín ò ní lè sọ̀rọ̀ ẹ mọ̀ pé ikú ni wọ́n ń kó wá báyín lẹ́ wọ́n wá ń rìkúrùtù àwọn Boko Haram sínú iṣẹ́ sójà wọ́n ń kó wọn sínú iṣẹ́ ọlọ́pàá inú ara rẹ̀ sì àwọn sars wọ́n ń kó wọn síbẹ̀ níbi tẹ́ẹ̀tì gbà ìgbà tí Taliban bẹ̀rẹ̀ bí wọ́n ṣe ń ṣe nìyẹn gbogbo àwọn tí wọ́n wà nínú ilé ìgbìmọ̀ wọn àwọn tí wọ́n dé pé wọ́n jẹ́ tó jẹ́ pé wọ́n ti jẹ́ ọ̀daràn Taliban wọn àwọn apààyàn wọn tí wọ́n mú gbà náà báwọn náà ṣe ń recruit wọn sínú iṣẹ́ ológun nìyẹn now iṣẹ́ ológun tó wá recruit wọn nísìnyí wọ́n ti wá gba ìjọba torí pé wọ́n ti pa gbogbo gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ìsọ̀rí ìsọ̀rí ìsọ̀rí bẹ́ẹ̀ àwọn tó jí ọmọ ìlú gangan wọ́n ti pa wọ́n dànù àwọn taliban yìí nìsín wọ́n wá rìkúrùtù ara wọn síbẹ̀ wọ́n máa gbé aṣọ fún wọn máa máa jórúkọ ẹnìyẹn ó ti wá gba ìlú mọ́ wọn lọ́wọ́ nìsín mo rí fídíò tí mò ń sọ yìí tẹ bá rí àwọn ọmọ pínṣíní pínṣíní àwọn ọmọ yìí ò lè du ọmọ ọdún mẹ́jọ lọ mi ò mọ facebook lè ló lè lọ rìpọ́ọ̀tì mi ni abẹ́ tírélà ni àwọn ọmọ ìbádẹ́ pakistan abẹ́ tírélà ṣé nǹkan tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ sí àwọn ọmọ yín nìyẹn tó lórí burúkú mọ́ sàǹfààní kan wá bí ilé ṣe oní fake news ni fake news ní Afghanistan ṣe fíìmù ní Afghanistan àwọn tó wà ní ibi iṣẹ́ ìlú lílu ní lílu òtó wíwọ́ fún wọn wọ́n nà wọ́n lánàrin ni eléyìí tó bá wọnú mọ́tò tó bá gbèrò wọ́n á dá mọ́tò rẹ̀ dúró wọ́n á kó ìyà fún wọn ẹ̀ẹ́dẹ̀ gbọ́n kẹ́ ronú yín ẹ̀ẹ́ gbọ́n kẹ́ ronú tán bá sọ̀rọ̀ fún yẹn nìka móríwá ká fọ̀ràn lẹ̀ a máa máa sọ tọ̀rọ̀ fún yẹn ní tá à ń wí òdà president bó ló ti rówó iléeṣẹ́ wo ni Yusuf sí ibo ni Yusuf ti rówó ìbéèrè ni ibo ló ti rówó talent tó fún lówó so ẹ̀yin ẹ̀yin gbogbo ẹ̀yin pípù yẹn vice president náà ṣègbéyàwó fọmọ rẹ̀ gbogbo we ṣègbéyàwó fọmọ yín ibo lẹ ti rówó ibo ni Yusuf iṣẹ́ kí ni Yusuf ṣe tí Yusuf di bẹ́ẹ̀ máa máa pín fóònù níjọ́ ọjọ́ bí Yusuf ò níṣẹ́ lápá ìyàwó tó fẹ́ gan final year student ni ọmọ twenty years tí ò níṣẹ́ lápá lẹ́ ń pín adúdú gift yẹn bẹ́ẹ̀ lẹ́ ń fi yín oníyanrun bí ọlọ́bẹ̀ àwọn òtẹ́ẹ̀lì tán gbà fẹ́ nìkọ̀ọ̀kan yín tẹ àwọn tẹ́ àlejò tán bá lọ́bẹ̀ kì í ṣe àwọn hòtẹ́ẹ̀lì tó yẹ pé ẹ máa sọ wọn alẹ́ àwọn àwọn hòtẹ́ẹ̀lì dẹ̀ǹkù dẹ̀ǹkù tí bẹ́ẹ̀dì rẹ ga báyìí bí bútu aṣẹ́wó ac bẹ́ńkù rìrì ní gbogbo ẹ̀ náà lárí fídíò yín ṣé àwọn ìyẹn lè wá ní pé wọ́n fẹ́ máa fight fún yín àwọn tó jẹ́ pé gbogbo ògbà ni wọ́n ń pariwo lé yín lórí wípé kẹ́ ẹ jí lójú oorun yín ṣùgbọ́n ẹ sọ pé ẹ̀ ní gbọ́ ẹlẹ́ẹ̀ni gbà ẹ ronú ọjọ́ tẹ́ ẹ sùn tẹ́ ẹ ní jímọ́ ẹ wá máa mú àwọn èèyàn lọ́wọ́ ẹni tó ń sọ̀dá àwọn kan pẹrẹ wọn ní afẹ́nifẹ́ bí wọ́n láwọn làwọn mọ̀rọ̀ sọ jù àwọn kan kóra wọn jọ wọ́n lẹ́yìn olódo pẹ́ kàwé àwọn tí wọ́n dẹ̀ kàwé ǹjẹ́ wọ́n gbọ́ wọn ní nàìjíríà àwọn olódo yìí ọmọ tálíkà máa nìyà àwa tá a gbọ́ nǹkan kan payá yìí àwa gan là ń ni wọ́n lára ńlẹ̀ yẹn náà fi mọ̀ pé Yorùbá fẹ́ dá dúró àwọn olódò ìgànnà sọ̀tà yẹn ń gbọ́ ẹ̀yin tẹ́ ẹ jí ọ̀mọ̀wé tẹ́ ń pẹ́ ayé kí ọ̀mọ̀wé nìyí ẹ ti kàwé jù kò jẹ́ kí làákàyè yín ó pé ẹ ti gbọ́ òyìnbó jù ẹ mọ̀ pé fínrìfíntín tẹ́ ẹ̀ ń sọ gan kò ní jẹ́ kán gbọ́ yín torí òyìnbó tẹ́ ẹ̀ ń sọ àwọn tó gbóyìnbó yín àwọn gọ́ọ̀mẹ̀ntì wọn ò mọ̀ gbọ́ gọ́ọ̀mẹ̀ntì dẹ̀ ni kò ní yí lára torí pé mẹ̀kúnnù làwa ń bá fà á torí pé mẹ̀kúnnù táwa ń bá fà yẹn èdè wa la máa sọ sí wọn èdè tí wọ́n bá gbọ́ la fi ń dìú pẹ̀lú wọn torí pé mẹ̀kúnnù làwa fẹ́ bá sọ̀rọ̀ kan jákò lẹ́yìn wọn táwọn ò bá máa so èdè tá a bá ń so òyìnbó àwọn ìyá mi wà tán jẹ́ ìyá aláta àwọn ìyá elépo àwọn ìyá tó ń ta pure water lẹ́sẹ̀ títì àwọn ìyá tó wà nínú abúlé torí pé wọn gbọ́ fún ìfitì yìí la yóò ṣe mọ tẹ̀sán lẹ́nu ṣùgbọ́n àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ ọmọ oko tó gbáskì tí Yorùbá ẹnu wọn dángájíá yẹ́sẹ̀ ọmọ ológo tó gbáskì wọ́n ń gbọ́ wọn bàjẹ́ torí pé wọ́n máa fi èdè tán gbọ́ a máa fi tírìtì fọkàn fún ọ pé ẹ já kúrò lẹ́yìn àwọn ẹni burúkú yìí nígbà tí wọ́n bá sọ leave this person leave government leave this àwọn àti tó màmá dákúrò lẹ́yìn olórí burúkú èpè látó máa fi màmá ẹ dákúrò lẹ́yìn wọn wọn ẹ ṣèyàn gidi nǹkan báyìí ni wọ́n gbẹ́. government do the ọtí ṣèbó kọ́ wọn ní ronú torí wọn ní dictionary tí wọ́n máa fi bọ́ ọtúmọ̀ rẹ̀ wọn ní dictionary àwọn ò ti máa sọ ìyá gbọ́ wọ́n kò sí ẹni tí ò ní gbọ́ bẹ́ẹ̀ ni bàbá gan gbọ́ ọmọ tó bá rìn létí títì gan tí ọmọ gan bá ń wo tá à ń sọ nínú ilé ìyá rẹ̀ tí ó kàwé tí ó gbọ́ kankan máa máa gbọ́ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tó ọmọ bá ń wo n tí wọ́n bá ń sọ lẹ́nu ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn tó ń sọ lóyìnbó yẹn ọmọ rẹ̀ bá ń wo ìyá tá a fẹ́ kó gbọ́ kán mọ̀ mọ̀ róró òfò kàmọ́ kán mọ̀ mọ̀ jùdí bàlàbàlà jùdí bòlòbòlò jùdí bàlàbàlà afẹ́ kan gbọ́ ni kán mọ̀ mọ̀ lọ rè gbà nkárá kán mọ̀ mọ̀ gba ráìsì bọ̀tò òyìnbó tiẹ̀ kò ní jẹ́ kán gbọ́ nǹkan tẹ́ ẹ̀ ń sọ ẹ̀ àwọn ọmọ oko tá a gbé ìbọn yìí àwọn olódò yìí gan níjọba mọ̀ pé ọ̀rọ̀ ah, wípé tó bá yẹ pé gọ́ọ̀mẹ̀ntì nìkan ni ọ̀rọ̀ tó wà lẹ̀ táwọn aráàlú ò ti gbọ́ gọ́ọ̀mẹ̀ntì go ò ní gbé wọ́n mọ̀ pé yìí sọ pé gọ́ọ̀mẹ̀ntì lẹ́ sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ ni gọ́ọ̀mẹ̀ntì gbóyìnbó ṣùgbọ́n àwọn aráàlú la fẹ́ kó já kò lẹ́yìn wọn ìdí nìyẹn tó jẹ́ pé Yorùbá gangan ló dùn yorùbá gangan ló dùn jù yorùbá yẹn gangan la fẹ́ yorùbá yẹn gangan la máa fẹ́ máa fi wọn èdè wa yẹn la máa fi bá sí yín jẹ́ tẹ́ ẹ̀ bá gbé èdè tẹ́yìn náà gbọ́ ni èdè tá a gbọ́ la fi ń tìrìtì yín ìdí tẹ́ àlù gan fi já nìyẹn ọ̀rọ̀ pé tó bá yẹ pé èbó ni wọ́n sọ ni wọ́n á da yín wọ́n ni mọ́ tẹ́ ẹ̀ sọ gángbà mi torí pé wọn ò ní yé wọn eléyìí tí ògbé ìbò a máa wá dictionary pé kíná wí bí ṣùgbọ́n yóò bá wọn ó da gerege ní ọ̀nà mọ̀mọ́ ẹ bọ́ bí ẹ wá ń bí ṣe fẹ́ lọ gbàǹkárá ẹ má mọ̀ gbàǹkárá àǹkárá tẹ fẹ́ gbà wọn ẹ ti mọ̀ tán pò pọ̀ oògùn owó ni ẹ ògo yín bẹ́ẹ̀ bá ti ń wọ̀ báyìí tẹ́ bá ti ń làágùn sí kọ́ tó so oògùn yún lóyìnbó kọ́ tó parí ẹ̀ kó tó sa analysis lórí òyìnbó yẹn wàhálẹ̀ Yorùbá ó ti gbọ́ òun gán kọ́kọ́ bẹ̀rù pé hàn hàn ẹ́ oògùn tọ́ndà gbogbo oríṣiríṣi bọ́ bá pọ àwọn àwọn ọ̀rọ̀ kan wà tó pé Yorùbá ló dùn láti fi gbọ́ òyìnbó ò ní dùn láti fi gbọ́ ṣùgbọ́n o àwọn kan lolódo àwọn kan ní kinní kan pẹ̀lẹ́ o ọ̀mọ̀wé ọ̀rọ̀ tí yín ò kì í ṣe nítorí pé mi ò ní táìmù fún yín mi ò rí táìmù fún gbogbo yín ẹni gbogbo àwọn agitator yẹn àwa tó jẹ́ pé lódò ni wọ́n àbí torí pé aláàṣẹ collaboration pẹ̀lú yín torí pé a sọ pé gbogbo ìwà tẹ́ ń wù ó yẹ kẹ́ ẹ̀ ṣàtúnṣe restructuring kan ló a nídìí ní nàìjíríà a fẹ́ restructuring a nídìí ẹ̀ nílẹ̀ a nídìí ẹ̀ fún nàìjíríà tó bá yẹ pé fún ilẹ̀ yorùbá nígbà tá a bá break up tá a nídìí láàrin ara wa ṣùgbọ́n pé ká máa pé ká máa restructure nàìjíríà ṣé tí yín di sí ẹ̀gbọ́n tó ń ṣẹlẹ̀ ni sójú yín ṣẹlẹ̀ ní ẹ̀gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní Afghanistan ni n tí àwọn náà ṣe nìtàn fi ń dí wọn lọ́wọ́ ogun dẹ̀ wọlé tẹ́ ẹ bá rí bí wọ́n ṣe ń pa ènìyàn lójoojúmọ́ ẹlòmíín gbé ọmọ rẹ̀ báyìí fún sójà kan mọ́ bá ń gbọ́mọ lọ kò mẹ́ni tó fẹ́ gbọ́mọ fún sàgbé fún wọn pé sàmà bá mi gbọ́mọ yẹn lọ ọmọ lọmọ ọmọ gò ní mọ ìyá mọ kódà nísìn wọn tún láwọn olórin wọn ti bá àwọn olórin sìn wọn ti bá àwọn ilé òṣèré wọn níbi rẹ ni mo ti sọ fẹ́ yẹn artist actress àti artist actress àti artist pé ìdí yìí tẹ̀ ṣe jùdí bàlàbàlà jùdí bòlòbòlò pátá kan fọ́sẹ̀ kan ó ti sọ di uniform tẹ́ ń jíjọ orí burúkú lórí youtube lórí lórí instagram àánú ẹ̀ máa ṣe mí o sórí gbogbo skin yín yẹn á dìdàkudà fún ẹ ṣé bá a tún rí wàásù àìndé tó náà tún kọrin fún Bobrisky sórí gbogbo jùdí bàlàbàlà àwọn orin òfò tẹ́ ń kọ́ kiri yẹn wò ó nígbà táwọn taliban bá dé agbára tó wà lọ́wọ́ ẹ àwọn yẹn ní agbára lọ́wọ́ jù yín lọ wọ́n ní òye wọ́n ní ìmọ̀ tó lọ́lọ́run fún àwọn funfun lọ́gbọ́n tó pọ̀ jù ọgbọ́n tó lọ́run dẹ̀ fún wọn ni pé ó fún wọn ní ọgbọ́n pé kán lè fi mọ anything nípa kọ̀ǹpútà àbí everything ni wọ́n mọ̀ nípa rẹ̀ ọ̀ lọ́gbọ́n tó wọn o wọ́n lè má wọṣọ tó dáa tó ìwọ ṣùgbọ́n àwọn ohun tó wà nínú wọn wọ́n mọ̀ wọ́n dẹ̀ ní agbára lọ́wọ́ má jẹ́ kí n tàn yín nígbà tí Taliban dé wọ́n fò àwọn tó jẹ́ ìjọba wọ́n fò dànù ni ẹni tó ń kọrin fún yín tẹ̀ fi ń jù dí bàlàbàlà yìí gbogbo wọn náà ní dual passport lọ́wọ́ wàsíù àìdè kẹwà tẹyìn sọ yìí citizen Canada ni tó bá dá gbáulé òní ó ń gba Canada lọ́nu kódà MC Olúọmọ tó bá dá gbáulé ní bí yóò lọ Turkey yóò lọ country mi ní French French ó ní passport mi lọ́wọ́ tó ti rà pa síbẹ̀ àwọn ọmọ tí wọn ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin òpònú tó ọmọ yín wà ń bẹ̀ tí ìyá yín wà ń bẹ̀ tí bàbá yín wà ń bẹ̀ tẹ́ ẹ lẹ́bí bẹ̀ lẹ́wọ̀ wípé kí ni nǹkan tẹ̀ ṣe ẹ̀ẹ́dẹ̀ ronú kẹ́ẹ̀rọ oníṣẹ́jú kan àti ìṣẹ́jú méjì wípé nǹkan tán ṣe fún yín àwọn tẹ́ ń báàkì yìí àwọn tẹ́ ń gbèjà yìí àwọn yìí ò lè gbà yín nígbà tí ogun bá dé àwọn ilé tẹ́ ń sọ ìwọ̀n ò lè gbà yín nígbà tí ìṣòro bá dé kò sí ní tó fẹ́ ṣe fún yín ẹ̀yin actress actor yìí ẹlòmíà ni ẹ fi wọ́n lẹ̀ fi ta ní sílẹ̀ gbogbo pátá ni máa kígbe mi ní dáhùn ẹ̀yin ẹ fi àwọn actress síta ẹ fi àwọn actors sẹ́yìn ẹ má dárúkọ má dárúkọ kí ni gbogbo pátá la máa pàkíyèsí wọn sí kì ṣe pé wọn mọ bó ṣe ń lọ Ọdúnládé bọ̀ ṣe gùn tó lọ́ọ́ ṣe wálẹ̀ tó bá lò ti ní pásítọ̀tì kọ́ńtírì mi lọ́wọ́ torí àmọ́pọ̀ tí owó ti wà nísìn ìgbéraga ti dé bẹ́ẹ̀ ni pásítọ̀ ni yé àti bàbá ẹ̀ tí ó dìgbà tí wọ́n bá tó sọ orílẹ̀-èdè yẹn di n tó fẹ́ ibi tí bàbá ẹ̀ ṣé tí wọ́n bá lè sá lọ sọ lè kó àwọn bàbá àti ìyá ẹ̀ sáájáde lẹ́ẹ̀kan ṣoṣo tó yẹ kẹ́ ẹ ronú ẹ̀yin tẹ́ ẹ jọ́ ọmọ Yorùbá láàrin wọn gbogbo ẹ̀yin Ṣẹ́gun Ògúngbè gbogbo yín dákẹ́ Abdulateef gbogbo yín Ọlátúnjí gbogbo yín dákẹ́ ẹ sùn rárá gbogbo yín pa mínímíní ẹ ṣe bí ẹni tí ò gbọ́ ẹ wá ń jó pátá kan fọ́sẹ̀ kan tútọọkì títọọkì ń ló di iṣẹ́ fún yín ẹ ń fara wé Ìyábọ̀ Òjó ọmọ Yíbò ni bí Ìyábọ̀ Òjó ọ̀nà méjì ló lè gbà lọ bó bá wù lẹ́ni tó bá dúró lẹ̀ Yorùbá dúró bó bá wù ó lè mórí lọ́lẹ̀ Yíbò tí Biafra bá dá dúró lẹ́ni pẹ́ ó lè padà mórí lọ́bẹ̀ kó lọ́mọ Yíbò lò àbótán fún wọn ẹ̀yin lè wá ń fara wé wọn lẹ́ ń jó kan kan ẹ gbogbo ẹ̀yin olórí fújì gbogbo ẹ̀yin olórí jùjú gbogbo ẹ̀yin actress actor pátápátá náà máa ban wọ́n ti ban wọn ní Afghanistan sí ẹdínmọdé gbàgbé ní nọọtì wọ́n ti gbé sàárè àkàlẹ̀ tẹ́lẹ̀ ọrẹdì pé wọ́n gbọ́dọ̀ máa kọ àwọn orin kọrin kankan mọ́ ní nọọtì ó ti ní iye nǹkan tó gbọ́dọ̀ ṣe wọ́n lẹ́yìn tẹ́ ń tọ́tí wọ́n ti gbé sáré ẹ̀yàn kalẹ̀ pé ẹ gbọ́dọ̀ tọ́tí mọ́ sọ ti wá rí pé tiẹ̀ ti ń bọ ọbọ̀ bá díẹ̀ díẹ̀ tó bá wá gbé yẹn náà délẹ̀ tí wọ́n gba Yorùbá Nàìjíríà mọ́ yín lọ́wọ́ táwọn Taliban nàìjíríà àwọn nàìjíríà bandit yìí táwọn nàìjíríà bandit yìí bá wá gbà lúgbọ yín lọ́wọ́ tán gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń tọ́tí nílé bí àtẹ̀fí ṣe pátá ẹ̀yin tẹ́ ní kílọ̀bù tẹ́ ń jó tẹ́ ń jó wàṣọ ń bẹ̀ tẹ́ ń jíjó síjó yàkáwó jẹ́ kí n sọ kinní kan fún ẹ tó o bá ń wọlé mọ́ bá mi ṣí ètò wọn mọ́ bá ń sí ààrẹ ta mọ́ bá ń dà á ta bá ń tébù rẹ̀ bá ń sí ààrẹ àbí o ò lè sí àní ọ̀láìkè ètò yìí ọ̀láìkè ọ̀láìkè ìwọ̀nba ẹ̀yin tẹ́ bá ti wò tẹ́ bá sí ààrẹ dé àmọ̀ báyò kù ń bẹ̀ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ wò lọ ibi ẹ bá hàkì ẹ̀dẹ̀ wà láàyè yín nù oh yes èmi ń sòótọ́ ọ̀rọ̀ fún ẹ ni kọ́ ronú ẹ̀ dáadáa kó pìwàdà pìwàdà má jẹ́ kí ogun ó kóran ẹ̀ lọ má jẹ́ kí ogun ó kóran ẹ̀ lọ mi ò tí ì rí gọ́vnà tó dàbí gọ́vnà autumn gọ́vnà benue state táwọn gọ́vnà wa náà bá gbójú síta àwọn míì máa láwọn ṣiṣẹ́ abẹ́lẹ̀ Diakon Olúṣọlá mo rí yín wọ́n á láwọn ṣiṣẹ́ abẹ́lẹ̀ iṣẹ́ abẹ́lẹ̀ òṣìwò lẹ́ ṣe iṣẹ́ iṣẹ́ abẹ́lẹ̀ rárá àdáwò lẹ́ ṣe ẹ́ gọ́vnà tọ́ọ̀mù nìyẹn ọkùnrin bíi ogun ni ó ní nǹkan tán ti ṣe fún wọn jí gbé wọn kidnap ẹ wọn gba ransom lọ́wọ́ ẹ wọn lọ bá anú oko wọn ṣe jọkọtọ fún àwọn ọmọ orílẹ̀-èdè ẹ ní àwọn ọmọ òlú ẹ wọn fẹẹ ná wọn nínà pa wọ́n ṣe wọ́n pa wọ́n fẹ́ pa wọ́n pa still na governor yóò stop tó bá jẹ́ lómi ní tó bá ti fún lówó á ti dákẹ́ wọ́n fún lówó kò gbà ní Mariam Dosunmu wọ́n fún lówó wọn gbà ní wọn gbà ní Rashford Mokin Williams wọn gbàgbàkúgbà lọ́wọ́ wọn ni torí pé àwọn wò wípé táwọn tó ń bá gbà nígbà tó tó dé stage kan àwọn Fúlàní Nàìjíríà yìí wọ́n tó kó sínú pọ́pọ̀ inú Ìbẹ́pẹ ní Benue kan iná wọ́n ṣe sọ̀kọ́tọ̀ fún wọn kí lójú tí ń tìrí Yorùbá tẹ ẹ wọn bẹ̀rù pé ẹ lè sọ̀rọ̀ sókè kí lójú yín ti rí tẹ ẹ lẹẹ lè sọ̀rọ̀ gọfúnà ìdúró tán ni wọn máa kó sínú pọpọ wọn tó ń pa wọn wọn nígbà tó bá di lálẹ́ ni gbogbo máa bọ́ síta ló di pé wọn máa pa àwọn èèyàn wọn lóru náà máa máa dáná sunlé tó bá ti di ọ̀sán wọn ò ní rí wọn mọ́ wọn wá wò pé ibo làwọn èèyàn ti ń wà àwọn ò ní rí wọn láàárọ̀ wọn ò ní rí wọn lọ́sànán tó bá dalẹ́ wọn á dẹ kàn dẹ títí pọn ti pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ wọn ti jó gbogbo ilé lọ nígbà ẹ̀ ni wádìí pé wọn náà ń ṣèwádìí kiri ibi tán ti ń ṣèwádìí ni wọ́n rí wípé inú ìbẹ́pẹ inú ìbẹ́pẹ ni wọ́n ń kó sí mo ní fídíò yẹn pọ̀ máa gbé wá next time torí mi mọ̀ pé mẹ́nu débẹ̀ pọ̀ tó wà lórí péèjì mi tó bá stroll rẹ̀ dáadáa wà bẹ́ẹ̀ ló di pé pọ́pọ̀ ni wọ́n ń kó sí nínú làwọn ọmọ yìí ronú wípé ah, kí ló ṣẹlẹ̀ inú pọ́pọ̀ níbi tán ṣèwádìí dé pé báwo náà ṣe wọ̀ náà fi di pé benue ò jẹ ìbẹ́pẹ mọ́ wọ́n ní táwọn ò fi jẹ pọ́pọ̀ wọn nílùú àwọn nìyẹn táwọn fi kọ̀ ni mo fi máa ń sọ fún pé tẹ́ bá rí wọn tẹ́ ẹ bá rí wọn tẹ́ ẹ bá dé ìgá wọn tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ ẹ bá ń gbóhùn tẹ́lẹ̀ tẹ́ ẹ kàn déédéé di kan pora anything tó bá dúró bí ò bá ṣe kó dúró ẹ gbé àdálẹ anything tó bá dúró tí ò bá ṣe kó dúró ẹ gbé igi tó bá dúró tí ò bá ṣe kó dúró ẹ bẹ́ igi yẹn dànù ẹ gbé koríko ẹ fa ilẹ̀ wa tractor kẹfì fa àwọn pípì wà bẹ́ẹ̀ ìdàkudà náà máa ń dà wọ́n máa ń kó sínú igi agbára burúkú wà lọ́wọ́ wọn wọn dẹ̀ ní display rẹ̀ ṣùgbẹ́yìn ọmọ Yorùbá yìí náà ní problem gbogbo agbára tẹ́ ní orí social media ẹni nígbà náà tariwo lọ tí kú lọ lọ́tún tó kú lọ lọ́sì lẹ́ẹ̀ máa gbé gbogbo agbára yín wọ́n sórí social media lẹ́ẹ̀ máa display nonsense fún wa bíbá agbára wọn dà nísìn ṣé agbára ń dà nígbà tó lọ bọ́ọ̀sì ilé bàbá olóyè agbára dà ẹ lè kágbára síta mọ́ a dẹ̀ pariwo fún yín títí títí ìgbà yẹn lẹ́ẹ̀ mọ̀ sọ pé àwọn kan ni ò da àwọn kan ni ò ṣìyàn a dẹ̀ ń pariwo fún yín ẹ̀yin náà lẹ́ẹ̀rí tírélà tó ń kọjá lọ wọ́n ń kó kú wọlé wá ìyá wa títí krauta mo kí yín god bless you mami eh, Felicia ògúnyẹmí yóò dáa fún yín adésanya ní níkì àbẹ̀kẹ́ mo rí yín ọmọlára dáadáa ẹ wọlé tẹ bá ṣe wọlé má bá mi ṣíà rẹ tẹ bá ṣe wọlé má bá mi fún àwọn ọ̀rẹ́ yín má bá mi ṣíà rẹ fún àwọn ọ̀rẹ́ rẹ nínú inbox yóò dára fún yín tí ó pọ̀ mo pariwo títí títí tí ẹ gbọ́ ẹ̀yin rẹ mọmọ rí wọn tán gbé tractor tán gbé trailer hammer tanki hammer tanki tó pẹ́ pẹ̀lú ìbọn náà ń kó wọlé fún yín pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ẹ mọ̀ wípé ìbọn ẹ wo ìgbà tí wọ́n ní Dangote tó kó àwọn ammunition wọlé ẹ dákun bó ló já sí ǹjẹ́ ẹ ṣe ìwádìí dàárọ̀ yìí ẹ ṣe ìwádìí ibi tí Dangote ti kó ìbọn yẹn wọlé ibi tó ìbọn yẹn wọlé sí ẹ ṣe ìwádìí ẹ ẹ wo dúdú ìbọn tí tírélà Dangote kó wọlé lẹ́yìn ìgbà yẹn náà tí wọ́n ń kó èrò wọlé pẹ̀lú tírélà náà fi tírélà wọn kó èrò kìtìkìtì wọlé ibo ni wọ́n ń wọlé sí wọ́n ti kọ́ńkà yín wọ́n ti sọ̀ráǹdì yín torí pé ní ẹ bẹ́ẹ̀ yajú yín lẹ́nìí kòǹgbàkòǹgbà lẹ yajúlẹ̀ tẹ ní kò sí nǹkan tẹ́nìkan fẹ́ ṣe fún yín bẹ́ẹ̀ ṣe yájú yín lẹ́ni tó yẹ pé ẹni tó bá ń sọ̀rọ̀ lẹ́nìkan sọ̀tọ̀ nítorí pé àwọn olóṣèlú kan fún ọ ní tọ́rọ́kọ́bọ̀ nítorí àtẹnujẹ tó balẹ̀ ayé rẹ jẹ́ kì í ṣe pé ògbọ̀n kì í ṣe pé òmọ tó ń ṣẹlẹ̀ àtẹnujẹ ló ń pọ̀ kú lọ ebi ń pa Biafra ebi ń pa ẹ̀yìn náà nǹkan kanjọ nìyí Biafra ò mọ̀ stọ́ọ̀pù wọn ò mọ̀ dákẹ́ wọn mọ̀ ń ṣe rálì wọn kiri wọn mọ̀ ń pariwo ká nọ́gà tí wọ́n ṣe ní ìsìn ẹ̀rí ni ṣùgbọ́n èmi kan sọ ni pé kí àwọn ọmọ Yíbò má stọ́ọ̀pù torí àmú tàǹkì tí wọ́n ń kó wọ́dọ̀ yín wọ́n fẹ́ fi ṣe sọ̀kọ́tọ̀ fún yín ni ẹ mọ́ gbàgbé nígbà tẹ ọkọ bẹ̀rẹ̀ ogun yẹn nígbà náà lọ́hùn tẹ ọkọ ṣe ní gbogbo june láti bẹ̀rẹ̀ ọdún yìí wá ẹ wò gbà tán máa ṣe fún yín wọ́n máa wọ́n padà ya wọlé wá bá yín ni so gbogbo tírélà wọn tẹ bá ti rí ẹ make sure pé ẹ tíráàkì tírélà yẹn ẹ tíráàkì ẹ ẹ wo ibi tó máa tó máa láǹdì sí ẹ gbìyànjú kẹ ẹ tẹ̀lé wọn kẹ máa wo ibi tó bá bọ́lẹ̀ sí àwọn ọmọ yorùbá rè ah, màmá àmà tún ti kọ́ mi ìwọlé o mo ti di márùn màmá o àbí kí kí nǹkan rí wọn kí n kó gbà ti bu ẹni tó sọ̀rọ̀ yìí adíkẹ́ wá igi eléso so ẹ káàsì máa sọ fún yín kí igi eléso kẹ́ẹ̀ ti máa wá igi eléso lẹ́lẹ̀ so ẹ ká máa sọ fún yín ẹni wù ẹlẹ́tì lè rí wọn kẹ́ẹ̀ máa mú igi eléso kiri kẹ́ẹ̀ dúlẹ̀ lẹ̀ kí táyà wọn kó gun kókó bẹ́ẹ̀ dànù dànù kó gan pa síbẹ̀ kẹ́ẹ̀ wọ́ wọn bọ́lẹ̀ kẹ́kọ́ lu àwọn tó wà ní mọ́tò àlùfẹ́ pa ẹ wá èmi ò mórílẹ̀-èdè nàìjíríà ni mo ti rí ìlú òfò ìlú àgbákò ìlú orí burúkú ìlú yẹn mo ti rí rí láyé mi ìlú tí mo rí rí láyé mi ni tí àjòjì ń wọlé láì síwo ègbèlú wọn sílẹ̀kùn sílẹ̀ ànígbòde ṣe wọn ní sí nàìjíríà ò ní rẹ́sídẹ́ǹtì ni ṣé wọn kì í gba rẹ́sídẹ́ǹtì ní nàìjíríà ni wọn ní wọn kúkú ń gba rẹ́sídẹ́ǹtì kí wá ló dé kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ tó fi dé pé àjòjì ń wọlé buhari ṣe train Trailer. ó ṣe train metro ó ṣe rélùwéè ó gbé lọ sí nìgé so that àwọn èèyàn lè ríbi máa wọlé kìtìkìtì wọn wá ń kó ọrùn wọlé wá bẹ wọn ń kó ìdààmú wá bẹ ọńkù mi olúfẹ́mi òsìkọyà mo rí yín wọn ń kó ikú wọlé tó ẹ wá wọn ń kó ìdààmú wọlé tó ẹ wá ó wá sẹnu mẹlẹmẹlẹ ó wá ń wò pé ẹnìkan ni ó jà fún ẹ ó lè ronú kò dìde àwọn kan máa ní ọmọ yorùbá adákẹ́ má dà làwọn adákẹ́ má dà nígbà tíjà bá ṣẹlẹ̀ yorùbá ẹ mọ̀ pé yorùbá fẹ́ fẹ́ gbọ́ mi ẹ̀ ṣe adákẹ́jà ẹ lazy you are too lazy yorùbá youth you are too lazy kò sí pé adákẹ́jà orí burúkú kankan lẹ́ ń ṣe adákẹ́jà òfòwò adákẹ́jà tán fi ń pa yín nípakúpa tẹ́yìn náà lè dojú ìjà kọ wọ́n wọ́n sọ fún yín pé kẹ́ ẹ wọnú gúrùpù sí gúrùpù mo gbọ́ táwọn kan ní wọ́n gbé kinní ìsìta tí sójà yẹn dáhùn pé ọlọ́pàá yẹn ní pé any group of agitator pé kí wọ́n yànkè wọn èmi kàn mọ́ máa sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni mo rí tí wọ́n send message mo rí tán ṣe táwọn kan sọ pé irọ́ ni pé fake news ni èmi ní fídíò rẹ̀ lọ́wọ́ mi tí sójà tí ọlọ́pàá yẹn ti sọ̀rọ̀ mo ní fídíò rẹ̀ mo dẹ̀ play rẹ̀ níjọ́ kan báyìí tí mo play fídíò bàbá olóyè tẹ́ bá rántí fídíò yẹn tó ní pé kí wọ́n wọnú everywhere any group of uh, anything ó ní kí wọ́n lọ ká wọn mọ́lé come out look for them ó ní don't don't look for them don't wait for them you go inside go and look for them and kill them ó ní kán lọ wọnú ilé lọ pa wọn nípakúpa mọ́ bẹ́ẹ̀ ni ó ló sọ. So òótọ́ ló sọ mo ní fídíò ẹ̀ tó bá nídìí ẹ̀ èmi àfún ẹ kì í ṣe first news kì í ṣe first news kì í fake news rí ni mo ní fídíò rẹ̀ lọ́wọ́ kó o lè gbọ́ jẹ́ kí n play rẹ̀ fún ẹ mi ní láti rojọ́ lọ títí kò gbọ́ òun ló sọ bẹ́ẹ̀ ó ní kán máa pa yín kán wọnú ilé wa pa yín kán pa yín nípakúpa bẹ́ẹ̀ ni ó ní kán pa yín àwọn Biafra ló ń bá wí bẹ́ẹ̀ any group of kinní kan mo ń mo ní fídíò yẹn máa play rẹ̀ ok torí mo gbọ́ tán ni pé ẹ̀yin tẹ́ sọ pé false news ni tẹ́ rí fake news ni kì í ṣe fake news èmi ni. you to henceforth defend yourselves courageously against any armed group that attempt to attack you or attack any police asset and any criminal or any national infrastructure. Don't sit down and even depend your permissions, your places of work. Go out and look for them like they are looking for you and deal with them ruthlessly. Ó dàbí pé ẹ ti gbọ́ ohun tó sọ ọ́nbẹ̀ yẹn. So kó lè mọ̀ pé kì í ṣe false news. Mo rí pé àwọn kan sọ pé irọ́ ló ń pa. Irọ́ náà ń pa. Nígbà táwọn Biafra bẹ̀rẹ̀ nìyẹn táwọn Biafra tó yẹ pé ìjà yẹn pọ̀ ńbẹ̀. Ni má nìyẹn sọ̀rọ̀ yẹn lọ́lọ́pàá yẹn sọ̀rọ̀ so kì í ṣe fake news it's real tó gbọ́ nǹkan tó bá jáde kọ́ ni fake tí fídíò mi mo mọ̀ pé propaganda pọ̀ but àwọn ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé propaganda yẹn àwọn èèyàn máa ń rò pé propaganda ti pọ̀ jù lóòótọ́ propaganda pọ̀ mi ì gbọ́ tèmi ni pé òkàn lè dédé jókòó kó o fa gbóyó tán kó o mu sìgá tán kó o wá máa ní ah! tẹ ẹ bá rí látàárọ̀ aláàfin kò kàn mí èmi ì gbọ́ gbogbo yẹn kí o tó sọ̀ máa rí fídíò tí mi bá rí fídíò nǹkan mi ní bílífù nù ẹ ọtí bá ti rí fídíò rẹ tẹ́lẹ̀ máa bílífù bẹ́ẹ̀ ni wọn bá wàá kọ síta ṣùgbọ́n ká ìkọkọ kọ kinní kan síta pé aláàfin Ọ̀yọ́ ló sọ nǹkan ẹ Ọọ̀ni Ifẹ̀ ló ṣe kinní kan kí ló kàn mí tá a ní bá ti lè gbé máikrófóònù tẹwálé nǹkan propaganda fún mi kán lè ní kí ló kàn mí èmi ò gbọ́ mi gbọ́ nọ́sẹ̀sì ń tèmi èmi gbọ́ yẹn ẹ kàn lè fa ogbó sìgá yín kẹpọ kẹmíkà yín papọ̀ tán kẹfà á mu tán kẹkàn rẹ dégbòkè kẹkàn rẹ dégbé fóònù kẹ mọ sẹ́ndì voice káàkiri inú gúrùpù kẹ́ mọ sẹ́ndì gbogbo first note kiri mo mo ti ráyè èmi ráyè so ẹ ronú ọmọ yorùbá ronú má jẹ́ kí fúlàní kú ẹlẹ́rú má jẹ́ kí fúlàní pa ẹ́ tó bá ṣe ń wọlé máa ṣe ètò yẹn síta mo rí mr peter stone gold god bless you thank you ẹ ronú má jẹ́ kán kú ẹlẹ́rú yorùbá nation no retreat no surrender kí láǹfààní kí ni àwọn ọmọ yín ṣe boko haram tó ń pa èèyàn tó ń dùyàn lọ́rùn dídú ni o dídú kékèké kọ́ o dídú gidi tí wọ́n tí wọ́n yọ orí sọ́tọ̀ tí wọ́n yọ apá sọ́tọ̀ Boko Haram wọ́n sọ fún pé Boko Haram wọ́n rìpẹ́ǹtì kí làwọn ọmọ yín ṣe ẹ mọye owó tẹ́ ti ná ẹ mọye àdúrà tẹ́ ti ṣe ẹ wòye wàhálà tẹ́ ti ṣe lórí àwọn ọmọ tí wọ́n kó sí Àbújá wọ́n tún wá ronú wọ́n tún kó mẹ́jọ sílẹ̀ kí ló dé tán kó mẹ́jọ sílẹ̀ tán fi mẹ́rin sílẹ̀ wọ́n tún máwọn mẹ́rin tó kù wọ́n tún dì sọ́wọ́ for what wọ́n tún máwọn mẹ́rin tó kù wọ́n tún kó sọ́wọ́ kí ló ṣẹlẹ̀ ìlú tó yẹ pé wọ́n ti ń bọ sínú ilé láì ní search warrant wọ́n á bọ́ sínú ilé láì níwèé tí wọ́n fi wọnú ilé wò wọ́n á ba ogbó ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ wọ́n á tún máa sọ fún yín lójú yín wọ́n pa èèyàn méjì nínú ilé yẹn wọ́n tún jẹ́ kó yẹ yín pé yes àwọn pa èèyàn ìjọba nàìjíríà ni ẹ̀ẹ́dẹ̀ ronú boko haram dẹ̀ ń ṣe nǹkan wọn lọ bọ́ọ̀sì ilé gumi wọn bọ́ọ̀sì ilé abakiyari wọn bọ́ọ̀sì ilé àwọn tó ń pa èèyàn kiri ṣé wọn ò lè bọ́ọ̀sì ilé pantami abó nǹkan ni commissioner of eh, telecommunication ṣé bóun náà ẹ kó mọ̀ pé kọ́ ẹ̀kọ́ lélẹ̀ ó ń defend ikú wọn bọ́ọ̀sì ilé wọn ẹ lọ chẹ́ẹ̀kì báńkì àkáǹtì ìwọ EFCC tó ní pé ó fẹ́ máa wo gbogbo àkáǹtì àwọn èèyàn kiri kí báńkì kó máa kó máa béèrè customer source of money ibi tí source of income àwọn customer rẹ̀ anybody tó bá ti ní owó nínú báńkì wọ́n gbọ́dọ̀ máa béèrè ibi tán ti rí owó bí owó ṣe ń wọlé ó dẹ̀ ronú ẹ ó dẹ̀ ronú ẹ wò kó wò wípé àwọn ilé mọ̀mọ́ ń tọ́ ẹ ni wọ́n ti tà ẹ́ tán ṣó o bá mi ṣí ààrẹ àbọ̀ sí ààrẹ bá ń sí ààrẹ bá ń dáta bá ń de ètò ń ta bá máa ń lọ́ọ̀fù ẹ̀ bá ń láìkì ẹ̀ bá ń dáta mo wà lórí YouTube o mo wà lórí Tenny ọmọ ológo kó lọ kó lọ sórí péèjì mi lórí Tenny ọmọ mo wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ mo wà lórí Tenny ọmọ ológo lọ́wọ́lọ́wọ́ o lè join mi lórí YouTube náà hmm, join mi lórí YouTube mo dẹ̀ wà lórí facebook lórí tẹ́ni ọmọ ológo one page mi nù tẹ́ni ọmọ logo one ibẹ̀ ni mo wà lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni orí tẹ́ni ọmọ ológo one ọkàn kan tẹ́ni ọmọ logo ọ̀fi one sí níwájú yóò gbé yóò gbé mi jáde ibi tí mo wà nù lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ dẹ̀ ni lórí youtube mi tẹ́ni ọmọ ológo lásán ọ ti rí mi tí mo ti wà lọ́nà mọ bá ń láìkẹ bọ bá ṣe ń bá mi sí à facebook nìkan mọ sí à youtube kọsọkọrẹ rẹ sì mọ dayọ ṣé ìlú nù ìlú nù ìlú ọ̀dájú Yusuf Ibrahim free Lady K free Ladele free Nnamdi Kanu free gbogbo àwọn tẹ́ jí gbé ẹ kidnap ni náà ẹ kidnap àwọn ọmọdọ́mọ ẹ free wọn tí ẹ bá fẹ́ kí ìbínú Ọlọ́run kó délé yín lórí ó tiẹ̀ máa délé yín lórí ni torí pé tí Ọlọ́run ti sọ fún mi pé ò ṣetán lórí yín lórí Ọlọ́run sọ fún mi pé ò ti ṣetán ẹ sọ ara yín gidi gan ẹ fi àwọn ọmọ ọlọ́mọ ìyá àwọn ọmọ yìí ti dàgbà ẹ fẹ́ frustrate àwọn ọmọ nígbà tẹ́ ẹ bá frustrate ilé ayé àwọn ọmọ yìí ẹ wà sọ àwọn ọlọ́mọ dìdàkudà kí làwọn ọlọ́mọ ṣe fún yín kí làwọn ọmọ yẹn ṣe fún yín tó lè jọmọ yín ọmọ twenty years ni Yusuf gbé ní ìyàwó kò mọ ìyàlá yí ẹ ó ń ṣe ìgbéyàwó ẹ wá dúdú ẹbùn tẹ́ pín bẹ ẹ wo gbogbo tẹ́ fi ṣe decoration ẹ wo iye owó owó iyebíye tí àwọn ọmọ tẹ́ kó yẹn lẹdíkẹ tẹ́ mú yẹn ọmọ ọlọ́mọ lọ gbàrú òjìyà ni ó tún wò pé kó má kó má ìkówó délé kí kí yorùbá bandit mọ̀ tún gbọ́ lọ́wọ́n torí kò sí security kó o tètè mọ ìjà fún ẹ̀tọ́ ṣé ẹ lè ní security kọ́ ọmọ yẹn máa fight ni àbówó lè wà nàìjíríà káwọn ọmọ yẹn máa ríṣẹ́ kí wọ́n láwọn káwé àwọn tó ń gba òkè kún lọ ṣiṣẹ́ ẹrú àwọn lọ ṣiṣẹ́ agbẹ́tọ̀ gbígbẹ́gbẹ́ ẹ̀ẹ́dẹ̀ ronú ẹ̀ẹ́dẹ̀ wá wò wípé ọmọ ọlọ́mọ tó pọ̀ ló tún fún yẹ̀ lóúnjẹ àwọn náà ń fún àwọn òbí wọn lóúnjẹ àwọn náà ń fún ìyàwó wọn lóúnjẹ bí wọ́n ṣe ń fún ìyàwó ṣé yóò mọ̀ pé bàbá àwọn kan nìyẹn ládélé tẹ̀tì mọ́lé bàbá àwọn kan ni bẹ́ẹ̀ ni ọmọ àwọn kan ni ṣé kò ní fún yẹ̀ lówó ni àbí kò ní fún yẹ̀ lóúnjẹ àbí kò ní fún ìyàwó lóúnjẹ ẹ dá àwọn ẹlẹ́ni sínú gọ̀dù gbogbo àwọn tó fẹ́ ṣègbéyàwó nínú wọn lẹ ti balẹ̀ ayé wọn jẹ́ ìmí ìbímọ nínú wọn ti lọ́rùn rẹ̀ gùn báyìí bí bí bí ọ̀run ti lọ́gbọ́ tẹ́rín lẹ́yìn ìka burúkú yìí ẹ wọ́n frustrate ilé ayé àwọn ọmọ káwọn ọmọ yẹn má bàa lè sọ̀rọ̀ mọ́ kí ló ṣe fún yín kí ló ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀yìn fẹ́ boko haram ò ṣẹ̀yìn jù bẹ́ẹ̀ lọ ẹ ti gbàgbé pé ariwo tí àwọn ọmọ yìí ń pa ṣé agitator wà láàrin àwọn ọmọ tẹ́kọ̀ ni lady k nìkan tẹ̀ tó lókun bẹ̀ tó jẹ́ agitator láàrin wọn kí ló ṣẹlẹ̀ ẹ mú gbogbo àwọn ọmọ tẹ́ bá ṣẹ̀tọ́ fún wọn ṣé wọ́n máa pariwo tá bá pariwo fún ẹ ráwọn títì yín kò tu ọrún ni kò tu ọrún ni àwọn títì yẹn ó ti di ẹgẹrẹmìtì kọlọ̀ ń dẹrin títì kí ló dé tó rí bẹ́ẹ̀ fún yín kó rí dẹ̀ kí ló dé tó rí bẹ́ẹ̀ fún ilé ayé yín kí ló dé tí ilé ayé yín bàjẹ́ kí ló dé tí ilé ayé yín ò dáa kí ló dé tí ilé ayé yín tó korò gógó tí bá rí fọ́tò yẹn ni o tí n bá ti rí ìyókù dìgbà míì nù efcc alo òun fẹ́ mọ source of income mu àwọn tó wà ní tó lówó lọ́wọ́ kí ló tó bẹ̀rẹ̀ source of income mu eh, ọmọ ọmọ Buhari kírétọ̀ béèrè rẹ̀ kírétọ̀ béèrè ẹ wádìí àwọn ọba yín ibi tán ti ń rówó tán fi ń ra helicopter tán fi ń ra private jet ẹ béèrè lọ́wọ́ wọn ẹ béèrè lọ́wọ́ àwọn gómìnà yín ibi tí wọ́n ti ń rí owó tán ti ń rówó tán fi ń ra private jet ẹ bí wọ́n léèrè àwọn ọmọ ọlọ́mọ tí ò mọwọ́ mẹsẹ̀ lẹ́ ń mú káàkiri àwọn ọmọ tó mọ tó yẹ pé wọ́n ń jẹ ìyà wọ́n ń jẹ ọ̀sán kán tó rówó ẹ wá sọ àwọn ọmọ ọlọ́mọ dìdàkudà sígboro àwọn ọmọ ọlọ́mọ wá di yọwọ́yọwọ́ ṣẹ́wó lè wà kẹ́ máa yọ àwọn kẹ́ máa káwọn ọmọ máa yọ pọ́ọ̀sì kán máa yọ fóònù nígbà tí ò ṣiṣẹ́ nílùú because Boko Haram ń gbádùn Boko Haram ń gbádùn náà ẹ ti gbàgbé tó ń bọ̀ fún Taliban kẹ́ ronú yín kí Yorùbá kó ronú Yorùbá jí Yorùbá jí má sùn ẹ̀yin lẹ kó àwọn ọmọ ní ìkọkúkọ ẹ̀yin lẹ sún àwọn ọmọ ní ẹ̀yin lẹ sọ àwọn ọmọdé tí wọ́n fẹ́ jẹ́ láyé nígbà tẹ́yin tẹ́ jẹ́ sẹ́nítọ̀ tẹ́ jẹ́ gómìnà tó pé ẹ́stéètì tẹ́yin gan kó kalẹ̀ ẹ́stéètì yín lọ gbọ́rọ̀ báyìí ni owó tẹ́ fi kọ́ ẹ́stéètì yẹn àwọn ọmọ mélòó lẹ fi wálé iṣẹ́ fún instead ẹ́stéètì gbogbo ẹ̀ lẹ́fẹ̀ẹ́ sùn sí ni ẹ ń kọ́ ilé káàkiri ẹ̀yin ọ̀dájú ènìyàn òfò òmọlẹ̀ ẹ wo ẹ wo ẹ́stéètì òṣì òmọlẹ̀. no somole get this estate. see am na dey go down go inside say lie o. no sure ole get this estate. na i get am falls of weakness wey reach down. how many flats wey dey here so. ẹ wọlé. o sọmọlẹ. estate o sí omele nìyẹn o ibo náà ti rí owó and i'm very sure kò kí ṣe lè ní. Oh, Oshomole. Edo State money. He's in line with Two bedroom, three bedroom, one bedroom with the all size ah. what He's in line. Eh? And it go inside like that. Eh, eh, eh, oh, that is why Oshomole no respect anybody who. Oh. They're collecting money dollars. They're collecting money that way. <laughs> Yeah. And so, they don't put something where they say their generation self. I mean, generation go come, man. Next five generations self, no go they poor. <laughs> No, Shomole get this. Only the land alone only one of this building if you hold only one of this building like this for this town you not go you not go ask for money again just one of this building there's one there's no one wey be less than uh, even the one room no less wey dey less than seven fifty eight hundred dollars. no only one room na eight hundred. eight hundred per month. per month <laughs> the other ones one thousand plus. Yeah? Eh? see the amount wey you <laughs> see lie ẹ wá dúdú estate tí òfò wọn lẹ gbà tó nìkan ní ẹ dákun sí tó bá kó fẹ́ gbé lọ sọ́run ni owó òlú ìwọ EFCC ó béèrè owó ibi tó ti rí owó yìí ọlọ́pàá òde mú àwọn olè àwọn ọmọ tó ń yọ fóònù nínú àpòlẹ mú àwọn ọmọ tó ń yọ fóònù tí wọ́n ń báàgì èmi ò fara mọ́ olè jíjà o ṣùgbọ́n táwọn fọwọ́ dìdàkúrẹ́ yìí nìyí àwọn fine boy èyí lẹsọ wọn dìdàkudà nígbà tí wọn bá kàwé tí wọn ríṣẹ́ wọn tún wá ṣe déwájú yín àwọn ọmọ yín tẹlẹ ọ̀ràn nílùú òyìnbó tán dé láti ìlú òyìnbó yẹn lẹẹtù wá dà síbi iṣẹ́ àwọn fúlàní tí ò ka nǹkan kan àwọn haúsá lẹẹmọ dà síbi iṣẹ́ àwọn ọmọ yorùbá yìí èmi gbà wọn síṣẹ́ àwọn ọmọ tí yín èmi gbà wọn síṣẹ́ níléeṣẹ́ Dangote ìbádárì rẹ ọmọ yorùbá tó wà bẹ́ẹ̀ wọ́n níṣẹ́ tí ò da làwọn ṣe àwọn ọmọ haúsá fúlàní wọ́n dàjọ síbẹ̀ tí wọ́n dẹ̀ ń gba owó gidi tí wọ́n ṣiṣẹ́ tó dà ń bẹ̀ wọ́n dẹ̀ ń gbowó gidi ilẹ̀ yín dẹ̀ ni wọ́n kọ́ sí orí ilẹ̀ yín nílẹ̀ yorùbá ni wọ́n kọ́ rìfánárì wọn sí lógùn state ẹ̀yin ò dẹ̀kun yí ọpọlọ rárá bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ní dangote fi mọ́tò pa àwọn ọmọ yín ní gbogbo ìgbà kò sí láàrin oṣù mẹ́rin mẹ́rin mọ́tò dangote máa pààyàn ṣáà ni ìjọba náà lọ gbé dangote bẹ́ẹ̀ ló wọ́n pọ̀ sí i ó ní ọmọ ṣe wẹ́ẹ̀dì fọmọ wọn ọmọ pé iphone yusuf ń pín fóònù ẹ lè gbé yusuf kẹ́ni bọ́dọ̀ ti lówó tẹ́ ẹ bẹ̀rẹ̀ sọ̀sọ̀ fi ń kọ̀ ọmọ yusuf ibi tó ti rí owó tó fi ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn ọba tó ṣe irú nǹkan yẹn fún gbogbo àwọn gómìnà tó ń dáwọ́ fún lẹ́ẹ̀kan kẹ́ ẹ gbé kẹ́ ẹ gbé wọn wáyé ẹ̀yin lẹ́ ń dé kí olè pọ̀ sí nílùú nígbà tí àwọn ọmọ tó jìyà àwọn òbí tó jìyà lórí ọmọ tí wọn bá rẹ́rẹ́ ọmọ jẹ táwọn ọmọ òní di olóṣó sí gbọ́n wọn ní di wá ní wọ́n fi àwọn ọmọ sọ̀rọ̀ gbogbo ẹni yàgò òní pọ̀ ẹ̀yìn náà kọ́ni ẹ̀ka ní ayé wọn àtọ́kù mọ́tò ànàmọ́ràn wá ní kọ́mọ́ ṣe pé àwọn ọ̀dẹ̀ ẹni bá ní mọ́ ṣe pé ara ni ó pa ẹni tó bá ní kí mọ́ sọ̀rọ̀ níta mọ́ kí mọ́ tẹ̀sí wọn lójú kò ní dáfẹ́ tó bá sọ ọba àjọmọ yorùbá kò ní jẹ́ wọ́n mọ́ sọ̀rọ̀ nípa àwọn olórí burúkú nígbàgbọ́ pé púpọ̀ nínú ti ní pásítọ̀tì kódà kó jẹ́ pé pásítọ̀tì gàdàgbà ti ní lọ́wọ́ tó bá dá gbáwó nìṣẹ́ fò lọ Afghanistan ló jìyà rẹ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n ń jẹ wọ́n pa wọ́n wọ́n mú ọwọ́ bàbá kan wọ́n dẹ̀ di ọwọ́ ẹ̀ báyìí níbí o wọ́n dẹ̀ di wọ́n dẹ̀ fi gbogbo gbígbóná ṣẹfẹ́ kó máa ṣẹlẹ̀ sí wọn ó ní ìgbàtẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ sí tí wọ́n bá tó mọ́ wáyé tí wọ́n ń gé dànù tí wọ́n ń sọwọ́ yín sínú epo gbígbóná ẹ̀bẹ̀rù kẹ́ẹ̀rọnú ara yín wò kẹ́ẹ̀rọnú ara yín wò tá a bá sọ ẹ̀ ní já wí ẹ̀ ti dáwọ́ lọ́ọ̀fù dúró ẹ̀ ti dáwọ́ láìkì dúró ẹ̀ ní tẹ́ lọ́ọ̀fù mọ́ ẹ̀ ní bá tẹ láìkì mọ́ Please, where does Buhari's son work? What company does Yusuf Buhari own? Please, if someone can help clarify this for me, I'll be so grateful because I've made some research and findings, but I got nothing. He is the owner of Asu Rock and Sons Nigeria Limited. So you don't do. Ah, uncle, you fall my hand and bend my legs joint. Because I don't understand where he got money to give out iPhones that are worth more than half a million naira as souvenir on his wedding. I don't even want to talk about the fact that thousands and if not millions of people are hungry in this country. That is not even my problem. But we all know that Dangote is the richest man in Africa. But Dangote's son got married. It happened in Lagos here at co Hotel. Nobody shared iPhone. That is the richest man in Africa. Even if he chose to give out cars, we know he can afford it. But Buhari, is it not the same Buhari that during their campaign in 2015, he claimed that he didn't have money to buy the party ticket to run for president? Abio, so his son has that kind of money and he did not borrow his father to buy presidential ticket to run for 2015 election. You allowed Tinubu to be the one to give him the money. Now Buhari has refused to give Tinubu his ticket money back That is why Tinubu has decided to be the president too so that he can collect his money back. You know that Tinubu is a political investor. Are you guys seeing the people that came to fight corruption? You can see the intensity at which they are fighting it. This is the same country where EFCC break into people's home in the middle of the night claiming they are looking for Yahoo boys without search warrant. You break into people's home in the middle of the night without search warrant. You plant weapons in people's home to get them implicated and arrest them. You even kill some of them and you proudly put it out to the world that you kill people without trial. Yet the same country, someone is giving out hundreds of expensive phones worth 700,000 naira each to his wedding guests and nobody's investigating the source of his money. How wonderful. Uncle, stop stressing yourself now. You will invite high blood pressure for yourself. Oh. Please, my school fees is at stake. Oh. I already told you the name of the company that Yusuf Buhari owns now. Uh-uh. FBI didn't break into Hush Puppy's house in the middle of the night. They didn't break into Taylor Abakiari's house in the middle of the night to arrest him. So you want to compare intelligent investigation unit with political hunting dogs? DSS, AFCC, Nigerian police, the Nigerian army, all of them are doing political service now. They are no longer working for the country. Oh. This is just wickedness in the highest order. You just woke up and gang up with your team to come and take over the country and get people impoverished and oppress them, stealing all the funds, and you turn back again to borrow money from whoever is willing to lend. Ah, uncle, forget that, you know. Even if Benin Republic want to borrow us money self, Buhari will go and borrow. So if Yusuf Buhari had this kind of money, why is Buhari still borrowing money? If you ask them, they will tell you there's no money in the country. Yet they are stealing this money and lavishing it. I'm sure some people will be wondering how did the Taliban overthrow the US military and the Afghanistan army combined, hmm. even though they are far lesser in number. Let me tell you this. The same way Buhari has been romancing Boko Haram, Hetman and the rest of them, is the same way Afghanistan was romancing the Taliban's. Buhari and his cohort have been recruiting Boko Haram into the Nigerian military in the guise that they have repented. Someone that is a terrorist that have been killing people, oh, you now legally give him weapons and uniforms and say he has repented. If that is how it works, then why do we still have criminals in the prison now? Is it that these people that are in Nigerian prison, those ones they have refused to repent? Please, sir, oh, If you have someone that is inside the prison, whether a friend or a relative, please oh find a way to reach them and tell them oh, so that they can send a message to worry that they have repented so that they can release them from prison. In fact, the man will even ask them which ministry they want to join self. If you went to prison because you stole, they will recruit you into the police. Please, oh, I did not say police used to steal. Oh. Uh -huh. Therefore, your people will go and implicate my implicability. Uh -huh. If you went to prison because you killed someone, they will either recruit you into SAS or the army. Then, if you went to prison because you committed internet fraud, they will now recruit you to join EFCC. But if you went to prison because you stole money, either from the bank or in your office, or you broke into somebody's house to steal money, any stealing of money, sir, that one, they will recruit you to either join the Senate or House of Representatives. Please reach out to the people in the prison that you know. Let them repent very quick. Now that there is vacancy for repented criminals. Because it's only Boko Haram that has been enjoying this repented job awardment alone. Buhari has opened this window. Repent and get a government job instantly. Do it quick, because Buhari has limited time to leave office. The same way Buhari has been recruiting Boko Haram into the military is the same way Afghanistan was recruiting the Taliban into their military. So the Taliban infiltrated. Ó dàbí pé ẹ But báwọn ṣe recruit? But báwọn ṣe recruit rìkútù àwọn Boko Haram sínú military làwọn Afghanistan náà ń recruit àwọn Taliban wọn sínú military wọn now wọn ti wá gba Taliban mọ́ wọn lọ́wọ́ sí ẹfẹ kan wá gbalẹ̀ Yorùbá mọ́ yín lọ́wọ́ adẹ ń pariwo pé àwọn eléyìí ní agenda tí wọ́n fẹ́ ṣe kò kí ṣe wípé kàdédé ṣe wọ́n ní nǹkan tí wọ́n ń wá adẹ ń pariwo fún yín làákàyè yín ò tí ì The army, and it was very easy for them to liaise with the guys within the system and take over the government. Very smooth and easy. no stress. Buhari and his people know what they are doing. You think they don't know? Bandits can go into the zone of the military and kill two military men and still adopt a major. How did the bandits come in? Where did they pass? How could they kidnap a whole major? We are not talking about a corporal, not a sergeant, not even a captain. A major was kidnapped from the zone of the military without any battle no bandit was killed. That tells you that the percentage of terrorists that have been positioned in the Nigerian army is more than the normal military personnel. Simple. No two ways about it. If you pass Bonicam here, you will see the tight security that is in the military cantonment there. Then in the north that terrorists exist. Your people want us to believe that security level there is now loose, Abi. Now the Taliban can easily establish their Sharia law once everyone evacuates with the country and the nation will become theirs for life. It's a calculated plan. The people in the Nigerian government also they know what they are doing. When I saw in the news how Taliban were lounging in the presidential lodge, hey, I could imagine Boko Haram and headsmen inside Asurok flexing. Ekpatemana. Where in the history of this country has it ever happened that the military and the police will protect terrorists against their own citizens? It only happened that way because a good number of them rubbed shoulders together. So there is no way you take your gun and go into the forest to fight someone that you were once in the same forest together because you have now been given uniform and you are collecting salary. They are the same people. That's why the military and the police can't lift a finger against Boko Haram, headsmen and the rest of them. That's just it. If the picture has been blurred to you, now we are painting it very clear now to understand that you cannot cook rice and beans together, then you want to serve only rice alone. No, nah, they go together. Do you know that gold has been found in northern Nigeria? And do you know that there are some greedy people that have invited the Chinese and collected some money from them to allow them to mine gold to make it the same way they did to our crude oil, where individuals own oil wells and the rest of the country is wallowing in poverty. We all know Ghana has discovered oil recently. But do you know what Ghana did? Ghana invited those people who need oil and signed contracts with them. They asked them, Do you want oil? They said yes. They signed a contract. You build us five world standard hospitals in five designated places in Ghana, and you drill a certain quantity of oil for these five years, signed and sealed. They call another guys, do you want oil? They say yes. Okay, you construct routes for us in five strategic areas in Ghana with so so so length and you drill a certain amount of oil. They seal that too. People are wondering that car production companies will still start assembling cars in Ghana and not Nigeria. Some people are saying it's because of insecurity. You think insecurity is the only problem? Never. The Ghanaian government invited these guys themselves and signed a deal with them. Nigerian government can't even invite them because the number one basic thing self they cannot give them, which is power. They cannot provide power for them. By next year now, many new cars that will be driven in Nigeria and other parts of Africa, they will be shipped from Ghana, not from abroad anymore. I am happy for my dear Ghana. Forward ever. The Ghanaian government invited the Chinese and told them to build a chocolate factory in Ghana. and produce chocolate from Ghana to ship back to China and the rest of the world. They refuse to sell their cocoa bean to anybody. That contract also has been signed. So you can see a country that its currency will soon start dragging space with the US dollar in the forest market. That is a country that understands development. That's a government that is economical and intellectual inclined. That's a government that wants to move away from the third world country syndrome. But the lunatics that we call leaders, I don't blame them at all. I don't. Nigerians were the cause of our misfortune. You used your two left legs and walked from your house and went to stand under the sun to vote for Buhari. That is not even my own problem. Oh, My problem is that after he misperformed the first time, you still went and voted for him the second time again. Mm. Wonderful. Yeah, we are the cause of our predicament. The same way they were telling Nigeria not to vote for Buhari because he doesn't have certificate. In the first place, Why will a president of a whole country be required to use just a secondary school certificate to get into power? Even the manager of a restaurant self, they will tell you that they want minimum of BSc. But the number one citizen of a country, they need only primary school certificate. Please, who was the person that wrote this constitution in the first place? Abacha and his gang. They know what they did. Abacha knew what he did and throughout their eight years in office, there is never a time that you hear a leader say they are going abroad for leadership training. When they go abroad, it's either they want to go for medical checkup or they are going to tour and to lunch with our money and squander our national wealth. Now, another old man is telling us that he wants to run in 2023. That one is Jagaban of Lagos now. Oga Ahmed Tinubu, he wants to now graduate from Jagaban of Lagos to become Jagaban of the whole Nigeria. Yeah! a country where they are using billions to eh, service hey, refineries that are not working. Does that not tell you who they are? Forget that thing. That is indirect way of stealing money. What mm. stops you from allowing investors to take over these refineries and pay you for using them? At least oil will be refined in your own country and you will stop mm. importing. We have this cocoa in large quantity. We have rubber. We have oil. We have palm oil. We have many other mineral resources. Only the light problem alone, if it's sorted out, Imagine the amount of diesel and petrol that is burned on daily basis to generate power. If you stop importing that quantity alone, the currency will gain value by 40%. They can't let power work. Oh. If they let power work, how will they be able to be stealing money from importing oil and how can they be selling their generators and making money from import duties? God will not allow us Nigerians to still allow that to happen to us like we did with Buhari because Tinubu too does not know his left from his right. It's just hunger for power. Tinubu is not even medically okay. We saw him falling during his last birthday. You want to bring another half-dead man into Asurok and appoint ministers that will be the ones to be making decisions as if it's their father's company. I want to assure Nigerians, trust me, we are getting through this mess. I am so certain about this. This is the last wave of this nonsense that we are seeing. All these evil and lunatic illiterates will soon be flushed out of the system. The darkest time of the night is between 2 a.m. and 5 a.m. A new dawn is coming. But the youth will need to get serious. If we enforce the seriousness that we put into football and Big Brother Nigeria into the mm. political affairs of this country, mm. we will overcome. We either get serious and flush these people out of the we system or we wait and complain for another eight years. That is if hunger and poverty allow you to stay alive and complain. Oh and from your number one political dynamic dermatologist. Do have a wonderful weekend and see you next Saturday at 7 a.m. Please remember to subscribe on YouTube and follow us on Facebook. ọ̀rọ̀ yẹn lè fọ́ni lójú yín but ó tọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ ó lè rí bákan but koko wà ń bẹ̀ má jẹ́ ntọ́ yẹn kókó ó wà nínú ọ̀rọ̀ gidi ó wà nínú ẹ̀ ìwọ ò wá ronú ìwọ ò gbọ́n ó sì dákẹ́ everybody ti mọ ohun tó ń ṣẹlẹ̀ àwọn àgbáyé gan àwọn míì gan lágbàáyé gan mọ̀ wípé nǹkan kan ṣe yín ìyà ń jẹ yín. If that is how it works, then why do we still have criminals in? Ìwọ ò gbọ́n ó sì dákẹ́ everybody ti mọ ohun tó ń ṣẹlẹ̀ àwọn àgbáyé gan àwọn míì. wọ́n bínú o. tí mò ń wá mo ń wá nǹkan mo mo fẹ́ play nǹkan ni mo ti play tán fúnra rẹ̀. ìwọ̀n kò jẹ́ sí àwọn àgbàlagbà tó máa sọ kínní kan ó ní ó ní tí tí èèyàn bá bí ọmọ ó ní nǹkan tó máa yẹ máa yà wọn láti kékeré tí èèyàn ti máa mọ̀ o ṣé nǹkan tí mo sọ ṣe yẹ yìí ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ boko ebi kan ti máa ń fọ̀m láti jọ boko haram àjọ ìbí kan pé wọ́n ń gbádùn boko haram ń gbá àwọn àwọn oṣù tá a ṣiṣẹ́ gan boko àwọn tó pààyàn wọ́n ń gbádùn jù wá lọ ti máa ń fọ̀m yìí lọ́dí fìlì fọ̀m boko haram màá jọ ì bọ́tẹ́ màá jọ ì màá pa many people many people I don't care but pé boko haram pé wọ́n repent wọ́n rí gẹ̀ẹ́gàn ẹ̀ náà Islam o wọ́n fi ń dìsí wa ni o bọ̀ yìí kọ́ fẹ́ kí gbogbo tí máa fún gbòmù bẹ̀ lásán èmi máa pa ìyẹn Buhari kí ló dé fún ìbáṣe fún wọn ẹ máa wọ ẹ máa pa wọn everybody ẹni lórí pé kí ẹ ṣé ibo ò ṣe yàn ni ibo ò ṣe yàn ni gbogbo wa Nàìjíríà jọ ní gbogbo wa náà kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ ọmọ àzọ pé Boko Haram Boko Haram Boko Haram hmm. tó gé wọn bàbá kọ̀ọ̀yẹ́ tí mo tún náà lò èmi tí mo ṣe for the past ten years mi ò sí gọ̀kadà ẹ̀gbọ́n ẹ̀wò inú ti ń bí mi o inú ti ń bí mi o ẹ bá sọ fún Buhari tó ti má ti gbà ti má mú Buhari wọn náà wọn tí mo rí wọn náà wọn àti òwe ọmọ lórí yẹn tó pè láì Muhammed àbí kí ló àwọn méjì yẹn gbogbo náà máa kú ro èmi mo sọ bẹ́ẹ̀ èmi ẹ ẹ wojú mi àga kámẹ́rà mi dára kó wá gbé mi ṣùgbọ́n ti gbé sọ́ọ́ lẹ́kọ̀ọ́ ẹ kó wá gbé mi ọ̀nà àti tèmi làkọ́kọ́ ni olóde kò sí mọ̀kànbalẹ̀ ẹ wo àjẹsẹ̀ mi kan máa fún gbogbo aráàlú ni pé ìwọ tó ti ń bímọ tọmọ tí ń dàgbà ọlọ́wà pèsè fún ogun wá bóyá máa gbóhùn ẹ nàìjíríà zoo ni nàìjíríà o ibi tí ẹran tọkọ máa lọ wu àwọn lion tiger o ní nàìjíríà o nàìjíríà o ṣèlú gidi o o ṣèlú gidi o advice nìyẹn o wọ́n ṣẹ̀fẹ̀ sí pààyàn ni o wọ́n ń bọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n pa anybody wọn lè àwọn èèyàn ń sọ òótọ́ fún yín ṣùgbọ́n àwọn èèyàn yóò gba. My name is Honourable Fatai Adeleke. I was former board member environmental in Abeokuta local government. Later, I was given. Wọn ẹni bá sọ̀rọ̀ wọn á yan kéré anybody tó bá fẹ́ sọ wọn á máa mọ bó ṣe máa pádànù ni wọn máa mọ bó ṣe máa yan kéré sígbósígbó ìwọ fúnra rẹ dẹ̀ ní o ò lo làákàyè kó o ronú ẹ̀ wò wípé kí ló tún fún ọ uh, former uh, eh, only, uh, eh, uh, former uh, Nigeria military and navy kọmọdé Kúnlé Ọláwùmí wọ́n gbé wanted lé lórí ìyẹn former Nigeria navy wọ́n gbé wanted lé lórí torí pé ó ṣòótọ́ ọ̀rọ̀ fún yín ìjọba nàìjíríà ò fóòótọ́ ọ̀rọ̀ nígbà tẹ bá ń rìkútù àwọn apànìyàn tẹ ń dá àwọn ènìyàn lóró ẹni bá wá sọ̀rọ̀ ẹnìkan mórí wá kan fọrùn lẹ ẹni bá gbin ẹnì pípa ló yọ wọn ẹ ní pípa ló tọ́ sí wọn. ẹ ní pípa ló tọ́ sí wọn ń ṣe ló yẹ kẹ́ ẹ pa wọ́n ó lè yẹ kẹ́ ẹ pa wọ́n nípakúpa ṣe ló yẹ kẹ́ ẹ pa wọ́n nípakúpa tán bá dẹ̀ pariwo ẹ nìkan mo wá kan fọrùn lẹ́ẹ̀lẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ tí wọ́n bá sọ ó ń jó yín lára ẹ ẹ̀ dẹ̀ ṣàtúnṣe gbogbo mọ́ ṣe ń pariwo ọ̀rọ̀ tó náà ẹ ẹ̀ látúnṣe tẹ́ ẹ fẹ́ ṣe ń bẹ̀ abẹ́ ẹ̀ ṣàtúnṣe ni ẹ ẹ̀ ṣàtúnṣe gbogbo báwọn èèyàn ṣe ń pariwo tó lójoojúmọ́ ẹ ẹ̀ látúnṣe ẹ wá máwọn ọmọ wa ẹ dè mọ́ bẹ́ẹ̀ Yusuf Ibrahim free our agitators free our four g twelve hmm, kò káyé ẹ lò bẹ́ẹ̀ ẹ free àwọn ọmọ wa ẹ fi àwọn ọmọ wa lọ́rùn sílẹ̀ àwọn ọmọ yìí ò ṣẹ̀yìn ẹ̀ṣẹ̀ kí làwọn ọmọ yìí ṣẹ̀yìn kò wọ́n ṣẹ̀yìn ní ẹ̀ṣẹ̀ kankan àwọn ọmọ yìí ò ṣe nǹkan kan fún yín ṣùgbọ́n kàkà tẹ́ ẹ fi máa gbọ́ èpè èébú lẹ máa fi ń gbà tí wọ́n bá ti kanra mọ́ kánranjú mọ́ yín gbogbo títí di kòtò ọ̀run ẹ rí nǹkan kan ṣe sí gbogbo títí ìbàjẹ́ ẹ rẹ ní tì ṣe sí ẹni bá ti sọ̀rọ̀ báyìí ẹnìkan mórí wá kan fọrùn lẹ́ẹ̀ni ẹni bá ti gbin báyìí ẹnìkan lọ yánkè rẹ̀ ẹnì kí wọ́n lọ gbé bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn tó ń pààyàn wà nígboro ẹnìkan ṣe nǹkan kan fún wọn sẹ́ẹ̀lù nìyẹn sẹ́ẹ̀lù tá a máa dúró sí nìyẹn ìlú tẹ ní pé ká jókòó tì ìlú tẹ ti ń ṣèmọ̀ta ẹni nìkan ìlú tó ẹ pójú ṣáájú lẹ ń ṣe níbẹ̀ ẹ̀rọ ọmọ olè lẹ́ẹ̀ni mú anú èyí átírẹ́sì ṣe mí o torí pé Taliban ti sọ nílùú wọn ní ìsìnkú pé gbogbo àwọn olórin gbogbo àwọn oníṣì àtàwọn wọn ni wọn ti gbégi lé wọn báyìí thank God nígbà tán bá dé orílẹ̀-èdè lókè san àkóbá náà wọ́n gbégi lé so ẹ jẹ́ kí n sáré fi nǹkan hàn yín kí n tó máa gbà kọ́ wọlé ẹ má bínú mo kàn fẹ́ fi fọ́tò kan hàn yín ni ẹ má bínú torí pé eh, kí Nàìjíríà ò bá mọ̀ pé eh, ohun tó ń ṣe ó ṣe díẹ̀ ìjọba nàìjíríà ojúgbà mi tì fún orílẹ̀-èdè location nine ojúgbà mi tì fún kílé tójúgbà mi tì fún orílẹ̀-èdè nàìjíríà ẹ wo ohun tí ẹ wo ohun tó ṣẹlẹ̀ ń bí ṣé ẹ rí náà rí ta lórí kinní tí wọ́n kọ yìí dáadáa ta lórí dáadáa ṣe ti rí wọ́n ní i have invest 1.6 billion US dollars in Nigeria economy with no result ẹlẹ́gbẹ̀ẹ́ ẹjẹ́ ara rẹ̀ níwọ̀nba Bill Gates Bill Gates ni bùrá Bill Gates bùrá Bill Gates nìyẹn o bùrá Bill Gates láwọn invest ṣé tó bá yẹ pé Nàìjíríà mọ̀ tó bá yẹ pé àwọn tó ń gbówó wá fún yín nígbà látìgbà tí wọ́n ti láwọn ń yáwó tíjọba orílẹ̀-èdè lókè san àkóbá lókèsà àgbàná ti ń yáwó kí náà fi ṣe títí ò dáa a ní owó a ní kòkó economic wa ní tó fifty two resources ta ní ó mọ̀ dà fifty two kí ni wọ́n fi ń ṣe àwa la ní nǹkan tó dára jù tó lè mówó wọlé bá a ṣe ní crude oil lálépo pẹtrol bẹ́ẹ̀ kòkó wà ń bẹ́ẹ̀ kó góòdì lóríṣiríṣi bámbámbám tá a ní ẹ dákun kí náà fi ń ṣe wọ́n ń yáwó ká ní bọ̀dá bíi géètì wá ní wọ́n ní when i any clueless ẹ máa gbọ́ ọ ní ó ní when a clueless idiot the president and a de, uh, decorated fool inú inú àwọn ọ̀rọ̀ yẹn tara gìgìsì pawọ́pọ̀ ló tún wọn kárò lágbóòsàn níyàdé gírígìdìgbìrìgì gbàgbọ́gà gìgìsì tó pawọ́pọ̀ ló tún wọn kárò lágbóòsàn níyàdé gánganàgà jìgọ́dọ́gà jìgọ́dọ́gà chìmchìm gìgìsì payípọ̀ ayé yìí bàjẹ́ <laughs> ó dùn ọ̀rọ̀ yìí dùn èmi láìkí ẹ̀ CNN ni èmi sàkọ́ CNN CNN mọ̀ bínú CNN ló gbé e. CNN ló gbé CNN ló gbé oh my god jẹ́ kí n wò bóyá mo lè rí ṣíà ah, jẹ́ kí n wò ń bọ̀ jẹ́ kí n wò bóyá mo lè rí gbé wá sójú ojú screen gangan jẹ́ kí n wò bóyá mo lè gbé wá sójú screen bóyá ó lè lọ bóyá ó lè ṣó dáadáa ah jẹ́ kí n wò bóyá mo lè rí gbé wá ah ó ta lẹ́nu ó dùn gbọ́ngbọ́n ah jẹ́ kí n wò bóyá mo lè rí tí bá fẹ́ ṣíà rẹ̀ ok let me try it bóyá gbogbo wa lè fojú wa rí bóyá lè fojú wa rí jẹ́ kí n wò bóyá mo lè ṣíà rẹ̀ ká fojú rí kájọ kà kájọ rí investmenti wọn láwọn ń ṣe investmenti sórílẹ̀èdè clotis online Money ní but kò invest kò sí sẹ́ẹ̀kọ̀. Zizek, Craga, Kuragba. Eh, eh, eh. Yes, nígbà o. Ó dà pé ó ti ṣó àbí, ó dà pé ó ti gbé wá. Mo fẹ́ kémi àti yín jọ rí ni o. Ṣé rí tí bọ̀dá bíi géètì ń wí? Ẹ jẹ́ kí n kúkú gbé sójú screen. Ṣé rí? Ẹ rí tí bọ̀dá bíi géètì wí? Wọ́n ní I invest I invest one point six billion dollar <laughs> ah, ọ̀rọ̀ yìí dùn gan o ọ̀rọ̀ yìí dùn gan o ọ̀rọ̀ yìí dùn gan o ó ta lẹ́nu gan ni ó ta lẹ́nu gan ni èèpo ó ta lẹ́nu abẹ́rẹ́ pọ́rọ̀ yìí dùn gbogbo yín pátá lẹ́ẹ̀jẹ̀wọ́ ẹni àwọn tó kówó fún yín ní nàìjíríà gbogbo àwọn tó kówó fún ìjọba nàìjíríà ìjọba nàìjíríà ò kówó lẹ̀ tó bá yẹ pé bọ̀dá bí géètì mọ̀ wípé àgbàdàn ni location nine ni kò ní kó adúdú owó ìwà àtìgbà tó ti ń kówó fún wọn wọ́n yáwó yáwó ní Saudi wọ́n yáwó ní Brazil wọ́n yá ní Amẹ́ríkà wọ́n yá ní France ẹ dákun gbogbo ibi tán ti ń yáwó yìí ẹ dákun kí ni investment tí wọ́n ṣe bọ̀dá bí géètì wa pariwo ó ní I invest I invested one point six billion dollars in Nigeria economic with no result oh with no result That's why we wò you know, only when a clueless idiot in the president and a decorated fool in the vice president and cabinet member and notorious robber. <laughs> ọ̀rọ̀ yìí dùn ọlọ́ngbọ́n ó dùn mo rẹ́rìn mo bẹ̀rẹ̀ rìn kú ọlọ́wà bẹ́ẹ̀ gbọ́dọ̀ tó tó ní bọ̀dá mi yarí o dáàdi ìwẹ̀ mọ́ bí mi ẹ̀ dákun bọ̀dá bọ̀dá bí gẹ̀ẹ́tì dáàdi thank you sir for saying this thank you for let us know that you gave our clueless uh, government Eh, this is a lot of money, $1.6 billion, dollars, but no results. Thank you so much for saying this out. But uh, my daddy, sir, rìkìsí ló pa yín pọ̀ ló tún yín kásá ẹ ló bẹ́ẹ̀ o. Ọlọ́run ló mú yín ṣe bẹ́ẹ̀ náà ní tẹ̀fẹ́ jẹ́ńbẹ̀. Ẹ eh, àbẹ́ ẹ̀ mọ bó ṣe ń lọ. Wọ́n ti ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ó pọ̀ ó pọ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ni. Wọ́n ti ṣe ṣe ṣe ṣe wọ́n yáwó yáwó yáwó wọ́n rí investment kankan. Wọ́n tún wọ́n dẹ̀ dẹ̀ mẹ́rin wáyé wọ́n fẹ́ẹ́ sọ̀rọ̀ sí wọn. Ẹ jẹ́ ń tún tó sọ àwọn ní when a clueless idiot. <laughs> ìyẹn ló dùn jù láyé ó pa mí lẹ́rìn burúkú when a clueless idiot when a clueless idiot is the president and a decorated yeo so decoration ni eh, kí ni pọ́kọ rẹ̀ so lóòótọ́ Ọ̀ṣínbàjò is a decorated wọ́n decorate rẹ̀ síbẹ̀ ni oh my god oh my god oh gosh oh gosh Oh, God decorated a fool is the vice president and a cabinet member and a notorious arm robber. Ṣé ẹ ti rí pé lóòótọ́ báyìí ṣe rí báyìí? Mo sọ fún pé gọ́ọ̀mẹ̀ntì Nigeria government is a bandit. Nigeria government is a terrorist. Ẹ gbàgbọ́ òre wọ́n ti báyìí sọ. Wọ́n ní notorious <laughs> notorious arm robber rẹ o. Ẹ ráwọn eléèmú àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ tó yẹ pé fóònù nìkan náà ń yọ yọwọ́ náà ń ṣe àwọn ọ̀lẹ̀ wọn fi hàn lójú gbogbo àgbáyé. Bọ́n bá mọ́ ọmọ Yorùbá kan lé ní ẹ gbé ẹ ti lọ kámẹ́rà rẹ̀ ẹ máa fi hàn gbogbo àwọn ènìyàn tẹ ẹ bá mélè tẹ ẹ ká orí èèyàn mọ́ lọ́wọ́ iye ọ̀kan péré ẹ kámẹ́rà rẹ̀ tí gbogbo ayé òfin mọ̀ pọ́mọ yorùbá ń pààyàn bọ̀ fúlàní tó ń dùyàn lórí dùyàn lọ́rùn tẹ ẹ bá kó wọn dé nìṣe bá náà fẹ́ rìpẹ́ǹtì ẹ nìkan kọjú sẹ́yìn ni ẹ fi nǹkan kọ́fà ojú wọn ẹ máa fi wọ́n hàn fún gbogbo ayé pé wọ́n ti kó bọ́ọ̀lẹ̀ wọ́n ti kọ́ta lẹ̀lẹ̀ wọ́n wàá gbé bírákàìdì dání notorious rọ́bà níyín kí kúkú bá yín fi áàmù The result is nothing but economic calamity and holocaust. <laughs> Tẹ́ni hm, ọ̀dà èmi gan mọ̀ kí ló dé tó sọ rẹ̀ ẹ̀ mo fẹ́ kán mọ̀ náà ni. Hm, tẹ́ni hm, stop it no. Tẹ́ni bọ̀dá bíi géèjì ló sọ bẹ́ẹ̀ o channel ló ti ẹ̀ kí ni ló ti sọ o ṣé ẹ ti rí bẹ́ẹ̀ nísìn bọ̀dá bíi géèjì ló sọ o èmi kọ́ ni mo sọ o ńlẹ́ ń wò yí o ó ní explosive big gate populist debunks Nigeria leaders live CNN ló gbé CNN sàlélẹ̀ àbí CNN nínà sẹ́mi ni mo gbé jáde ẹ máa tó wà alright ẹ máa tó wà òkè ẹ máa tó wà òkè ẹ ọ̀rọ̀ ń ta lẹ́nu ká má parọ́ ká má parọ́ ká má jalè ọ̀rọ̀ ẹ dùn ó dùn gbọ́ngbọ́n gbọ́ngbọ́n kán sí i mo láìkì ẹ̀ bàjẹ́ mo láìkì ọ̀rọ̀ yẹn bàjẹ́ ọ̀rọ̀ yẹn dùn gan-an ọ̀rọ̀ yẹn dùn gan ọlọ́run ọ̀rọ̀ yẹn dùn bàjẹ́ ọ̀rọ̀ yẹn dùn gan ọlọ́run tẹ́ni ọ̀dà èmi gan mọ̀ kí ló tó fi wọ́n ṣe gbìgìrì tó gba wọn pọ̀ lọ́tí wọn ká o lágbo sàn ní adé jígìrì gìgìrì gìgìrì ẹ n tó payé pọ̀ gbà tẹ́ ń gbowó fúnra yín sẹ́yìn lọ́fún tí ìbá ṣe pé bọ̀dà bíi géètì gan fẹ́ jẹ́ ọ̀dájú abiyamọ adúdú owó tán ti yá yá yá wọ́n yá ní Saudi ẹ mọ tán ṣe fún Abdulrafu <laughs> gómìnà wọn lọ́sùn tẹ́lẹ̀ former governor wọn lọ́sùn ràfù ràfù wọn ní wọn fẹẹ dùpọ àwọn náà kọbìtì fún ni ìgbájú ìgbámú ni kẹríkẹrí ń bá bòde wọn náà ràfù ẹlẹnu yọọlẹ yẹn wọn ní wọn fẹẹ dùpọ ràfù alfa <laughs> sọ ti jó gbogbo ibi tó ti náà sáré ọmọ ọrú ẹ mọ <laughs> ràfù ọmọ náà ní ọmọ náà láàárọ̀ sí náà fi ń ṣe ẹ ń tẹ́ ẹ ṣe fúnra yín náà ni ń tẹ́ ẹ mọ̀ ẹ tí wọ́n fọ́ ṣé wọ́n fọ́ lórí ni ẹ dákun ṣé wọ́n fọ́ lórí ṣé kílé tẹ̀ fọ́ lórí ẹ ná dáadáa náà torí ó sì máa sọ̀rọ̀ ẹnu ló yẹ kẹ́ ẹ bá mi túnṣe kẹ́ ẹ tí ẹ bá mi gé àwọn rẹ àbí orí rẹ kẹ́ ẹ bá mi fọ́ ẹ̀gbẹ́ kan mọ́lẹ̀ <laughs> mọ́ bínú mo ń bọ́ ṣeré ni mo ní kan bá ń fọ́ mọ́lẹ̀ mo ní kan bá ń fọ́ mọ́lẹ̀ fún ẹ kan bá bá mi ẹ ló sà mo wà online sà máa pè yín padà mo wà lórí live máa pè yín padà sà. Yes, sir rìkìsí tó payín pọ̀ ló tún yín ká o lágbo sàn níyàdé jígèrègè jìgèrègè jìgèrègè tìǹtìǹ ọlọ́ọ̀mù yín ó sì yẹ kó rí fún yín nìyẹn yẹ́sẹ̀ à ó pariwo ó ké ẹ rí i pé gbà tó ta lára nìyẹn ńgbà tí ò rèrè èrè kí ló fẹ́ rí wọ́n gbowó rẹ̀ wọ́n ti fowó rẹ̀ rọ gẹ́ẹ̀tì wọ́n ti fowó rẹ̀ ṣègbéyàwó ọmọ Buhari owó rẹ wọn ti fi kọ́ ẹ́stéètì <laughs> ó dùn ó pariwo wọn bínú o àbí dẹni o ọ̀dà èmi gan mọ̀ wọn bínú torí yẹ̀yẹ́ ló máa ń dùn yẹn. ó dá lẹ́nu ó dùn ó fẹ́ kú ó yẹ apariwo lọ sí nn ó ní wọn ó ní crewless cut ó ní ó ní ghost tó wà níbẹ̀ yẹ decoration vice president ní decoration ọyẹ ìta Ọ̀ṣínbàjò Ọ̀ṣínbàjò wọ́n sọ pé decoration ni ọ́. ìgírí kò tíjọ́ tí mo lè máa wo tí mo lè kà kíní yẹn tí mi ò ní rẹ́rìn ọlọ́run kí mo fẹ́ rẹ́rìn tẹ́lẹ̀ máa rẹ́rìn àìmọ̀pọ̀ náà mú wọn ni ìkísí pa wọ́n pọ̀ ẹ dúdú owó tán gbé fún yín ẹ dẹ́kun ẹ̀yin bàbá ọkọ mi tó kù kọ́ńtírì wo ẹ̀yin wo lẹ tún ti gbowó fún wọn tẹ́ ẹ̀ rí àǹfààní ń bẹ́ẹ̀ nígbà téèyàn lè fún yàn ládùúdú owó tó pọ̀ tó báyìí one point six billion nàìjíríà ẹ dẹ̀ fẹ́ kú sípò nàìjíríà wọ́n fún yín one point six billion dọ́là ẹ dákun ẹ bá ń kakuléètì rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ mọ̀wé tẹ́ ẹ pé mi ò kàwé ẹ má bínú tẹ́ni sọ́tọ̀pù náà sọ́tọ̀pù sọ́tọ̀pù tẹ́ni ọ̀dà èmi gan tẹ́ni tẹ́ni mọ̀jẹ̀ kan bínú o orí yẹyẹ máa ń dún ní ìmọ̀ ní yẹyẹ DSS Nàìjíríà DSS DSS Yusufu Yusuf Ibrahim wọn bá yín wí wọn náà fún yín ní one point six billion ọ̀ọ́lọ́ bọ́ọ̀sì ilé àwọn eléyìí àdúgbò owó tán fún yín ẹ kankan EFCC. Nigeria EFCC EFCC Nigeria ẹ̀yin EFCC leader ẹ̀yin EFCC rabi géètì láwọn fún yín ní one point eight billion wọ́n láwọn ò ní investment wọ́n láwọn invest pé kò sí èrè mẹ́ wọ́n ní kò ní rìsọ́ọ̀tì ìyẹn mi pé kò jọ pàápàá kò yọ kọ́bọ̀ tí ń ta adúdú owó wọn dá yín lókoòwò wọn wò pé bóyá ọmọ tó dáa ní kán gbówó lẹ̀ fún yín bóyá yà ló ń dẹyìn ẹ̀ lówó bàbá géètì ó lóun fún yín ní one point six dollar billions of naira billions of dollar ni o kì í ṣe náírà o one point six us dollar ṣùgbọ́n kò ní èrè wọn rí géènì téèyàn bá tiẹ̀ tún rí géènì ṣebí yóò rojú owó tẹni ọ̀dà alẹ́bí mọ̀ pé ń daṣẹ́ lọ́rùn tẹni ọ̀sìn èmi gan mọ̀ pé ń sìn tẹni ọ̀tọ̀mọ ọ̀sọ̀mọ èmi gan mọ̀ pé ń sọmọ ilẹ̀ tọmọ mi gbé ń da débi gan mọ̀ pé ń jiyàn ayé yìí ta pa ò ìlú tẹ fẹ́ gan pa sínú ọmọ ẹ bá mi kakuléètì ẹ wọ́n ní sixty six hundred and fifty eight thousand four hundred ẹ dákun ẹ bá ń sọ n mọ bí ṣe pè pọ millions ah, irọ́ o six hundred and fifty eight million billion four hundred million ah yes six hundred and fifty eight billions four hundred millions ẹ ṣe ń bọ̀dá calculation o bọ̀dá Peter calculation ẹ dákun adúdú owó six hundred and fifty eight billions four hundred million ni wọ́n invest láyé nàìjíríà kò dẹ̀ ní èso rere kan ẹ̀dẹ̀ ti yá yá yá yá ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ dúró sí wọ́n nàìjíríà wàláì kí wọ́n fodidi lé mẹ́jọ kan mi owó bẹ́ẹ̀ kan fi rí bọ nàìjíríà àgbà náà ni ó jẹ àwọn tí ó gbà lọ́wọ́ yìí ni ó gbà tá ń gbà mí létí wọ́n fọ mi létí ni èmi náà hmm, da. tẹ́ni ọ̀dà sẹ́wọ̀n lọ́sọ̀ fún mi pé ń dà alẹ́ yìí kọ́ lẹ́ẹ̀mọ́ ni mi ò dáa èmi gan wẹ ní burú mọ ohun ẹni tó mi àwí fún ẹ̀bẹ́ òwò aráyé tẹ̀ní tẹ̀ní ọmọ ológo ẹni burú mọ owó ẹni tómi àwí fún gẹ̀gẹ̀ èmi burú mọ èmi tí mo burú tí mo mọ̀ sẹ́mi lẹ́ẹ̀ máa sọ fún mo lémi gan mọ̀ pé mi ò dáa kó dìgbà tó o bá sọ bọ́dà bíi géètì o ti fowó rẹ̀ jà ló sọ síbi téèyàn bá tiẹ̀ ṣe téèyàn bá ṣe téèyàn bá ṣòwò tí ò bá jèrè yóò ṣàtúnrojú owó ẹ̀yin èèyàn mi bọ́dà bíi géètì òréré débi tí ó rojú owó ṣé rí ẹ̀rín tí mo rìn ẹkún ni ṣùgbọ́n mi ò gbúdọ̀ ké tí bá ilé ké ìyẹn ni ó lè dùn ẹ mọ̀ pé kò pẹ́ tí mo máa fi ń ké ẹ jẹ́ mọ́ fáyé wọn ṣàwàdà kí n fowó ayé wọn rẹ́rìn owó tó wọ́ọ̀tì tó bá wọn six hundred and fifty eight billions four hundred million ni wọ́n fi invest lórílẹ̀‐èdè nàìjíríà èèyàn kan ló wá invest síbẹ̀ ó wá dá okòwò lẹ́bẹ̀ ó wá fún yín pé kẹ́ ẹ fi sí òwò ó invest síbẹ̀ kò rẹ́rẹ̀ débi tí ó rojú owó àwọn fúlàní nàìjíríà ti gbowó tán àwọn boko haram ti gbà á lọ wọ́n ti fi ń kó kíní lọ kíní tán sí bí géètì dákun bá kọ́ ọlọ́pàá wa kó àwọn wọ́n bá fi àrẹ́sì buhari dákun dẹkọrẹ́sàn wọn bá àwọn àrẹ́sì ẹ̀ bá àwọn àrẹ́sì rẹ̀ bọ́ọ̀ bá tètè bá àwọn àrẹ́sì òsínfò bàjọ́ ti tán bá àwọn àrẹ́sì òsínbàjọ́ bá ń gbé bá ń gbé so tẹ bó ṣe rí bí èyí tí ò ní fúnnú yẹn tó ń ṣe e, bí bí ìfùkù yẹn bó bá gbé wá tẹ bá kọ́kọ́ bá ń tọ́ṣọ̀ wọn owó wọn bọ́n náà ti rí wò ó owó rẹ ara rẹ náà fi ṣe ìgbéyàwó fún Yusuf tán pín iPad Yusuf ò níṣẹ́ lápá go and carry them ṣé wọ yẹn lọ́wàá sówò wọn Nàìjíríà tí wọ́n fẹ́ kú sínú ṣé wọ lọ́wàá sí òwò lọ́ọ́ lọ jìyà ní Saudi lọ́ọ́ jìyà ní lọ́dọ̀nù lọ́lọ́ kógbẹ́ fọ́tọ̀ ló ń ṣiṣẹ́ nínú mọ́tò lọ́lọ́ jìṣẹ́ jìyà ọ̀fẹ́ kó wá sórílẹ̀-èdè yẹn lọ́ọ̀ ní rí kọ́bọ̀ lọ́ọ̀ ní rówó kó kalẹ̀ ọ̀ọ́dẹ̀ ń rẹ́rìn ọ̀ọ́dẹ̀ ń pariwo wọ́n nàìjíríà ìwọ tó ń sọ pé restructuring ló fẹ́ tẹ́ ẹ wà ní UK tẹ́ ẹ ní restructuring yẹn ló pé yín lẹ́fẹ́ gbà èèyàn kó one point six billion dollars kalẹ̀ kó fi invest kò rérè débi tí ó rojú owó ẹ wá máa dúdú àwọn èèyàn tó ti fún wọn lówó ẹ mọ nínú àwọn tó ti invest sí nàìjíríà tí wọn rèrè débi tí wọn rojú owó ẹ mọ wọn ẹ mọ wọn àbí orí yóò pé pẹ̀lú ẹ̀yin àti rìsọtọrọ orí burúkú tẹ́ ń gbé ká ẹ gbádùn ṣá kí lẹ ń wá ń bẹ tẹ́ ẹ bá break up àwọn fúlàní nàìjíríà yìí wọn ní jẹ́ kẹ́ ẹ ní èrè lórí iṣẹ́ tẹ́ bá ń ṣe kódà ilé yín gan lásán nílé tẹ́ ń gbé gbogbo irin tẹ́ ẹ gbé sílẹ̀ tí mọ́tò ń gbà wọlé wọn tó ń jí gbé bẹ́ẹ̀ bá gbé jẹnẹrétọ̀ síta wọn á tún gbé ní kámẹ́rà ń gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹni tí irin kódà tí géètì yín tí ó yẹ pé kò bá dé kíní wọn á yọ géètì yín wọn á yọ lẹ́ni tí irin wí gbé lọ ni ṣé bá wúsá ni wọn ẹ ẹ dẹ̀ sì dákẹ́ ẹ ẹ ti mọ̀ pé ó yẹ kẹ́ ẹ bírèkì kóníkálùkù dúró ní báńdì rẹ̀ kóníkálùkù sọ ìsọ̀rí rẹ̀ orí burúkú kọ̀ọ̀kan ò ní lè wọlé ẹ wá ní gọ́vnà ọ̀tọ̀ ìyàwó rẹ̀ mọ́ yín kò sí ní ìyàwó mọ́ yín lọ́wọ́ because kò gbàgbàkúgbà ni ẹ̀wọ̀n mi máa ní kí ló gọ́vnà ọ̀tọ̀ mù gan wá problem rẹ ti pọ̀ jù ń gbò sí pópò òun nìyí bí ìbá ṣe dìdìrín nìyí èèyàn mọ àjẹ́dá àwọn kínní ó mọ ibi tó ń lọ ìjọ ni mo play fídíò rẹ̀ ń bíbà yìí tán sọ wípé orílẹ̀-èdè nàìjíríà kí tó bá pé tówó ni wọ́n láwọn fún wọn lówó wọn ọ̀tẹ́ wọn lọ́rùn wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ mọ́ wọn lọ́wọ́ ni èèyàn tó wá mọ̀ bẹ́ẹ̀ yẹn èyí tẹ wá dé gọ́vnà south west ọpọlọ yín ò tì sí ẹ̀yin ọba tẹ wá ń bẹ̀ ọpọlọ yín ò tì sí ẹ wá ẹ̀sán ń lọ patí kiri ẹ mọ̀ wípé àṣì ọbẹ̀ ẹnu yín ló wà mo tún rí bàbá lọ́yìn bàbá nífẹ̀ẹ́ náà wọ́n tún lọ kí akérèdọ́lù àbí kí wọ́n lọ sí gọ́vnà Ògùn state ìyẹn Dàpọ̀ Abíọ́dún odidi ọba láàfin odidi bàbá lọ́yọ̀ọ́ bàbá Ifẹ̀ Ọ̀jájá Ògúnwùsì Ọ̀nífẹ̀ ó lọ sí ilé Dàpọ̀ Abíọ́dún who is Dàpọ̀ Ògúnkọ́ ó ń lọ kí Dàpọ̀ sí ilé bàbá ojú gbà mí ti fún yín mo ní kẹ́ ẹ má máa rìn kiri mọ́ mo lè correct yín náà ẹ má máa jẹun kiri mọ́ alámọ́rin kí wọ́n máa kọ́ tó kọ́kọ́ yẹn sílẹ̀ kí ló ń òun ló yẹ kó wá bá yín nílé àsọba láàfin òun ló yẹ kó wá kí yín kó dọ̀bálẹ̀ kó nà tán sí àfin yín dédé kẹlẹ ọ̀nà èló ló fẹ́ fún ẹ èló ló fẹ́ fún yín ẹ màsà ìgbà táwọn bàbá bàbá ńlá yín wà láyé tí ọba tó kú lọ́dọ̀ yín wà láyé ìjọ wo lẹni tí bàbá máa rìn kiri bẹ́ẹ̀ yẹn ẹ dórí àpèrè yẹn bá gbogbo ìṣẹ̀ṣe tó wà mẹ́gẹ̀ ìlú àṣetòrò ìlú rí òlé tòrò gbogbo ẹ náà wọnú ara wọn ni ọba tó jọ tí ìlú òtòrò orúkọ rẹ̀ ò ní parẹ́ láíláíláíláí ọba tó dẹ̀ jẹ́ tìlú tòrò orúkọ tiẹ̀ náà lè parẹ́ ṣé yóò mọ̀ pé gbogbo nǹkan tẹ́ ẹ ṣe ọ̀pá tẹ́ ẹ ta sí òfin yìí tẹ́ ẹ ń tàpá sófin tẹ́ ẹ ń ba ìṣẹ̀ṣe jẹ́ ó máa máa jẹ́ kí wàhálà máa ṣẹlẹ̀ nílùú ni oríṣiríṣi àjálù ló máa máa ṣẹlẹ̀ ẹ mọ̀ pé nǹkan kan ló máa máa fa ló máa máa fa wàhálà yẹn wọlé ni ẹ̀yin ọba ìgànlẹ̀ ọkọ̀ fà torí orí adé tẹ́ wà orí àpètẹ́ wà orí àṣẹ ni ẹ ti tàpá sí ẹ ti lòdì sí gbogbo tán bá pè yín tẹ́yìn náà bá pè wọ́n wá tán bá ránṣẹ́ sí yín ẹgbẹ́ pàṣẹ lọ síbẹ̀ pẹ̀lú olóyè yín ní tán bá fẹ́ kán sọ fún yín kó máa sọ fún yín lórí fóònù tàbí kó wá sàfihàn ẹ kàn ń rìn kiri ẹ ń jẹ kiri odidi odidi odidi ọba ẹdẹ lóyìn lórí lọdẹlẹdẹ ẹ̀yin àti bàbá lọ́yọ̀ ń jà ẹ ń jà lórí lórí ọba pípẹ́ yìí lórí lórí lẹ́dẹ́ ọlọ́yọ̀ náà sọ pé òun lórí àwọn ọba ẹ̀yin náà ló pé Ifẹ̀ náà ló lórí gbogbo àwọn lọ́balọ́ba Ọ̀yọ́ náà lóun lórí wọn ẹ̀wọ̀ yìí méjèèjì wàá mọ̀ àfijà ẹ mọ̀ orí àpèrè yín wá ń jà èyí méjì náà tún ti ń bára yín pò ẹ wá ń jà sẹ́mi làgbà èmi òjú èwo òjú ọ òjú mi ń ló báyìí nàìjíríà dédé ibi tó délé nì èmi làgbà ìwọ làgbà àwa la tún kọ́kọ́ sí àwa la wà ń bẹ̀ ẹ dẹ̀rọ làkà yẹn kẹ kẹ fi kẹ orí àpèrè rẹ kẹ mọ kẹ mọ wẹsẹ̀ àwọn ọmọlọ́mọ dànù àtẹnujẹ ló ń bá yín káàkiri mo ń bọ̀ olórin fún yín orin yín wà ń bí orin tó ọmọ ọlọ́mọ ọmọ mi ni ọba yisa olúṣọlá adéní ọ̀làníyàn tí wọ́n dà wọ́n dá sunday igbòho nǹkan. tẹ́nà ọba yorùbá ò bá ti jọ ẹnu yorùbá ò lè jọ ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ kó má bàa mọ̀dé abájọ wa ẹ̀tàn náà fìgbà ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ wa òye wa kì í ṣe náà brain wash wa torí tó bá dìgbà kan fẹ́ mú wa náà ṣe gbàṣẹṣe lọ́wọ́ wa yorùbá ẹ ti ń sùn àní ẹyẹ sùn ó yẹ ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní irókun èso torí ogun ń bọ̀ ogun ẹ tètè ta múra o ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o òyùbá ṣebí ìjọ lárọ̀ bá nígbà ní ló di ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kàn yé pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe kán lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣèbí yẹn gangan náà pè níjọba. ìwọ ọmọ yẹn ò ní sánkú mọ́ àwọn tó ní ẹ lójú àwọn tó ní ẹ máa jèrè ẹ ìwọ náà dẹ̀ máa jèrè ọmọ ìjà yóò ní gbé ọ lọ àgágà òbẹ ọ ní jìyà láyé rẹ ọ máa soríire a ọrin tó lọ́gbọ́n ni ẹ ọmọ tó lọ́gbọ́n tó lóye ọmọ ọmọ tẹ ẹ tó bí ó máa wà lára àwọn ọmọ ọmọ yín ọmọ ọmọ ló máa jẹ́ sí gbogbo ẹ̀yin lọ́balọ́ba yín olóṣèlú wá pè yín ẹ wá ń ṣe àtẹnujẹ lọ ẹ ń ṣe ìjẹkújẹ ẹ ń bá àtẹnujẹ káàkiri ẹ ń bá àtẹnujẹ ká ẹ ń bá ìjẹkújẹ kiri ẹ gbọ́n tọmọ yẹn sọ ẹ gbọ́rọ̀ tọmọ yẹn sọ èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe kan lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣèbí yẹn gangan náà pé níjọba ó ti pẹ́ tí yorùbá. ẹ gbọ́ mi ó yẹ kí dàpọ̀ abiodun dàpọ̀ abiodun tẹ́ ẹ lọ bá òun ọ̀bùkọ tẹ́ ẹ lọ bá bẹ̀ òun òun ló yẹ kó wá sáà fún yín kì í sẹ́yìn ló yẹ kẹ́ ẹ lọ bẹ̀ ìyẹn gangan náà ń pè ní ọba ẹ òun ló yẹ kó gba àṣẹ ọba pé ó ránṣẹ́ sí mi o ó lórí láyà ẹ̀yin òpònú kan wá ń sọ páà ń sọ̀sọ̀ orí ládéládé kò ní dáa fún gbogbo ẹ̀ ń tẹ́ bá lásọ̀ sọ́ba òfò àti àdánù ló máa gbẹ̀yìn ayé yín èpè lẹ́ máa gbà olórí burúkú ni yín ṣá odidi akéde àdàpọ̀ abíọ́dún ọba sọ́ba ni ẹ̀dẹ̀pọ̀ abíọ́dún làbẹ́ ìyá wèrè rí kò ní jẹ yín ẹ èpè lẹ́fẹ́ gbẹ̀ dẹ̀ máa gbà dàpọ̀ abíọ́dún lásán lásán gọ́fúnọ̀ lásán lásán èló ni gọ́fúnọ̀ fẹ́ fún wọn èló ló fẹ́ fún wọn tí dàpọ̀ fi lè pe odidi ọba aláàfin ó ní kí ọba gbé orí rẹ̀ wá ọba wá tìyàn níyàn ilé Ifẹ̀ ó gba ọ̀dọ̀ dàpọ̀ lọ ní Ogun State ọpọlọ yóò dẹ̀ pé ẹ wá láwà sọ̀rọ̀ sí wọn àbá nǹkan rẹ̀ tì wọ́n sí ẹ̀ ní làákàyè mọ́ ni àwọn dìdì nìkan tẹ̀ wá nù mítì lánàá tó gbẹnu tì tó ń sọ̀rọ̀ báyìí tó ń sọ̀rọ̀ báyìí tó rò pé òun fẹ́ máa tọkùn fẹ́ máa òun torí pé òun rí mi níbẹ̀ wọ́n kàn fi yẹn fún ẹni tó ti bá fún ẹ bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n mẹ́mi àti ẹ̀tì ọ̀rọ̀ pé mi mọ bó ṣe lọ mi kàn gbójú bẹ́ẹ̀ fún yín ni ẹ̀yin tó bá sọ̀rọ̀ sí kẹ́ ẹ̀ mọ̀ dáhùn ẹ̀yin kìíní kẹ́ ẹ̀ sọ̀rọ̀ sáwọn ọba ẹ̀ kọ́kọ́ tó kọ́ sí lọ ẹbí ò fẹ́ dáa fún yín ni ẹ̀yin òpònú lásán lásán tẹ tí làákàyè yín ti kúrú yìí làákàyè wọn ti dàn wọn lọ́pọlọ mọ́ láyé wọn ẹ wàá máa ní wọ́n sọ̀rọ̀ síbi wọ́n sọ̀rọ̀ sọ́ba kan wọ́n sọ̀rọ̀ sí kinní kan ńgbà tó di di ọba láàfin tó gbéra láti yàn níyàn ilé Ifẹ̀ tó gbéra lọ sí Ògùn state tí ò sí àpọ́nlé lórí adé ọba ò ní adé kò lápọ́nlé lára kò sí àpọ́nlé wọ́n wá ń pe ọba kó máa bọ̀ bá náà wá ṣe dàgbà láàmú lọ ìjọ òní náà lọ há mọ́nú elevator àbí bàbá yìí náà kọ́ ni bàbá ló há mọ́nú elevator ìkejì rẹ̀ náà ń kan ẹ̀sẹ̀ ó ń kan ẹ̀sẹ̀ pẹ̀lú ọmọ kékeré náà bá fún bàbá lọ́yọ̀ ní ẹ̀sẹ̀ lójú tó bá lọ ṣubú ńkọ́ àbí tí èṣù bá lọ gbọ́wọ́ ọmọ ẹ̀sẹ̀ tó lọ ṣe mistake tó fún bàbá ní ẹ̀sẹ̀ lójú ẹ ti gbàgbé fídíò tí bàbá ti ń kan ẹ̀sẹ̀ ni tó bá ti ń kan ẹ̀sẹ̀ rè tó ń kan ẹ̀sẹ̀ tó bá lọ ṣubú ńkọ́ ẹ ní làákàyè ni àbẹ́ ẹ̀ lọ́pọlọ rárá à ń Yorùbá jí lójú oorun ẹ tí Taliban bá gba ilẹ̀ yín ẹ ti kú kéde kí Fúlàní máa tàn yín ká àwọn bá ń dà yín wọ́n ṣe dìdìrín fún yẹ̀yìn náà ṣe dàgbà láàmú sẹ́nẹ́tọ̀ á pè yín ẹ lọ chairman àdúgbò lásán local government bá pe ọba ọba máa ṣe jẹ̀nàjẹ̀nà ó ti lọ bẹ̀ ni kí ló dé tẹ̀ làákàyè ni ẹ fọgbọ́n ṣe ń tẹ̀ ṣe ni ẹ ṣe fi làákàyè ṣe wà tẹ̀ ń wí gbogbo ibì kankan lẹ máa máa lọ gbogbo nǹkan kan lẹ máa máa ṣe gbogbo òde kan lẹ máa máa lọ ẹ máa tiẹ̀ pọ́nra yín lé lágbàá míì kó pè yín kẹ́ni pé kó náà wá bá yín ó wá pè yẹn yìí náà wá lọbẹ̀ ẹ̀rọ òrò funfun ó ti tó kẹ́ bẹ́ẹ̀ sẹ́ pọ́pẹ́pẹ́ bọ́ bá ti lọ báyìí pọ́ àbára àfi ọmọ ọmọ àti ìkẹjà ọmọ wọn kọkúrú kẹrẹ kọ ọpá wọn máa ṣe báyìí wọn máa ṣe báyìí akọ́ṣílá gíláàtù ojú tèmi rẹ o ẹ lọ ṣe ní tẹ́ ẹ bá fẹ́ ṣe change tẹ́ ẹ bá change tèmi bá ṣe ń rí ibi tẹ́ ẹ bá ti ṣe mo fẹ́ kórí adé yẹn kó wà láṣẹ káṣẹ wà ń bẹ́ẹ̀ kan yóò yọrí adé fún torí gbà táwọn Taliban bá dé ẹ ti ní helicopter ẹ ti ní private jet tí ó gbé yín máa dé sílùú àwa gbé yín lọ tí helicopter tí private jet yín bá sí àbí private jet yín yẹn àwọn Taliban ló máa padà lò last bó ṣe máa jẹ́ nìyẹn. ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró dédé kí tẹ́nàtì má padà lé onílé tó ẹ ti ń sùn àní ẹ yé sùn ó yẹ ẹ ti máa sùn. Àdàmú wà ní rogun èso torí ogun ń bọ̀ o ẹ tètè ká múra o ogun ń bọ̀ o ẹ jẹ́ ká múra o o Yorùbá ìjà yìí kì í ṣe ìjà Sunday kò ṣá nìkan ìjà gbogbo Yorùbá ó yẹ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú kò jù ń rọ̀ ah, ohun kan máa mọ̀ ẹja wọn lápọ̀n tí ó yọ ẹja gbómi lákàánú ìgbọràn sàn jẹbọ rírú ẹjẹ kójú àlàtòrò dúdú kò sẹ́nìbọ̀dì tó lè rínú yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú. ẹrù yìí tó ra ẹ̀yin yorùbá gbogbo yorùbá ẹrù yìí tó ra èmi fẹ́ yọ yín nínú òkun lẹ̀ ń gbógun tì ẹrù yìí tó ra olótìtọ́ ṣe máa jẹ ọ̀tá yín ẹrù yìí tó ra ẹ̀yin lẹ abíọ́lá àtàwọn lọ́wọ́. ṣe ti gbọ́ wọ́n ní ẹgbọ́n ẹ̀yin ọba yẹn ẹgbọ́n àtẹnujẹ ló fẹ́ pa ọ́ kú ìjẹkújẹ tẹ́ǹdẹ́ kiri ló fẹ́ báyé yín jẹ́ ẹ̀ẹ́dẹ̀ ti gbàgbé pé yúùtì nìyí sódìgbà tán bá wá ń fi kọ́kọ́rọ́ sẹ́yìn ọba yẹn lẹ́nu sódìgbà tán bá mú kọ́kọ́rọ́ tán tì bọ̀ yín lẹ́nu ó dìgbà tán bá tó mú ìròyìn agbádá yín tán tó ń fa gẹrẹ torí pé ẹ ti rò pé ẹjọ wà nínú ẹgbẹ́ kan náà ẹjọ wà nínú kàbá kan náà pé tó bá dágbáwó Eh, ní Afghanistan nígbà tó dágbáwú president wọn fò lọ sí Pakistan kó tó mórí lè kọ́ńtírì mi ẹ̀yin ti rò pé bẹ́ẹ̀ ló ṣe máa rí orí àwọn eléyìí ò ní jẹ́ gbádùn àwọn ọmọ tiwọn náà kan jẹ́ agitator bọ́n ṣe máa máa pariwo ni káwọn òpònú kan dẹ̀ máa máa mú wọn lọ́wọ́ ẹ mọyì ẹ̀mí tí wọ́n ti wéèsì nílùú yẹn ẹ mọyì àwọn tí wọ́n ti pa ẹ mọyì àwọn tí wọ́n ti wéèsì dànù ọmọdé wọn ọmọ ọmọdé wọn ọmọ àgbà wọn ò mọ ìkókó wọn mọ aláboyún wọn ń pa lọ ni ẹni àwọn míì tún ń sá lọ níbi kan wọn tún pa wọn sínú gọ́tà fídíò yẹn yògbúdọ̀ máa fi yẹn yògbúdọ̀ máa fi yẹn yògbúdọ̀ máa ṣú ẹ̀ Facebook máa gbé péjì ẹ̀ lọ ráúráú ni bọ́n ṣe pa àwọn èèyàn sínú gọ́tà ni adẹ̀ ń parí fún pé àwọn àtàlíbà wọn bọ́n ṣe ń recruit wọn nù ṣe bí Barack Obama lórí ìlísì èyí tó wà nínú ẹ̀wọ̀n gbà yẹn ṣe bí inú ẹ̀wọ̀n ló wà ṣe bí Boko Haram wọn náà bẹ̀ tàlíbà ni náà ṣé bí apààyàn ló èèyàn ló ń padà ó inú ẹ̀wọ̀n ló wà ìyẹn Ibrahim Abacha ó rìlíìsì ẹ̀ nígbà náà lọ ṣé bí Barack Obama ló rìlíìsì ẹ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ńkọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ńkọ́ àwọn náà mà di Taliban lẹ́nìí wọ́n dẹ̀ rìlíìsì wọn tán wọ́n kó wọn sínú sí ológun àwọn náà padà gbalẹ̀ mọ́ wọn lọ́wọ́ yìí ó tún wá ní ògbóǹtarìgì gbákejì kì í ṣe eh, Barack Obama ló rìlíìsì ẹ̀ ẹ̀ wá pérí ẹ wo gbogbo bọ́n ṣe ń kó wọn àwọn bó ṣe ń kọ́ wọn ẹ wá ní kú ò ní ṣẹlẹ̀ ẹ wá láwọn ọmọ òní máa dìdàkudà sí gbòòrò ẹ ẹ̀dẹ̀ ṣàtúnṣe ẹ ń tẹ̀jẹ̀kujẹ̀ kiri torí àtẹnujẹ èló ni akérèdọ́lù fún yín èló ni mákindé fún yín tó fi tẹ̀sí lọ́bẹ̀ èló ni sanwó-okú fún yín sanwó-okú táyé tó wà lẹ́kọ̀ọ́ kẹ́hìndé tó wà lọ́yọ̀ọ́ yẹn mákindé èló ló fún yín èló ni tògùn state fún yín dàpọ̀ abíọ́dún òbúkọ ìdòwú nù ìdòwú wọn ni onídòwú abìkéré létí ìdòwú ògbó àbíkéré létí èṣù lẹ́yìn ìbejì ó ní òun gangan ni mi ò láìkí e rárá mi ò gbà tí ọ̀dà àtẹnudẹ ló ń pẹ́ èlò ló fẹ́ fún èlò nídòwú fẹ́ fún yín kò fún yín lówó ẹ̀dẹ̀ ń lọ àgbàlagbà ní olórí àti ọ̀pá àṣẹ tàbí ọ̀tún àti ọ̀pá àṣẹ ló yẹ kó máa lọ sọ́dọ̀ ọ̀run wọn tí wọ́n bá fi lé wá tí bá ti láwọn ò lè wá sàfin àwọn olóyè kan lọ sàn kò yẹ kẹ́ ẹ̀ ṣe dá ó yẹ kẹ́ ẹ̀ pọ́nra yín lé ẹ̀ pọ́n ara yín lé kì í ṣèrú àwọn ìlú mi onírà ẹlẹ́nu gbásùn àwọn ni wọ́n máa pè tẹ́ẹ̀mọ̀ ṣe dìdìrín lọ tẹ́ẹ̀mọ̀ ṣe dàgbà láàmú lọ president gan lójú ìgbà tí president lè pè ń tẹ́lẹ̀ lọ́bẹ̀ ẹ̀yìn nǹkan yìí ni gúlé gúlé gúlé gúlé kí ló lọ́ fi sí ọ̀nì wọ́n fi sí ọ̀nì ọ̀jájá wọ́n fi sí ẹni sẹ́yìn nìkan lọ́ba ni gúlé gúlé èyí tó wà níwò náà ọ̀dọ̀ àwọn boko haram ló mórí lọ ní kaduna bí yóò lọ kaduna yóò lọ north yóò lọ síwò yóò lọ ìlọrin ìmẹ́ tó fi dẹ́míà ọmọ àlè ìmẹ́ tó fi dẹ́míà àwọn ọmọ àlè ilẹ̀ yorùbá máa bẹ́ẹ̀ mi náà páìlì ẹ̀jọ́ torí ìjọ́ tí wọ́n bá gbé ọ tí wọ́n tí wọ́n bá gbé ọ boyfriend mi ìjọ́ tí wọ́n bá gbé ọ ọ fẹ́ ẹ̀ kú. ṣé kò wù ẹrú ni ẹrú yìí tó ra ọmọ aláṣọ wa ń wá kìsà ó tún fẹ́ ní ẹrú yìí tó ra ọmọ ẹlẹ́ran wa ń jẹkùn ó tún dunnú ẹrú yìí tó ra gbogbo kan tó lè ṣàǹfààní fún wa náà ti kó lọ ẹrú yìí tó ra wọ́n ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe é ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró dédé kí tẹ́nàtì má padà lé onílé. ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ Sunday Igboho nìkan ọ̀rọ̀ gbogbo wa ni o àṣẹ dáadáa olóṣèlú tó lóṣèlú wà wọ́n ń lọ ni gbogbo ẹ̀yin àgbààgbà ọba ẹ má má dákẹ́ ọ̀nìrìṣà aláàfin àwùjalẹ̀ alákìí ṣọ̀ún ògbómọ̀ṣọ́ alára àjẹmí ọ̀ràngún àkáìbù olùbàdàn ẹ̀yin bàbá ẹ̀ sọ̀rọ̀ ọ̀hún bàjá dákẹ́ bàbá dákẹ́ bàbá sọ̀rọ̀ sókè ẹ̀yin ọba Yorùbá àgàgà ọmọ tó ti ka orin lábí bàbá mẹ́lọ́dì ẹ pè mí lákọrin ọba ẹ wá ronú yín kẹ́ẹ̀rù ọpọlọ yín wò ó nu ọmọ ọmọ yín ló kọrin fún ọmọ tó kọrin fún yín ọmọ tó kọrin ọlọ́gbọ́n fún yín tó kọrin olóye fún yín ẹ̀ẹ́dẹ̀rọ kẹ́ẹ̀tì ẹ̀gbáyẹ̀wò gbogbo tá a ti sọ ẹ̀yìn rẹ̀ ti ṣe mú un lò náà káwá wò bóyá àníkún ayín lé nígbà téyìn kò pínra ayín lé akérèdọ́lù tèmi ò kó jẹ sẹ́mi kí akérèdọ́lù jẹ ni ah, akérèdọ́lù ọmọ dáadáa ni ọmọ dáadáa ni má bínú orúkọ rẹ̀ máa ń kó sí lẹ́nu bò wọ́n sà sí wa ni wọ́n fẹ́ kí n máa bú ọ ìyìnsì ni bú ọmọ dáadáa ni ọ akérèdọ́lù kọ́ akérèdọ́lù kọ́ kíní ni wí ìyẹn tó wà lógùn state yẹn dàpọ̀ abíọ́dún òbúkọ òbúkọ ìdòwú tó wà ní Ògùn state kí ni kí ni ìwúlò ẹ̀ ó ti ní twenty twenty three òun lọ fún nítorí àtẹnujẹ ìbò ọmọ yorùbá ni ọ nítorí ìjẹkújẹ tí wọn náà ń jẹ lórí ẹ̀ torí pé o ti wò pé o fẹ́ padà lọ sí nọ́mbà two ẹlẹ́ẹ̀kejì ọ lé lọrántù ẹ fẹ́ ta ìran yín nítorí ìjẹkújẹ ọ̀run ń bọ̀ fún yín tí ó fìyà jẹ yín tilétilé ọ̀run ń bọ̀ fún yín tí ó fìyà jẹ yín tẹbítẹbí anyways ọ̀rọ̀ wa wọ́n rán mi sí yín wọ́n rán mi sí yusufu láti fi àwọn ọmọ wa tó kù sílẹ̀ àwọn ọmọ wa kú mẹ́rin tí wọ́n kidnap wọ́n kidnap àwọn ọmọ méjìlá kan tó rí ìlísì mẹ́rin náà ojú rí ṣé wọ́n ráwọn mẹ́rin tó kù ah ojoojúmọ́ náà fi ń nà wọ́n Yusuf ni ó na àwọn ọmọ yẹn lójoojúmọ́ ó fẹ́ lù ó fẹ́ lù ó ti na dedike ó ti fẹ́ na dedike pa wọ́n nà ni lójoojúmọ́ ló nà ẹ bá wa pariwo lé lórí kó firi àwọn ọmọ wa ó na gbogbo wọn ní ìnàkúnà ni wọ́n nà wọ́n ni o wọ́n ṣèkà fún wọn ni wọ́n ṣèkà fún wọn ni fi rí àwọn ọmọ wa sọ fẹ́fẹ́ ni tó o bá fẹ́fẹ́ jẹ́ ká mọ̀ kọ́ àkóso wa kọ́ ọkọ sùn wákàdé ìgbàsù lọ́wọ́ ẹ̀kọ́ ọ̀sẹ̀ gbéyàwó àbí kílẹ̀ ọ̀bọ̀rọ̀ dìtẹ́ẹ̀nì àwọn ọmọ síbẹ̀ yẹn kí lẹ fẹ́ fi ṣe ẹ̀yin ọba yìí ẹ lọ fi àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ o ẹ̀yin gómìnà ẹ lọ fi àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ èyí tó ẹ̀yin tẹ́ bá lọ́wọ́ náà rọ̀ ẹ tẹ́ lọ bá àwọn sàwáwù um, àwọn ẹ̀mẹ̀ wáyé kan fi rí àwọn ọmọ ọlọ́mọ ṣe ẹ̀kọ́ obìnrin làwọn ọmọ ẹ dẹ̀ fẹ́ frustrate ìgbésí ayé àwọn ọmọ ọlọ́mọ ẹni ayé àwọn ọmọ ọlọ́mọ láàmú ọlọ́run àbíyín léèrè wọ́n rán mi sí yín wọ́n rán mi sẹ́yìn náà mi ò ní forin èmi èmi ò èmi ò fọwọ́ du ẹ dákun ẹ bá wa fi wọ́n lẹ̀ èmi ò ní fi bẹ̀ sílẹ̀ èmi ò ní play bẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ ẹ dákun rọ́ títí tá a fi rí wọn gbà ẹ fi wọ́n sílẹ̀ ẹ dákun. ẹ fi wọ́n sílẹ̀ ẹ dákun. ìjọba nàìjíríà tẹmú nílé Sunday Igboho. wọn kì máa yí ṣọ́ daràn. wọn kì máa yí ṣọ́ freedom fighters ni wọ́n. freedom fighters ni wọ́n. òmìnira náà ń pè fún. òmìnira náà ń pè fún. ẹ má ṣe fara ni wọ́n. ẹ má ṣe fara ni wọ́n. ẹ má fi àjà láìṣẹ. ẹ má fi àjà láìṣẹ. orí bólódòdó bá lọ kú. bólódòdó bá lọ kú. sípò ìkà léwu. sípò ìkà léwu. ẹ tún wọn sílẹ̀ nínú àhámọ́ àwọn tẹ mú lóru lọ́nà ìtọ́ nílé Adéyẹmọ Sunday Ìgbòho ìjọba Nàìjà má ní wọn lára. ẹ tún wọn sílẹ̀ nínú àhámọ́. kò sónú ilé ó lọ rárá mi ò ní ṣàlọ́fẹ́ mi ò fẹ́ràn mi mo kọrin bólóyè Sunday Ìgbòho àwọn kan yìn mí àwọn kan bú mi àwọn kan dákẹ́ rárá wọn ò sọ̀rọ̀ ṣẹ́ni yìn mí pọ̀jẹ́ ní bú mi lọ fẹ́ni pé mi ò tó kí mi kì í ṣe ẹ ṣé mo dúpẹ́ ẹ kú ìfẹ́ mi kí má ṣàlàyé káwọn ẹlẹ́gàn mi ẹ kú àtótónu ìwòsàn. ẹ tú wọn sílẹ̀ nínú àhámọ́ àwọn tó mú lóru lọ́nà àìtọ́. ṣé tí ẹ̀yin bá ṣe nǹkan tó tọ́ fún àwọn ọmọ yẹn tí àwọn ọmọ yẹn máa pariwo mo fẹ́ fi fídíò kan hàn yín kí n tó máa play orin yẹn lọ anyway kí n tó wá sọ̀rọ̀ tí mo fẹ́ sọ mo fẹ́ fi fídíò yìí hàn yín ẹ wo ọmọ tí ó ń sọ̀rọ̀ ẹ̀ ṣé tí ìlú bá ní ìtumọ̀ ẹ máa gbọ́ o. nation to stone folk. I will ask them that how much is table water? They will tell me that yes. Uh, 100 naira table water is 100 naira. I will say, yeah, give me four four of table water. Give to those places. And I will use this nylon to cover their food. But this is not this is not type of nylon. It's going back. I used to use. I will use to cover the phone. So um, the woman will visit on his market. That's what he said. Market, take this is for me. I will not tell the woman that I'm called. I will not buy back over. I will not use that this lion cannot carry it. I will not use this lion to carry it. Take this one. Yeah, I take it. tomorrow will see that I'm still coming back with back back to back right now. How many food do you see in a day? In a day, like today now. No, in a day I take one for my brother there and one. But yeah, I see that one. But today, how many have yes, you sold? Yeah, how many have you sold today. ṣe bẹ́ẹ̀ rí nǹkan tí ìjọba nàìjíríà sọ àwọn ọmọ ọlọ́mọ dà ohun tí ìjọba nàìjíríà tó sọ àwọn ọmọ dà ní sí ọmọ tó dúró tán yìí ọmọ ilé a máa ní ọmọ ilé yìí ò ti dà tó a máa lọ́mọ ilé ò tí ì fáìn mi ò fọwọ́ sí olè jíjà nígbà tí ọmọ ilé tí mo bá ṣe ń jalè jí fóònù mú nígbà tí ebi bá ń pa wọ́n tí ò bá ṣiṣẹ́ ẹ̀ẹ́dẹ̀ prọfẹ́dì ẹ̀ẹ́dẹ̀ ríru mistake yìí ní gbogbo ìgbà tí mistake yẹn wálé pàwọn ọmọ yẹn ń yọ owó wọ́n ń yọ owó dápò èèyàn wọ́n ń yọ pọ́ọ̀sì wọ́n ń yọ fóònù àtúnṣe tiyín ni láti wá iṣẹ́ fún wọn kẹ́ ẹ tírẹ́ẹ̀nì wọn kẹ́ ẹ ẹ̀ńkọ́rẹ́jì wọn kán mọ̀ jalè mọ́ kẹ́ ẹ dẹ̀ mú wọn kẹ́ ẹ máa dà wọ́n sí iléeṣẹ́ bọ̀bọ́kú ara mú lẹ́lẹ̀ máa rí lẹ́lẹ̀ máa lẹ́lẹ̀ máa fún ní amnesty ìjọba nàìjíríà muhammadu buhari boko haram lẹ́lẹ̀ máa fún ní amnesty yes or no òfóbàjọ́ boko haram lẹ lè máa rìkúrùtù muhammadu buhari ti tinubu àwọn ọba aládé ilẹ̀ yorùbá boko haram lẹ lè máa fún ní amnesty àtìgbà tí wọ́n ti fún wọn ní amnesty tí wọ́n ti ń pera wọn ní repentant boko haram tí wọ́n ti ń fìrì wọn sínú iṣẹ́ ológun tán ti ń fún wọn nílé fún wọn lówó fún wọn lọ́rọ̀ láwọn ọmọ tí ò sọ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ ẹ mà sọ̀rọ̀ ẹ̀yin gbogbo ẹ̀yin bàbá yìí ẹ̀yin ọba lọ́ba yìí ẹ̀yin lóyè ládéládé yẹ ẹ mọ̀ gbé ẹ̀yin lóyè lóyè yẹ ẹ mọ̀ gbé ẹ̀yin gómìnà ẹ mọ̀ gbé gbogbo ẹ̀yin èyí ní nàìjíríà ẹ ẹ mà gbé àwọn ọmọ tó yẹ pé wọ́n ń jalè fóònù lásán àwọn tí wọ́n fowó kọ́ ẹ́stéètì tí wọ́n níṣẹ́ tí wọ́n lábọ̀ ìmí ò ní sàtífíkẹ́ẹ̀tì secondary school primary certificate láwọn ló lò Yusuf iṣẹ́ kí ni Yusuf ṣe tó ń lo power bank fifty million tó fi lásídẹ̀ǹtì iléeṣẹ́ wo ni Yusuf Buhari kọ́lẹ̀ tó fi ṣègbéyàwó tó ń pín fóònù ńlá àwọn ọmọ eléèlé lè mú kẹ́ máa display wọn bọ̀ tó bá jẹ́ Boko Haram lẹ́mú ẹ̀ fi nǹkan cover ojú wọn ẹ̀ lẹ́ ń àtìgbà tẹ́ ẹ ti ń bá àwọn ọmọ tó ń dí fóònù mú tẹ́ ẹ dẹ̀ ń rí ọpọlọ tí wọ́n ń lò yẹn ẹ̀tọ́ tí láti kó àwọn ọmọ yẹn láti lọ tírẹ́ẹ̀lì wọn irú ọpọlọ tí wọ́n ń lò yìí wọ́n lè lò níbi iṣẹ́ tí wọ́n bá rí iṣẹ́ àwọn ọmọ tó jẹ́ pé wọ́n mọ bí wọ́n ṣe láàkì fóònù èèyàn kan kó owó jáde nínú báǹkì àkáǹtì tí ní láti lè kó wọn ẹ ti sọ àwọn IT nìyẹn tí ní láti lọ fún wọn ní training tó mọ̀ ẹ ó ti ní nǹkan tí wọ́n wà fún ṣùgbọ́n ẹ̀ níṣe kẹ́ ẹ dá iléeṣẹ́ táwọn ọmọ ìgbẹ́ ti ń kó wọn ẹ má máa dà wọn síbẹ̀ ṣùgbọ́n boko haram tó ń pa èèyàn tó ń gba ránsọ̀mù àwọn tí boko haram ti pa ǹjẹ́ wọ́n rìlíìsì wọn fún yín gbogbo àwọn tí wọ́n kó sí àbẹ́tẹ̀ wọn tí wọ́n kidnap ṣé wọ́n ti fi wọ́n sílẹ̀ wọn fi wọ́n sílẹ̀ wọn fi àwọn tí wọ́n kó sílẹ̀ o láwọn tí wọ́n kó wọn ò tí fi wọ́n sílẹ̀ o ṣùgbọ́n díẹ̀ nínú wọn ẹ bá ti fẹ́ ọlọ́run àbí ọlọ́run àbí. Which area? Which area? You steal this phone? Eh, okay, you stole this phone at Igodo. Yes, sir. At different shop at Igodo. Yes, sir. Okay, where do you live in Lagos? In Lagos. Before, I'm living with my brother. Before my brother died. as my brother died, we went to, eh, I So, about Now, this phone, this phone that you steal, where do you sell the phone? No. Uh, I sell it for this man, uh, Michael. At where? Where is that Michael? Where does this stay? Where does this stay? At Computer Village? Yes, Computer Village, sir. Okay, so all these phones that you sold today, yes, sir. you take them to Computer Village? Yes, sir. To go and dispose? Like how much you sell a, a phone at computer village? Any amount you pay, that's how much. Like how much you used to make? Like today now, I won't like, I won't like, so I pay God for it. I won't like, like today now. If you want to give me money, if you give me like fifty or forty. Okay, for the four phone you stay. Yes, sir. Okay. Thank you very much. Ṣé owó tí ó rí yẹn tó lè là wọ́n? owó kékeré owó pínní sí owó òdàkọ̀mu lówó tí wọ́n ń fún wọn ẹ̀ẹ́dẹ̀rọ kẹ́ẹ̀rọ lẹ́ẹ̀mejì kẹ́ẹ̀rọ ọdún yín lẹ́ẹ̀mejì pé àwọn ọmọ yìí wọ́n lè wúlò fún yín àwọn kan wà tí wọ́n ń fa epo ní títì right now in front of the Assumpta wọ́n ń fa epo ní títì ibi tí wọ́n ti ń fa epo tí crude oil ti bẹ́ wọn wọn ti ẹ̀ dejú gbẹgbà wọn ń risk ẹ̀mí wọn láti lọ́ọ́ máa gbọ́n tó jẹ́ pé tí oòrùn bá fi lè ta sí jù ó lè gbaná ẹ̀yin lẹ̀ ń pa àwọn ọmọ yìí lápasáyé lẹ̀ sọ wọ́n dìdàkudà tẹ́ ẹ bá tún wáá múrú ọmọ yìí torí pé bí ń pa tó fi ṣerú eléèmí ìfọwọ́sólè tó dénú ẹ̀wọ̀n akọ́ṣẹ́mọṣẹ́ àgbà grade instead of you kẹ́ ẹ kú àwọn ọmọ yìí kẹ́ ẹ lọ train wọn kẹ́ ẹ encourage wọn kẹ́ ẹ bá wọn sọ kán má jalè mọ́ ẹ ti mọ̀ pé ó nídìí owó nìyẹn wọ́n nídìí oúnjẹ tán bá rí iṣẹ́ wọn ní máa jalè mọ́ ìtìjú ni fún pọ́n yọ nǹkan lápò ẹ̀mí burúkú tẹ́ ẹ gbé sí wọn lọ́kàn ni ẹ̀yin lẹ bá yí àwọn ọmọ yẹn jẹ́ àwọn haúsá ò ṣe lè fúlàní ò yọ pọ́ọ̀sì lápò fúlàní ò yọ pọ́ọ̀sì lápò àwọn haúsá náà ń jírin gbé ebébi ló ń pa wọn torí haúsá fúlàní náà ń pa wọn lọ́dọ̀ tiwọn ọmọ yorùbá náà yọ pọ́ọ̀sì wọn yọ fóònù yíbò náà ṣe tiẹ̀ torí pé ẹ ti bà ilé ayé àwọn ọmọ jẹ́ fúlàní ló wá ń gbádùn àwọn fúlàní lẹ ń kó sí báǹkì kírú ọmọ sẹríkì kọmọ sẹríkì máa ní báǹkì ló ń ti ṣiṣẹ́ ẹ̀rí pórí yín ò pé kí sẹríkì máa sọ pé ọmọ ń ṣiṣẹ́ ní báǹkì àwọn tó ń ṣiṣẹ́ lórí rédíò ń ṣiṣẹ́ àwọn tó dẹ̀ kàwé jọmọ sẹríkì lọmọ ríṣẹ́ ṣe ní báǹkì. ẹ̀yin ọ̀dẹ̀ ẹ̀yin ọ̀dẹ̀ Cathedral right here at Control Post in Owerri at Tanker Field, laden with diesel, just fell. And um, you can see people going there, risking their lives to go scoop the diesel right here at Control Post. And it's actually, you can see people actually scooping the, the diesel right here at Control Post risking their lives. Okay. Sorry, sir. Sorry. Right here, you can see the diesel. The diesel actually, uh, people be scooping diesel. They don't even care if this will catch fire right here at uh, the front of Assumpta Cathedral. You can see this happening. See how what's actually happening right here people, and this is also causing a heavy traffic gridlock. As you can see here, right here in front of the Santa Cathedral, a tanker laden with diesel products <laughs> actually fell here, and people are actually risking their lives um, doing this. Okay, and we are calling on the relevant authorities to come calm this situation and make sure that these um, doesn't degenerate into loss of lives. Okay. To <laughs> actually come, but <laughs> people are playing over this. Now, just it seems like they're just enjoying themselves, scooping this diesel. All right. <laughs> okay. It's very very crazy. Okay. Uh, I, I don't know. It seems like this. Uh, the short of lessons came with a diesel manner. And you have to begin to wonder if this was petrol, if this was petrol, just imagine what would have happened right here at the control post. Okay, in fact, they're not trying to even bust the tanker open, and it's very crazy. Imagine if this was a petrol tanker. In fact, wheelbarrows are being used to scoop it. Wheelbarrows are being used to scoop this, and people are laughing over it. Okay, you can also see civilian jets. Also, um, on standby, but also also recording what's happening. It's very, very crazy. We keep calling on the relevant authorities to come make sure to come make sure that everything is under control. Okay, people are still coming. Wow. A simple spark of fire right here. A simple spark of fire. Good. Good, good, good. But it will be disastrous. Very, very disastrous. I tell you. It's crazy. What's happening? Everywhere you can of the risk taking. Ah, ṣé àwọn tẹ́yìn ń wò yìí ṣé kò yẹ kẹ́ mọ̀ pé ebi ló ń pa wọ́n ẹ wo àwọn boys tó yẹ kí wọ́n wà níbi iṣẹ́ tí táǹkà yẹn bá lọ gbaná tó bá lọ gbaná ẹ wo iye ẹ̀mí tó máa sùn síbẹ̀ yẹn ó yẹ káwọn kan ti wà tírú nǹkan yẹn bá ṣẹlẹ̀ kí wọ́n gbọ́n padà pápápá kí wọ́n palẹ̀ mọ́ ẹ wò bọ́n ṣe ń risk life wọn ẹ mọ́ gbàgbé kó ti ṣẹlẹ̀ sẹ́yìn onígbàyè gudọ̀ Jonathan tí wọ́n fẹ́ san ẹ̀jẹ̀ nígbà tí Jonathan náà fẹ́ san ẹ̀jẹ̀ ní ìgbà náà bọ́n ṣe ń bẹ́ epo kiri rèé tí ó gbaná tó jẹ́ pé àwọn yìí àwọn náà sọná síbẹ̀ wọ́n á ti jẹ́ kán máa gbọ́n kán máa gbọ́n pàtó bá máa fi díjọ́ kejì báyìí fúnra wọn náà máa múná wábẹ̀ kán máa juná sí iná yẹn máa gbá gbogbo tí gbogbo wọn ṣe kákòrè ńgbà náà wọn tún wá ń risk ẹ̀mí wọn ẹ bọ́ sí ń gbọn wọn mọ̀ pé ó ṣe ó tọrẹ òjìtẹ́rẹ́ wọn ò tà á ó níye owó tí ó wọlé fún wọn tí wọn ò fi jẹun lójúmọ́ nígbà epo owó inú owó epo wọn gbé sílẹ̀ nǹkan kan ò wọlé ẹ wá lè jẹ́ ká ronú tiwa wò ká ronú wípé n tó wà nílẹ̀ kì í ṣe nǹkan kékeré n tó yẹ ká lè ronú sí ni ròówò ọmọ Yorùbá ronú ẹ má kù sí wọ́n Nàìjíríà kò sówó tó o lè gbé sílẹ̀ tó orílẹ̀-èdè lókè sanná tó lè fùnà fún ẹ ẹ wo ẹ wo ẹ wo kúrúdù ẹ wo epo ẹ wo bí wọ́n ṣe ń gbọ́n epo wọ́n ń gbọ́n bí ìgbà tó bá jẹ́ wípé omi ni wọ́n ń gbọ́n. Uh, control posts beyond the old scooping this well or rather I keep saying well actually this so as much as the ẹ wo bó ṣe pọ̀ nínú gọ́tà. <laughs> And uh, this is the first of September 2021. Òní ló ṣẹlẹ̀ o, òní ló ṣẹlẹ̀ o. It's very, very crazy ẹ wo bí wọ́n ṣe ń gbọ́n bí ìgbà tí wọ́n bá ń gbọ́n omi ẹ wo bí wọ́n ṣe ń gbọ́n bí ìgbà tí wọ́n bá ń gbọ́n omi bí ìgbà tí wọ́n bá ń pọn omi ẹwà dúdú ẹwà dúdú ẹwà dúdú kẹ́ẹ̀gì tí wọ́n kó wá ẹ wo bọ́kẹ́ẹ̀tì ńláńlá ẹ wo àwọn àwọn drum tí wọ́n fi ń gbọ́n omi wọ́n sábà pé oníṣẹ́ ìjìdóró owó wọlé fún wọn lójúmọ́ wọ́n ti gbàgbé pé ẹ̀mí wọn rèé ẹ wo bí wọ́n ṣe ń gbọ́n nínú gọ́tà ẹ wo bí wọ́n ṣe tó lọ bí ìgbà tí wọ́n bá tó omi ẹ wo bí wọ́n ṣe tó kalẹ̀ bí ìgbà tí wọ́n bá tó omi àwọn èèyàn wá ń rìsíkì ẹ̀mí wọn tí iná bá lọ gbà ń bẹ̀ yẹn tó bá lọ gbà ń kọ́ kí lè fẹ́ sọ tí iná bá lọ gbà ń kọ́ ọ̀rọ̀ èní nìyẹn o today is one ẹgbọ́n tó wí ó ní today ó ní one ẹ wo bọ́n ṣe ń gbọ́n ẹ wo bọ́n ṣe ń gbọ́n nínú gọ́tà ẹ wo omi ẹ wo ẹ wo epo epo nìyẹn o kì í ṣe omi o epo lẹ́ ń wò yẹn o torí pé ìyà tó ń jẹ wọ́n ìjọba nàìjíríà dẹ̀ wá solution ṣe sí mo dẹ̀ mọ̀ pé kàlẹ́ fẹ́ ṣe ẹ wọ táǹkà yẹn tó fẹ́ gbẹ́ lélẹ̀ oní táǹkà lásán gbèsè ní fún tí kò bá jẹ́ pé bóyá ó lọ dálé rẹ o nínú epo wa o bọ̀ tí kì í ṣe pé epo wa gbèsè ló jẹ́ fóun náà nígbà títí tí ò bá dáa gbogbo títì ló ti di kòtò ọ̀run kòtò ọ̀run ní gbogbo títì nàìjíríà gbogbo títì báyìí ló ti dẹgẹrẹ wọn ò ṣe àtúnṣe sí gbogbo títì nígbà tí bá pín pọ́nlẹ́ṣẹ́ tí mọ́tò ò lè síbi tí ó gbà mọ́ ṣé táǹkà ò ní fẹ́ gbélélẹ̀ nígbà tí ò bá síbi tí mọ́tò fẹ́ gbà mọ́ ṣé táǹkà ò ní fẹ́ gbélélẹ̀ mọ́tò ò ní fẹ́ gbélélẹ̀ accident ò ní pọ̀ ẹ wo epo bọ́n ṣe ń gbọ́n epo ẹ wo epo bọ́n ṣe ń san lọ ẹ wo ilé tó máa waste dànù ẹ wo gbèsè ẹ wo ibi tó máa rìn lọ ẹ wo ibi tẹ́pọ̀ yẹn ń san ẹ wo bọ́n ṣe ń gbọ́n epo wọ́n ń gbọ́n bí ìgbà tán bá ń bu omi nínú odò ni àfi bí pàtẹ́yàn bá kíù nígbà ẹ̀rùn ẹ mọ̀ pé nígbà ẹ̀rùn tó bá ti dìgbà ẹ̀rùn ní nàìjíríà wọ́n máa ń kíù ṣe tí omi ni abẹ́ẹ̀rí nǹkan ẹ wọ́n ṣe ń gbọ́n abẹ́ẹ̀rí bó ṣe pọ̀ wọ́n ń gbé kẹ́ẹ̀gì wá dírọ́ọ̀mù wá oníkálukú ń gbé títí ẹ̀ ṣé ìjọba nàìjíríà fẹ́ máa waste life àwọn èèyàn tí iná bá lọ gbà níbí ìbàyí kọ́ ẹ wo iye ẹ̀mí tó máa ṣòfò and i'm very sure pé ìjọba nàìjíríà mọ tó ṣe ìkàlẹ́ fẹ́ fi kiri ṣe torí tí ọba yẹ pé fẹ́ máa san ẹ̀jẹ̀ kò yẹ kí títì má dáa débi pé tí táǹkà máa fẹ̀gbẹ́ lélẹ̀ kí ló ṣe táǹkà tó fi ṣubú ọ̀rọ̀ yìí níbánú báwo ni táǹkà ṣe máa fẹ̀gbẹ́ lélẹ̀ táǹkà tó ń gbé epo ìyẹn túmọ̀ sí pé ẹ fẹ́ kán máa gbọ́n tó bá ti wá ẹ tó wá wo bó tó ṣe ń gbọ́n ẹ tó wo tírélà bó tó ṣe ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn ẹ wo tírélà nílá ní títì pínníṣín ẹ wo ní títì pínníṣín ní tírélà míì tún ti ń kọjá ní títì míì tún ti ń kọjá tán bá lọ ju iná síbẹ̀ yẹn ń kọ́ àwọn boko haram tẹ́rí tí wọ́n ń ju bọ́ǹbù kiri ìmíì ti gbowó ẹ̀mí ẹ̀ ìmíì ti gba owó ẹ̀mí ẹ̀ nínú wọn débi pé tó bá lọ ju bọ́ǹbù síbì kan wọ́n máa kú síbẹ̀ ní kò kàn wọ́n wọ́n máa fẹ́ bí wọn wọ́n á wò páwọn ọmọ àwọn káwọn ọmọ lọ fa àwọn ọmọ àwọn ṣe kínní tó náà ti jẹ̀jẹ́ wọ́n á juná síbẹ̀ àwọn èèyàn yẹn á dẹ̀ kú ẹ̀bẹ́ ẹ̀rí tírélà mi ló tún dúró yẹn o ó tún ti ń páàkì sílẹ̀ ní títì torí pínpín nìyẹn báwo ni táǹkà sì máa fẹ̀gbẹ́lé lẹ̀ ń bẹ̀ yẹn ẹ fẹ́ juná síbẹ̀ kẹ́ ẹ lè pa àwọn èèyàn ẹgbọ́n tẹ́gbọ̀n kẹ́ ẹ kúrò ẹgbọ́n tẹ́gbẹ̀ yìí náà mọ̀ sí ọ̀kánjúà ọ̀kánjúà pé jẹ́ kí n tún lọ sí ló máa ń pa yín gbọ́ntọ́ gbọ́n kúrò ẹ máa lọ ẹ máa wà mọ́ ìtọ́ ṣe tó ọ̀kánjú àì náà ni abẹ́ẹ̀rí nìsín abẹ́ẹ̀rí nìsín ẹ wo ìyà tí àwọn èèyàn ń jẹ lórílẹ̀‐èdè yẹn ẹ wo epo bó ṣe ń lọ lálálá ńlẹ̀lẹ̀ ẹbẹ́ẹ̀rí bó ṣe ń gbọ́n epo bígbà tán bá ń gbọ́n omi ẹ wo bó ṣe ń bu epo ẹbẹ́ẹ̀rí bó ṣe ń bu ẹ wo bó ṣe ń bu ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo epo tán ẹ wo títì gbogbo títì ti kún fún epo ẹ wo bó ṣe ń gbé epo bígbà tán bá ń gbọ́n omi abẹ́ẹ̀rí bó ṣe ń bu ni wọ́n máa ń bù mà ní wọ́n máa ń bù mà níbi ìwà tán bá ń bu omi tán bá ń já térétéré omi tán ń pọn omi nínú odò abẹ́ẹ̀rí nǹkan ẹ̀rí wá ní nàìjíríà síkù ẹ wálé fẹ́ dún lọ́ndà wọ́n nàìjíríà ẹ mọ̀ pé tẹ́ ẹ bá sì wà lọ́ndà wọ́n nàìjíríà irú àwọn nǹkan báyìí máa máa wáyé ẹ̀mí àwọn èèyàn yín máa máa ṣòfò tí nàìjíríà bá pín tó ní kálukú lọ lórílẹ̀‐èdè rẹ̀ títì àwa wọ́n á ṣe títì wọ́n á fẹ́ títì ó máa ní títì ibi tí àwọn tírélà máa máa gbà ó máa níbi tí àwọn tí tírélà ó máa máa gbà tó dẹ̀ máa já sí gbòòrò àwọn ibi tí ẹsẹ̀ ń gbàrìn ọ̀tọ̀ àwọn ibi tí àwọn mọ́tò kóró pé nǹkan kan ń gbàrìn ọ̀tọ̀ mọ́tò kóró pé ò lè máa rìn níbi tí tírélà wà àwọn tẹ́gísì ò lè máa rìn níbi tí àwọn tírélà ń gbà kọjá wọ́n máa ṣe títì débi pé a máa fọ́ títì débi kíbi tí mọ́tò bá ń lọ ni tírélà máa lọ sí lọ́tọ̀ débi pé kò ní sí wọ́n dẹ̀ máa da gbogbo títì yẹn tẹ́ ẹ bá sì wà lọ́ńdà lókè san àgbàná owó tí wọ́n fún yín kírètẹ̀ fi dá one point six billion tán fún yín ẹ lè fi ṣe títì gbogbo títì gbogbo tó wà náà ìwọ bó ti rí gẹgẹjẹgẹ ẹ bó ti rí dáadáa mọ́tò ṣe nífẹ̀ẹ́ gbẹ lílẹ̀ ṣé kọ́ńtírì nu Nigeria need to end end Nigeria now to save more life end Nigeria to save more life end Nigeria bandit. end government bandit. yes end government bandit. you are a bandit Buhari all Nigeria government you are a bandit all of you dey bandit bandit gbogbo yìí terrorist ni you are all terrorist ẹ tún wo mọ́tò mi o ẹ wo ikú ikú ló tún ti dúró tì wọ́n lẹ́gbẹ̀ẹ́ yìí o ẹ tún wo tírélà mi Tanka epo mi ìtúkọ́ ló tún náà rólẹ̀ yìí ṣé táǹkà epo mi ìkọ́ ló tún dúró yìí ẹ wo títì ibi tí wọ́n wà yẹn bó ṣe fún ẹ wo gọ́tà abẹ̀ yẹn lásán ẹ wá ní kírú eléyìí má ṣẹlẹ̀ ẹ wá ní kí nǹkan má ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ tí ìrònú yín wò kẹ́ẹ̀rọ wò wípé ikú náà ń kó wá bá yín nínú ilé kẹ́ẹ̀rọ pé ikú ni wọ́n ń kó wá bá yín nínú ilé wọ́n ń kó ikú wọ́n ń kó wá bá yín nínú ilé ẹ̀ẹ́dẹ̀ ronú ẹ̀ẹ́ronú ti yín wò wo àánú yín ṣe mí àánú yín ṣe mí tèmi ṣọlọ àánú yín ṣe mí tèmi ṣọlọ cathedral right here at control post in Owerri. Atanka. A ní ṣe mí tèmi ṣọlọ. Ẹ mọ̀ pé ń kọ́kú wọlé wá fún yín. Wọ́n ń kọ́kú wálé wá fún yín. Ẹ gbọ́. Pàtó ní tàwọn mẹ̀kúnnù lọ́kàn. Ṣé ó jẹ́ kí àsìkò yìí pẹ̀lú gbogbo? Ẹ gbọ́n kí n tó máa lọ torí ń tún padà wá a túmọ̀ sí yòókù lọ́la. ọmọ Sunday Igboho ìjọba Naija má ní lára. agbára ń bẹ mo tí mo ti pẹ́ yálà agbára ń bẹ mo tí mo ti pẹ́ ọ̀nà pé kò sẹ́ni tí ó mú jọba ṣùgbọ́n tíjọba bá jẹ́ ẹ̀dá lọ dájú ṣáká wọn ò jọ ọlọ́run lọ la fi ń sọ fáwọn ìjọba wa kí wọ́n rọra kán má ṣe agbára lò nàmúrú kristi tó ṣàtàrà lò èṣinṣin lásán lọ́lọ́run rán sí kókó sí ní mú nìdààmú débà kiri àánà tó ṣàtàrà lò ó máa padà tẹ̀rín sókun pupa ọlọ́run ìgbà yẹn ló ń bẹ nípò kò sì sẹ́ni tí ó gbà kú ọlọ́run ìjọba nàìjà báwo ló ṣe jẹ́ ẹbí tẹ̀tọ́ ọmọ èèyàn mọ́lẹ̀ freedom of speech ìyẹn ò máa sí orílẹ̀-èdè nàìjà tẹ́ ń darí ìgbáyé gbádùn ó nira kókó ẹ̀ ń kọ́ dáràn mọ́ra bí ọmọ ẹ wá ń ta aláìṣẹ̀ mọ́ gbàgà ìlú títàjẹ̀ sílẹ̀ aláìṣẹ̀ tó bá pọ̀ lápọ̀ jù ẹ wá ń dunnú lọ́lọ́dọ̀dọ̀ ń kú sí ipò ìka òrì nínú ọlọ́run tí ń kọlẹ̀kùn. ẹ tún wá sílẹ̀ nínú àhámọ́ àwọn tó mú lóru lọ́nà àìtọ́ ní ilé adé. ayọ̀ ni mo máa ń gbọ́ ohun gbogbo létò létò ni ọba tó dá wa ò gbóhùn lẹ́nu wa ó ṣe wá jẹ́ tó fi já wa ara wa dandan la tún wá ń fara nira wa ṣèjọba àwa ara wa là ń ṣe gbogbo wa la lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti ṣẹ̀dùn ọkàn wa fúnjọba ohun tí a. ẹ ká lẹ́sà. ẹ kú jọ́ mẹ́ta. yẹ́sà. ẹ kú jọ́ mẹ́ta. ẹ mọ̀ ọ́n ti tán ṣàdúrà fáwọn ládéládé àwórì àti ìjẹ̀bú nìkan ni fẹ́ ṣàdúrà fún sí àsọmọ ọlọ́fin àjàyè ọmọ ògúnmádé ọba ọmọ ilé ìtura ìdìbò ìtúòsì ọmọ òjì ọmọ òjì ọmọ gòníwàsí ọmọ ìwó kò ní ládò àgóyà mo kílé o mo kí gbogbo òṣùgbọ́n awo olúwo tọ́mú ní rálì bàbá mo kí yín o ọmọ kú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ ọmọ ògbó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ ogbó tó dá mọ́ o bàbá mo kílé o olúwo ló bí mi o nílé kú yèyé ọ̀ṣun nìyá mi nílé kú o a máa ju wa ṣe o àwa ní rìn níjọ́ débi ń pàànà àní rìn níjọ́ táwọn àgbààgbà ń bínú nǹkan ti fẹ́ sọ lálẹ́ yìí ẹni tó bá ń gbọ́ kó gbọ́ o èmi ti ká àgbóyà kí n tó wọlé àwọn adẹ̀lá mọ nǹkan tá a bó nílé sọ sísá tẹ́nìkẹ́ gbọ́ mi. ẹ ló. mo wà pẹ̀lú yín. ìyá àwọn ayé àwọn àgbààgbà ní Beckinson inú mi dẹ̀ dùn pé mi rí bàbá mi lé ewu nílé àrùn èmi ni mo kàn ti bá ti bá wọn sọ́njọ́ ti wọlé ewu o àmọ́ lẹ́nìí níjọ́ tá a bá rí binibi ń wọlẹ̀ rálì tó bá máa ṣe next ní etí ọ̀sà ẹni tó bá ní tóge tó kó gbọ́ o àbí tó bá jẹ́ ọmọ àlè ìsàlẹ̀ kó ọmọ nílẹ̀ gbálẹ̀ agara agara má dà mí àwọn ọ̀tá mi làgara má dá dọjọ́ ọkùnrin ok ẹ ṣe gan. gbogbo ládéládé ọmọ alámùwà tún ni mí. ẹ ẹ sọ nǹkan tẹ bá fẹ́ sọ. nǹkan tá a fẹ́ sọ ń sìn rally October first is coming up. àwọn ọmọ tó pa níjọ́ yẹn ẹni tó bá tún dán wò ọmọ Yorùbá o kò bá jọ ọmọ Haúsá o Yorùbá tó bá fẹ́ lọ ṣiṣẹ́ jọ yẹn kó má ṣiṣẹ́ ẹni tó bá dẹ̀ ṣiṣẹ́ tó gè nǹkan tí ì bá bẹ̀yìn owó tó anybody ẹ má gbà mọ́ ọlọ́pàá tó bá jáde ń jọyìn àbí sójà àbí navy àbí airport tó bá jọ ọmọ yorùbá tọ́dẹ̀ ń ṣèṣẹ̀ṣe ń lé wọn kó tó jáde gan ògúnláka yóò ṣì mọ́lẹ̀ àti mu yèyé ọ̀ṣun òun gan á ti gbomi lára ẹ̀ àwọn ọmọ tó pa ẹ ó sì ń bíyàn nú o àwọn ò lè wá jẹ́ rẹ́fújì àbí pọ̀lítíkà àsálọ ń yẹ kẹ́yìn lọ́ba lọ́ba kan wá máa nípa ẹ̀fẹ́ fẹ́ jẹ̀wẹ̀ àwa gan fẹ́ jẹ̀wẹ̀ náà. ẹni tó bá tún dán wò ikú apá àrùn agbèdè ọba tó bá pàṣẹ o tó bá jẹ́ fa ló mú o ifá yẹn o pẹ̀lú babaláwo yẹn tọ́dẹ̀ tí rí pọ́ ba yẹn ti ṣe é ó máa lọ sí gbọ́ ó máa lọ sí gbọ́ ọba ni tó ní sọ̀nà ṣe ṣí lọ́jọ́ ọjọ́ sí nígbà tí wèrè yìí náà wà bẹ́ẹ̀ Buhari pẹ̀lú ìdí àgbọn àfi tí bá jọmọ àlè àwórì tí bá dẹ̀ jọmọ àlè ògúnmádé ọba nǹkan tó mú ògúnmádé fìlú jẹ̀búlẹ̀ tọmọdé ò bá gbọ́tọ̀ àgbá àrọ́bá àrọ́bá dẹ̀ ní bàbá àtọ̀ gbogbo Àwórì ń bọ́ mi sìn àfi tí o bá ń ṣe àwọn bàbá ńlá tèmi ló fọba jẹ́ sàlẹ̀kù ètò òsì ọmọ òjò ọmọ òjì ọmọ ogun níwàsẹ̀ ètò dẹ̀ lè bínú kó jẹ́ kó dáadé ẹ lọ bèrè nínú tọ̀ tí o bá sọ́ba ńlẹ̀ ètò adáadé agbọba lọ́wọ́ yín gbogbo ọmọ elétò ìdìbò tó bá ń gbọ́ mi ọmọ ògúnmádé ọba àtọmọ alámùwà àtọmọ onílẹ̀ gbálẹ̀ àgara àgóyà mo kílé kí n tó wọlé àbí tí o bá ń ṣe tèmi dire tòṣìkà ló ṣòro ní ti kanlẹ̀kùn. olúwo a máa ju yín ṣe o láṣẹ ìdùnnú rẹ tó bá níbi kọ́mẹ́ẹ̀nì ọ̀la lọ́ọ́ máa mú. ṣé wọn jẹ́ ká gbé kọ́ọ̀lù ẹ̀ lórí. ẹnu ẹnu la fi ń pọ̀ òkú ojú ọ̀nà. adúpẹ́ o. ẹ tó bá nípa àwọn máa mú wa ara ẹ ló máa mú gbogbo lálẹ́ dálẹ́ ọba tí ò bá mi ń sọ láti ọ̀dọ̀ ọba ìjẹ̀bú òde síkírù adétọ̀nà tọmọ tí ò bá bá tọ̀ á bá rọ̀gbá ẹ̀yin ọba mi kan ti ṣe lọ sí ọba ẹ papòdà. hello hello ẹ kálẹ́ ma ẹ kálẹ́ ètò yes ma yes ma ẹ kú ètò ma àádìlẹ lérí lágbára Ọlọ́run àwọn alálẹ̀ àmúwadélẹ lérí kọ̀ọ̀kan tiẹ̀ jọ ṣe rí àmọ̀ràn ti tèmi tèmi fẹ́ bẹ bọ̀dà Yusuf bọ̀dà Yusuf olórí àwọn DSS hmm. kán bá wa fi àwọn èèyàn wa tó ṣẹ́kù sínú àràmọ́ wọn kán bá wa fi wọ́n sílẹ̀ hmm. kán bá wa fi wọ́n sílẹ̀ kán dẹ̀ máa rántí pé ìdájọ́ Ọlọ́run ó dé tán lórí gbogbo àwọn o hmm. ìdájọ́ Ọlọ́run ó dé tán lórí gbogbo wọn ẹ hmm. kú ètò mà ẹ máa bẹ́ẹ̀ tó yín bọ̀ ọlọ́run á fi ṣọ̀rẹ̀ ṣọ gbogbo wa àbájọ délẹ̀ lè rí lágbára ọlọ́run. àmín kí n tó gbé kọ́ọ̀lù kó tó di pé mo tún máa píkì kọ́ọ̀lù èèyàn kan yìí wọ́n rán mi sí yín arákùnrin tó kọ orin yìí ẹ jọ ẹni tó bá mọ̀ wọ́n ẹni kí wọ́n contact mi wọ́n rán mi sí wọn so ẹni tó kọ orin yìí arákùnrin tó kọ orin fún àwọn ọmọ yìí ni mò ń sọ o. abẹ́ àtẹ ìta ò fẹ́. ẹni tó sọ̀rọ̀ yìí ni mò ń sọ o. ṣàtúnṣe sí èmi ò pé kẹ má fòfin bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n kí ìjọba tọ̀ lọ́nà. arákùnrin tó kọ orin yìí ẹnikẹ́ni tó bá mọ̀ wọ́n wọ́n rán mi sí wọn àwọn G12 ni wọ́n rán mi sí wọn tí wọ́n rán mi sí wọn wọ́n dẹ̀ ní kí n bá wọn promote láti wá wọn rí ẹ jọ̀ọ́ ẹnikẹ́ni tó bá mọ arákùnrin tó kọrin yìí G12 ìyẹn àwọn ọmọ tí wọ́n fi sílẹ̀ wọ́n ní kí n jọ kí n bá wọn wá wọn rí ẹnikẹ́ni tó bá mọ̀ wọ́n nọ́mbà mi ló wà lójú screen yẹn ẹ jẹ́ kí wọ́n ṣe hi mi lórí WhatsApp tàbí kí wọ́n bá sọ fún mi pé èmi ni o mo kọ orin fáwọn ọmọ o ẹ̀hẹ́ tẹ bá dẹ̀ ní nọ́mbà wọn ẹ fún mi èmi á dẹ̀bà sí wọn màá rí wọn ọ̀tẹ́ bá mi rí wípé ẹ bá mi fún wọn ní nọ́mbà mi ẹni tó kọrin yìí ni mò ń sọ o arákùnrin tó kọ orin fún àwọn ọmọ yìí G2F ẹ̀fún mi sí wọn. ẹ̀sùn wá sí ilé nínú àhámọ́ àwọn tẹ́ mú lóru lọ́nà ìtọ́. especially ọ̀pẹ̀yẹmí Taiwo. ó rán mi sí wọn pé kí n jọ kí n bá ń ṣàwárí arákùnrin yẹn olórin tí wọ́n kọ yẹn wù ń lórí púpọ̀ ó dẹ̀ fẹ́ fẹ̀mí ìmoore hàn sí wọn ó ní kí n bá ń wá wọn rí bẹ́ẹ̀ ni torí pé wọ́n ní yiniyini kéèyàn míì kéèyàn lè ṣe míì wọ́n ní kí n jọ̀wọ́ kí n bá wọn ṣàwárí arákùnrin náà ẹ bá mi make pé ẹbí kẹrin tó bá dá arákùnrin yẹn mọ̀ ẹni mo ní kí wọ́n get back contact mi. ọmọ ní ọ̀hún máa gbọ́mọ́ tí ọ̀jẹ̀ ṣá ni àkàndí ọmọ. tó wà lójú screen yẹn ni kẹ́ ẹ bá mi fún wọn ẹ ṣe gan. tọ́tọ́ tó fẹ́ wúṣọ́gẹ́ ọ̀pá gíjà sọ́gí dọ́tọ́tọ́ ènìyàn ẹbí ò lè sùn lórí àkànjì freedom fighter ṣáni táìwò ọ̀pá is not a criminal ẹ má fi nira kàn ẹ tún. ẹ kalẹ́ ẹ̀yin nǹkan tẹ́ ń gbọ́ sílẹ̀ o. okay yes iṣẹ́ rí nípa àwọn mẹ́rin tó kù tí wò tí èdè sí ara ń fún mi sí ọlọ́fọ̀ fọ̀fà ọgbọ̀n ọ̀fà yẹn ara ń fún mi sí màá yẹn ni pé ó pọ́ sókòjẹ́ pé màá yẹn máa yàn àtàwọn ló wà nídìí àmì nídìí àmì ẹ̀rìn sẹ́wọ̀n pé lè dìkẹ́ kò pẹ́ tí lè dìkẹ́ sọ̀rọ̀ sí ọba ọ̀fà yẹn ó ní incident tó ṣẹlẹ̀ ní June one ló ṣẹlẹ̀ nígbà one ló ṣẹlẹ̀ ara ń fún mi sí ọlọ́fọ̀ fọ̀fà tó ṣẹlẹ̀ bí a kẹ tó ẹ kẹ sọ lọpọlọ kẹ sọ lórí ọlọfà yẹn náà kó dàgbò náà kó dàgbò mọ nípa mi ò yìí fìdí kéèlè kí wọn fìdí kéèlè kò sí fìdí kéèlè. mo ti already sọ láìmọye ìgbà ń pa wọn mi ní láti mi ní interest láti insult wọn my own is to kó gbogbo ọba papọ̀ kọ́ lọ mo ti sọ láìmọye ìgbà pé explain ọba ọ̀fà ah, ah, ah, olúwo wọ́n wà pa gbọ́mọ̀ ń pa gbogbo tó ṣẹlẹ̀ but kì í ṣe tiwọn ẹ má wọrí ọ̀run máa bá ẹnikálukú jà tilétilé. àmín àmín àmín àmín ẹ ṣe gan. wọn ò sanwó fún mi mi ní promote orúkọ wọn àkànbí ò sanwó ó ti gba promotion láìmọye ìgbà ó kàn gba promotion lọ àkànbí sanwó kí n máa dárúkọ rẹ ọ sanwó fún mi mo ń gbọ́ yín ẹ gbóhùn sókè ẹ kalẹ. ẹ lọ ẹ kalẹ máa kalẹ sista tẹni ẹ kalẹ ẹ kú ètò wa Ọlọ́run á pè yín lérè lórúkọ Jésù ẹ níṣe lásán ẹ ní fọmọ dí o ẹ nífẹ̀ẹ́ mi yín dì àdélẹ̀ lórí lágbára ọlọ́run hmm. ẹ jọ èmi ṣáà ẹ̀bẹ̀ là ń bẹ òṣìkà wọn kọjọ kọ bá wa release àwọn mẹ́rin tó kù kọ bá wa fi wọn lọ́rùn lẹ̀ níjọba mùjẹmùjẹ kọ má mú ìjà àwọn ọmọ ọlọ́mọ gbé kọ bá wa fi àwọn èèyàn wa lọ́rùn dẹ àwọn èèyàn wa náà tó dẹ̀ wà ń lé kán jọ kán máa múra kán kán kán wà very careful gbogbo ilé tá à ń sọ yìí náà kò ṣe pé ta ni ò fẹ́ ta ni ò fẹ́ kí ìlú òun dà ta ni ò fẹ́ rọrùn yorùbá nation now kán jí kò lójú oorun wọn gbogbo àjàkárìwọ̀ tó ti fi tó ti fi kó ojú àwọn èèyàn kó ká kúrò káwọn èèyàn mọ̀ pé àsìkò oorun kọ́ lélẹ̀ àsìkò ìjà ni àsìkò láti múra gidigidi gan ni ọlọ́run á dẹ̀ fún wa ṣe àwọn èèyàn wa tó kù bẹ́ẹ̀ ọlọ́run á gbà wọ́n jáde lágbára ọlọ́run agbára ọlọ́run á gbà wọ́n jáde ọlọ́run á dẹ̀ dúró ti gbogbo àwọn gbogbo ẹ̀yin tẹ̀ ń gbójú síta tẹ̀ ń sọ̀rọ̀ pé kó lè dá ọlọ́run á fún yín ṣe ẹ ojú òní tìyìn kò sí kò ní sí ní tó máa ṣe yín lágbára ọlọ́run ọlọ́run tó dájú á túbọ̀ máa wà pẹ̀lú yín ẹ kú pé ètò. ẹ ṣe gan thank you ma ẹ ṣe gan ẹ ṣe thank you. sílẹ̀ tó kù tẹ́ lé gbòó. Abdul Lateef ò fẹ́ yàgbé Àmọ̀dá Babátúndé lèdí ké Tajudeen ẹ̀rín ẹ̀yẹ bí ẹ̀kọ́lá Adémọ́lá lára wọn alias aka Omíyalé Abidi Ṣìtù mi Nuha Ayọ̀bámi Donald lára wọn àtàwọn mẹ́ẹ̀bà tó kù ìjọba ò ẹ tú wọn sílẹ̀ wọn ò ṣẹ̀ sófin. ẹ tú wọn sílẹ̀ nínú lọ́ba. kábíyèsí fáwọn ọba. tó ń bẹ nílẹ̀ yorùbá wa. kádé ọpẹ́ lórí ọba. mo kọ́kọ́ kọ́ lọ́hùn ọba ọba tó fi ń du ọba ẹni ọlọ́run bá fi jọba nìkan ni yóò dépò ọba tó bá ṣe tán láti ọba kúrò lórí ipò ọba kò sẹ́ni tó lè mú dọ́ba kábíyá ò sí olúwa ọba lẹ́yìn mo kọ́ lọ́hùn ọba mo ṣẹ̀ṣẹ̀ wá káwọn ọba lọ́ba olúwa mi sọ̀dọ̀ba aládé nílẹ̀ yorùbá ìwọ̀n ẹgbẹ̀fà mo súnmọ́ ba lẹ́gbẹ̀dẹ̀ mo jìnnà sọ́ba torí arọ́ba fi lọ́ba ń pa àmọ̀ràn mi fẹ́yìn ọba aládé nílẹ̀ yorùbá ẹ ikú Abíọ́lá tó ṣì ń fi àjẹ yorùbá torí pé gbà yẹn àwọn ọba wọn ò tàbí ọlá lẹ́yìn ìjọba tí gbòó bá ṣẹ̀yìn ọba ẹ dáríjì gẹ́gẹ́ bí ọba àbí kápẹ́ gẹ́gẹ́ bí bàbá ẹ ti gbòó lẹ́yìn ìjọba. ìyá mẹ́lá jẹ́ yorùbá mo lọ́rọ̀ fáwọn lọ́balọ́ba. kábíyèsí fáwọn ọba. ó ń bẹ nílẹ̀ yorùbá wa adé ọpẹ́ lórí ọba. ikú bàbá yèyé ọba wa aláàfin ìtọ̀yọ́ wa ọmọ ikú ni bàbá wa e, tí ikú ò gbọ́dọ̀ pa ọba wa ọmọ àrùn ní ọba wa tárùn ò gbọ́dọ̀ ṣe bàbá wa ọ̀ọ́ni ilé ìfẹ́ ọba wa ẹni ìtàn bàbá wa ọ̀jájá kejì ọba wa olùbàdàn ọba wa àkànmú ajó ògúngún ní sọ́wà àti gbogbo ọba yorùbá ẹ má wò wọ́n níran ẹ àwọn ọmọ tó relé ẹkùn tíjọba nàìjà fi sígbèkùn. yes sir. ọpọlọ yóò ní jọba o. thank you. tó bá jí máa sùn ẹ jáwọ́ rata mára yọ. kí ni mo wí ẹ jáwọ́ rata mára yọ wọ́n ń bá ọ̀yà ajá ni ṣọ̀gbọ́n lóní kì í máa ṣeré DSS Ibrahim Yusuf released the remaining agitators before it's too late. Tọ́ ọba fẹ́ gbé ẹgbẹ́ Yusuf Ibrahim release all remaining agitators including Inam Nnamdi Kanu. They are not a criminal. They are not a terrorist. They are not a banditry. Before it's too late, release them. Self-determination is allowed. Self-determination is allowed. Are you freaking dead? Are you freaking deaf? What are these people done? Kí ni wọ́n ṣe? Ẹ wá sílé And the gold And they had currency I àwọn owó yẹn dà ìbò lẹ kó sí ìbò ni owó yẹn wà ibo náà wà ẹ sọ fún wa ẹ sọ fún àwa yorùbá ibo lẹ gbówó yẹn sí ibẹ̀ lẹ gbé gbogbo gold yẹn sí you are arm robber. Mm, olè. arm robber ní. four one nine. four tí wọ́n invest lé lórí tí wọ́n jèrè lórí ẹ̀. why are you doing this for? kí ni yorùbá ṣe fún yín? àníṣe bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ yorùbá ń lọ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ yorùbá máa dúró. gàrà tó ṣù ọ ni. bẹ́ẹ̀ ni nǹkan tí ọlọ́run ti pèsè ni ará ilé ẹni òun ni ọ̀tá ẹni o ààrẹ mú ó jáde ó sọ̀rọ̀ tẹ́ ẹ bá mọ bá ṣe ń sọ̀rọ̀ ẹ lọ sẹ́ńtẹ́ àsìkò yín ti lọ ìgbà yín ó ti lọ. This time is twenty-first century aláànígbà oko ńlẹ́rí ni o òbó ńlẹ́rí ah, ah. ìpàdé dórí bẹ́ẹ̀. bọ̀dá. arẹmú lọ jáwọ́ bẹ́ẹ̀ bá mọ bá ṣe ń sọ̀rọ̀ ẹ lọ sẹ́fẹ́ ẹ lọ jókòó jẹ́ ẹ gbọ́ nǹkan tí ayé adébájọ́ sọ ni only every communication every commu community ẹ lọ dira yín lámòrè a ti sọ fún yín kì í ṣe ni kì í ṣàná a ti fi ń kọrin a ti fi ń pariwo Kenny Omologo ó ti pariwo how many years now ẹ ṣẹ̀ṣẹ̀ wá jáde kọlọ dira ẹ ní sóríire ókè ìkọ́sẹ́rẹ́ mi dira ya ó yẹ kó jáde. àbí. ẹ kó jáde ẹ̀yin náà ojú máa tì í bẹ́ẹ̀ ni bíbú ló ń ni tòbí ò pa ni a máa bẹ. Bambo Dybala sà. sọ̀rọ̀ síkùn kẹ́mọ bí olóńgbò bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ síkùn sọ̀rọ̀ síkùn. bí àgbà. bí àgbà. kó wá dẹmọ bí olóńgbò. bẹ́ẹ̀ ni ẹ máa pẹ̀tù lọ. yóò dáa fún ọ kúṣẹ́ yóò yẹ yín ọ̀sìn mi bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé arákùnrin tí mo ní wọ́n kọ orin yẹn láti lè bá mi gẹ́. wọn kò sọwọ́ mẹkùnmẹkùn ẹ má fọwọ́ lẹ́ràn ẹ dákun àwọn ọmọ yín ó mà ní kó sígbèkùn ẹ bá níyọ wọn lókùnkùn ẹ bá dẹrọ tẹ̀bí wọn àmọ́ pẹ́ kú bírú wọn ẹni ó bá sì nírú wọn kò ní fẹ́ fojú sunkún wọn. lọ́ba lọ́ba. kábíyèsí fáwọn ọba. ó ń bẹ nílẹ̀ yorùbá wa. kádé ó pẹ́ lórí ọba. kádé ó pẹ́ lórí ọba ọba tí ó bá ṣe ti aráàlú fẹ́ ẹ mọ́ gbàgbé láti bá mi wá arákùnrin yẹn táíwò rán mi sí wọn ó ní pé òun fẹ́ fẹ́ mi ìmúrẹ̀ wọn pé torí yinyinyin kẹ́lómi kéèyàn lè ṣe mí mo fẹ́ mọ arákùnrin yẹn gbogbo G12 kí n sọ pé G12 lára àwọn mẹ́jọ tí wọ́n wà nílé wọ́n láwọn fẹ́ kí arákùnrin yìí àwọn fẹ́ fẹ̀mí ìmoore hàn sí wọn láti piyan torí pé báwọn ò bá tiẹ̀ lówó táwọn ò gbé fún wọn ṣùgbọ́n táwọn bá ṣe ìdúpẹ́ táwọn dúpẹ́ lọ́wọ́ wọn náà wọ́n ní kò kéré jù hmm, ìyẹn mì pé wọ́n moore ẹni tó jìyà fún wọn nìyẹn kéèyàn fi orin lásán gan kọ orin jáde fún wọn tọ́ ọ̀mọ́ ọjà ṣùgbọ́n tọ́ ọmọ orin láti ṣe jáde láti fi lè bá wọn pàrọwà sí àwọn lókèsàn àkóbá lókèsàn àgbà náà lọ́wọ́ ààrẹ náà ni gbogbo akọ́la máa máa sọ̀rọ̀ àwọn tó ṣe kọ́mẹ́dì ṣe kọ́mẹ́dì lé lórí àìmọye kọ́mẹ́dì tí wọ́n ṣe lé lórí irú àwọn ọ̀rọ̀ pọ̀ nísìnyí ìyẹn Abíọ́dún ọ̀rọ̀ pọ̀ àwọn náà fi wọ́n ṣe nǹkan kan ni àìmọye oríṣiríṣi àwọn ọmọ Ìgbò tó jẹ́ pé àwọn gan fi kọ́mẹ́dì wọn bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n kì í ṣe pé káwọn oní tíátà yẹn ìdílé lè jùdí bàlàbàlà jùdí bòlòbòlò tútọ̀ kínní tútọ̀ kínní ẹ wàá máa gbọ̀njú olórí burúkú pẹ̀pẹ̀pẹ̀ ẹ mọ̀ wọ̀rí Taliban ìdíyìn ó máa tìkabọ̀ díyìn yẹn wọ́n máa tì kábọnú dí yẹn gbà tẹ́ bá rí ẹgbọn sókè mà ẹgbọn sókè ọpẹ́ ní fọlọ. ẹgbẹ́ àpòlére àwọn brothers wa ọba tó ṣe dé ibi tó ṣe dé àbáwá parí yòókù àgbégbọ̀pẹ́ lálẹ́ lágbára ọlọ́run yóò ní tiwa èyí tí mo rí kàrẹ́tẹ̀ tún wá sọmọ́rọ̀ wọn ló jẹ́ kí n pè àwọn bàbá afẹ́nifẹ́re tó àwọn pọpsi hmm. wọ́n lè sọ wípé kí ọmọ nàìjíríà kan máa gbáradì hmm. kí kálukú máa dìpẹ́ǹdì ara wọn hmm. ẹ mà níkà o. gidi gan. ẹ mà níkà o. owó dà èmi ò tiẹ̀. láti jọ yìí torí ọlọ́run bàbá afẹ́nifẹ́ kú bàbá ọ̀nà bá ń jọ bí kinní kan bá ń jọ nìyí ìkà máa níyìn o wọ́n ti jẹ́ ká pààyàn tán ká tó sọ̀rọ̀ sókè. ìkà máa níyìn o. ẹ má tiẹ̀ tún jẹ́ àbù mọ́mì mi ẹ má tiẹ̀ tún pé bóun tiẹ̀ tún ti sọ̀rọ̀ ẹ jẹ́ káwọn ọba náà sọ̀rọ̀ kẹ bá rí àwọn ọba táwọn ọba bá sọ̀rọ̀ tán ẹ rí táwọn ọmọ yẹn máa dá lára fún yín ẹ hàn tí ìsọ̀rọ̀ nù ẹ ti èdè ká máa kí ẹ rí pé látijọ́ ẹ lájọ tó ti lọ bọ́ọ̀sì ẹ ti máa mọ̀ wípé àwọn kan wà wọ́n kàn ń sọ̀rọ̀ ní wọ́n fẹ́ pọ́pùlà ni wọ́n ń sọ̀pọ̀tì bàbá Adébáyọ̀ láti July first tó ti lọ bọ́ọ̀sì ilé olóyè Sunday Igboho ìjọ kejì lẹ ti rí bàbá Adébáyọ̀ tó ti sọ̀rọ̀ lọ́ọ̀lá ẹ̀ àtijọ́ ẹ̀sẹ̀ rí bàbá yẹn mọ́ kó sọ̀rọ̀ mọ́ ni kó sọ̀rọ̀ mọ́ so o ti rí i pé àwọn ọmọ yẹn ti ń jáde ń sìn ó ti ń sọ̀rọ̀ ẹ ti máa mọ̀ pé nǹkan kan ti ń ba bàbá lára nìyẹn ẹ máa sọ̀rọ̀ yín lọ ẹ má bínú. èmi rí bàbá mo rí bàbá nínú nínú private jet níbi tí wọ́n jókòó sí pẹ̀lú Gumi. ó ti pẹ́. a lè ju sáwọn a dẹ̀ ju sáwọn àgbààgbà kan àwọn ní rárá olórí ẹ má dáhùn ṣe mọ̀ pé fọ́tóṣùtì ní fọ́tógráàmù ní fọ́tó kìíní kan ni mo ní àá fọ́tóṣùtì lélẹ́yìí. títí ọbásanjọ́ kọ́ ẹ ẹ̀rọ ọbásanjọ́ pẹ̀lú wọn ni tọ́jọ́ káwọ́ àtàtìkù báyìí sí fọ́tóṣọ̀bù náà nu wọn ò gbádùn ní fọ́tóṣọ́ọ̀pù ni ṣé mo mọ̀ pé kọ̀ǹpútà kìíní kan láwa èjì láwa ẹ ṣàfẹ́ dorí wa rú. Ah! àṣọrọ̀ wà nù yín ẹ wá ẹ wá ẹ wá tì wá gan ṣé ẹ dúró ló ṣàwọn bàbá yóò mọ̀ wípé bá lọ bá lọ àbọ̀ máa bọ̀ ni. Hey, hmm. you can't con you can't eat a cake and have it at the same time. Kò possible. Eh? ẹ̀yin bàbá yìí à ń pariwo gbogbo wọn gbogbo ẹ̀yin à ayé ẹ̀yin máa bàjẹ́ gbogbo ẹ̀yin young ones ẹ̀yin bíi ẹ mo gbé yín láti age forty wá sókè ẹ lè ṣoríire kọ́ bá da oríire lẹ̀ lérí kankan mú gbogbo ẹ̀yin tẹ́ ń sọ wípé wọ́n bú àgbààgbà gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo wípé wọ́n bú ọba ìjọ tí wọ́n ti bú olóyè Sunday Igboho òòṣà gangan ẹjọ́ ọba ẹ̀yin mélòó ló dá sí torí wọ́n bú wọn ẹni wọ́n bú wọn wọ́n tún kì wọ́n by the end of the day a máa nǹkan kan àwọn bá àwọn bàbá bàbá yìí náà kò máa sí yàn kankan tó dá sọ̀rọ̀ yìí ọlọ́ọ̀lọ́ọ̀ la máa jẹ́ débi tó dé yìí pẹ̀lú gbogbo bọ́tì bọ́ ṣe ń tẹ bọ́tì ni wọ́n ń tẹ pẹ́dà lórí àwọn ọmọ ọlọ́mọ tí wọn ọ̀ṣẹ́ tí wọn ọ̀rọ̀ lábùjá hmm. ọlọ́run dẹ̀ ń jẹ́wọ́ agbára ẹ̀ ẹ wá ní kán má bù wọn ẹ jọ ń torí ọlọ́run ọba tó bá ní kádé pẹ́ lórí ẹ̀yin ọba tó bá dìsáàbò àdúrà yẹn ni o torí ọba mi àṣà kàbàkàbà ẹ jàjàjàjà ah! Taliban tó ń bọ̀ lọ́nà yìí ọba mi tẹ bá máa rí nǹkan táwọn ah! tẹ bá rí ìyà tó máa jẹ yín ó ṣe press up lọ́wọ́ ìyà tó máa jẹ yín àtẹ̀yìn ọba àtìyàwó ọba àtọ̀rẹ́ ọmọ ọba tó jẹ́ pé ní eh, èébú ni wọ́n ń bú wọn ṣé èébú lélẹ́yìí àbí wọ́n ta everybody jì í kẹ̀ ló bá tán àwọn bàbá yìí tẹ gbọ́kànlé wọ́n ti fún yín ní go ahead o wọ́n lè lọ́ọ́ máa ṣe kí ni ẹ lọ́ọ́ máa wá bẹ́ẹ̀ ṣe dìfẹ́ǹdì ara yín àṣẹ wọn ti ẹ̀ nírú ọ̀rọ̀ yìí sínú láti ọdún yìí wọ́n fi ayé wa wọ́n fi ń gbá bọ́ọ̀lù bàbá ayé àwọn ọmọ yín lẹ fi gbá bọ́ọ̀lù o ayé yín lẹ fi gbá bọ́ọ̀lù àtàwọn alátẹnujẹ àwọn alátẹnu tẹ́ fún lówó wọ́n fọ́nká sórí social media we don't care ẹ tó bá wù kó bá mi sọ̀rọ̀ ẹ tó bá wù kó má bá mi sọ̀rọ̀ mọ́ wàhálà ilé ayé yín àwọn ò lè rí àwọn ọmọ irú bàbá náìtì ò lè máa sọ fẹ́mi ìyá fifty plus wípé bílé ayé mi ṣe máa rírè topless of topless of ọmọ twenty five ọmọ thirty àwọn ọmọ táwa gan bí a máa fún wọn láàdváìsì ni you can't impose to people's head kò possible. àtọ. tó o bá bímọ tí ọmọ ẹ bá ti pé eighteen plus ó máa gbé àìdíà ẹ̀ wá níyẹn gan tó bá tiẹ̀ jẹ́ kó o mọ̀ sótútọ́ ó máa fún láàdváìsì ni ó ò lẹ́yìn pósì nǹkan sí i kí ló dé à èmi ó jẹ nkú fọ́mọ mi ò ọmọ láṣọ èmi á jẹ nkú fọ́mọ mi ò ọmọ láṣọ àwọn àgbààgbà eléyìí wọn jẹun kù rárá alájẹtàn ni wọn jẹun títí wọn tún lábọ ni <laughs> wọn lágbo wọn lágbo akílóde Ah, wọn lájẹsẹ́kù. kí ló dé ọ̀hún jẹ́ nǹkan kan ẹ̀tí ẹ̀gbọ́n ráìsì díẹ̀ sáwọ ẹ̀kàn jẹ́po kí ló dé bẹ́ẹ̀ wo bẹ́ẹ̀ ṣe láàbọ̀ yẹn bẹ́ẹ̀ náà la ṣe máa dì pẹ̀lú yín bẹ́ẹ̀ la ṣe máa dì ẹ̀ wo eré tí irú àgbà yóò tẹ̀lé eré mélòó lẹ́yìn lè sá eré mélòó la lè sá ẹni tí wọ́n ń tájẹ́ ti gbogbo àwọn ọmọ yóò tù wá ẹ pé orí fúlàní ò pè orí wọn pè wọ́n mọ̀ nǹkan tó ń ṣe wọ́n mọ nǹkan tó ń ṣe ẹ̀yin tí nàìjíríà ìjókòó síbẹ̀ ẹ̀ máa ní ẹ̀ come to nàìjíríà kí ló wà nàìjíríà yín you killing bandits kẹ́ kidnap ẹbí nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn wọ́n kọ́ ọ̀rọ̀ wọn yín lọ́wọ́ adìẹ ẹlẹ́fẹ̀ẹ́ lọ sórí àkànlẹ̀ ẹ̀jẹ̀ àwọn pọ́psí yín ti fọwọ́ ti sọ̀rọ̀ sókè o ẹ jókòó síbẹ̀ ẹ máa ṣe pátí lọ ẹ ṣe máṣọ ẹ máa jẹ màálù tán tí wọ́n hàn tù sí kẹ́ẹ̀dẹ̀ máa pẹ́ olórí eégún yín wàsíù kó wá máa kó máa lulu wèrè fún yín kẹ́ máa jójó ẹlẹ́sìn ṣó ti yé yín ní ti yín á bá bá yín po gbogbo bí gádìrì nǹkan kan bí tẹ́rọ bá ti pọ̀ sí sí wọ́n tún tágẹ́ẹ̀tì báyìí hmm. ẹlòmíì ọlọ́run má jẹ́ olọ́pàá tí àlọ́ òde hmm. ló bá di gbogbo òlòyà mi à ń sọ fún yín etí yín wọ́n kan ìṣó mọ́ ẹni ajá ló ń gbó wọ́n ṣe wọlé kúlẹ̀ ti àwọn Afghanistan wọ́n ṣe mọ́ torí Buhari bó ṣe wà yẹn kò sí nǹkan kan wọ́n bá ti ní bàbá ó yá sún sẹ́gbẹ̀ẹ́ ó máa rọra tún ni ó ní gbogbo àyè tó ń fún wọn yìí kì í ṣe pé ó rí òpè ó mọ tó ń sọ ó nǹkan tó lọ sáìn àwọn wọn mọ mítì tọjọ ṣe àwọn wọn mọ agirimẹ́ǹtì tó wà láàrin wọn báwo lèyàn ṣe máa máa pààyàn lẹ́yìn tí wọn ọ̀ṣẹ̀ tí wọn ọ̀rọ̀ tó ń pààyàn tẹ́ wá kó wọn tán tẹ wá lẹ lọ ẹ ń lọ ẹ lọ ẹ lọ kó wọn síbi kan fún wọn ní tírénì wọn tún ṣe tán tún kó wọn sínú mínísítírì ẹ kó hmm. wọn sínú pólísì gbogbo ẹni tó bá lọ ka story Afghanistan dada this is the exactly wọ́n ṣe train gbogbo bí ọ̀rọ̀ àwọn Taliban yìí ṣe bẹ̀rẹ̀ nìyẹn twenty twenty two years ago gbogbo àwọn tẹ́rí tó di bàbá sí wọn ń gbà yẹn ìgbà tí kinní yẹn kọ́ wọn ò tọ́ ọmọdún méjìlá twelve fifteen lọ àwọn ni wọ́n ti bàbá wọn lígbàsìn hmm. à ń sọ fún yín plan work ní gbogbo kínní wọn ò máìdì kan máa ṣe lọ kó bá jẹ́ in fifty years ló máa tó wọ́n máa tó àṣìfù nǹkan tó ń fẹ́. ẹ jẹ́ kí n sáré báyìí fi kún un kí wọ́n tó gba turkey ó tó wọ́n lò one hundred and seventy five years kó tó di pé wọ́n gba turkey mọ́ turkey lọ́wọ́ ká máa nípẹ̀yìn nàìjíríà tẹ́ẹ̀ tún ní nǹkan kan ẹ wò kí máa sọ̀rọ̀ yín lọ ìyá mi. a ń sọ fún yín ẹ gbọ́ wọ́n ń ṣépè ni wọ́n ń bú wọn ni ẹ jẹ́ ká búra wa kí kálukú mọbi tí ọ̀rọ̀ ibi tọ̀rọ̀ ẹ̀ kù sí ká lè mọbi tá a máa ti di ẹrù wa. ẹ apapa Yorùbá ṣe máa ń tijú kúrò ní àwọn òbí àwọn nǹkan tó jẹ́ kí oh my god mi mi mọ bá a ṣe bí mo lè qualify wa lórí ẹgò burúkú yìí ni òrí bọ́mọ yẹn ṣe ń bá mi sọ̀rọ̀. Hmm. ọmọ tó ń bẹ sọ̀rọ̀ ló má tà sí abọ́ òótọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ kíkálukú kó mú tiẹ̀ kíkálukú kẹ́ ẹ wá bí tẹ́ ti máa ṣe correction before it's too late ẹ wá da àwọn ajá yín àwọn olóńgbò yín ẹ dá sí gbogbo orí social media káàkiri wọn á máa pè kiri bí ìgbóná wọn máa fetí lẹkọọ wọn máa get information wọn máa tẹtẹ kú tẹnu ah ló bá tán ilẹ̀ mọ́bó lóró yín báyìí ojú tì yín APC our market PDP SPE NTA ìyá ló máa jẹ gbogbo yín gbogbo yín ẹ máa ṣọ́kù ni gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ nídìí ìbàjẹ́ tẹ́ ẹ ba ìlú yẹn débi tẹ́ ẹ bàjẹ́ tí ò tí ò sí rí bíà fún ojú máa tì yín bọ̀ ni ọgbọ́n jèrè ọkọ̀ ó kù yín ó kọ́ lọ́hùn ó kú gbogbo àwọn ọmọ tẹ̀ ń dánwó lé lórí tó yẹ yí ó kàn dùn mí pé àwọn ọmọ yẹn wọn ò mọ nǹkan wọn ò mọ wọn ò di sáàvù èpè àti àwọn ọ̀rọ̀ ìbànújẹ́ táwọn èèyàn sọ sí wọn bọ̀ bíbélì ní ẹni tó ń bá ṣàmì ẹ̀ṣẹ̀ ta ló lè dúró àwọn náà omi ti dàgbà nù wọn tó yẹ kó pe bàbá ẹ̀ pé nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ò dáa òun náà jókòó síbẹ̀ wọ́n fowó gbóná owó ogún òjijì wọ́n fi ṣe kí ni wọ́n fi rán lọ skul ẹ wá lẹ fẹ́ jèrè ọmọ yẹn kò pọ̀ olóyìnbó á ní kò pọ̀ kò pọ̀ síbù ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹnu ẹlẹ́wà yẹn nǹkan tí adìyẹ òfin tọ̀ oyè ẹnu gbogbo ẹ gbogbo ẹ gbogbo yín wà yẹn gbogbo ẹ̀yin come on come to Nigeria come and talk like that orí yín burú bí eégún tó ń wúléwèrè ẹ ní jèrè bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ tẹ́ ń jẹ́ máa wéṣẹ àwọn ẹ̀mí ẹlẹ́mìí láìṣẹ̀ láìrò ògo ológo tó ti sọnù ẹ ẹrù máa bà wá àlè lọ láti jọ́sìn Ìbàdàn bẹ́ẹ̀ yẹn kéèyàn kó òun lò kó mọ̀ṣọ́ ọgbọ́n máa wò fẹ̀tòfẹ̀tò báyìí ni bí olè tó fẹ́ já báàgì inú mọ́tò rẹ̀ kí ló dé àwọn màálù ń kọlu àwọn mọ́tò ń pa èèyàn ẹ ti mọ̀ pé àwọn màálù yìí wọn ń ṣe màálù lásán. a woman being there are demons nímọ̀sí ní gbogbo wọn èmi ò mọ ibi téèyàn ti ń ṣẹ́ríṣi ẹranko ju èèyàn lọ adẹ̀sọ o apariwo títí tí two thousand and fifteen ni o nígbà tí bàbá Tinubu tó lọ gbé bàbá gọ́ọ̀sì mẹ́wàá o wípé ẹ lọ wò ó ìlítírẹ́tì lẹ́fi jó lórí o àti ẹ̀wà mọ̀ wípé ìlítírẹ́tì nìkan kọ́ wọ́n tún fi wọ́n tún fẹ́ràn kókún ló bá tán àti débi tó ti láti bẹ̀rẹ̀ báyìí ojú tì yín ah. ojú tì yín ẹsẹ̀ yín wálẹ̀ gbogbo ẹ̀yin bàbá bàbá burúkú bàbá òṣì ẹ̀yin bàbá tó yẹ kéèyàn kéèyàn fi kókó tọ́ka sí yàn bàbá fọdí fáàtì pé mo tọrọ ẹ rájẹ fún wa látijọ́ yìí Ọlọ́run àbíyín Ọlọ́run máa bíyín torí ẹ mọ̀ gbogbo yín lẹjọ ṣe mítì gbogbo yín pátálẹ dẹ mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ sí Sunday Igboho bàbá bàbá jẹba tún dárúkẹ bàbá kílẹ ti korúkẹ jọ bàbá mọ̀ lára àwọn tí wọ́n lọ ìbàdàn gbogbo ẹnu ni mo fi sọ bàbá mọ̀ ń pa àwọn tó lọ sí ìbàdàn torí meeting upon meeting ó lè ń pe sunday gbowó tẹ́ ń dì sọ́ọ̀pù bọ̀bọ̀ yìí tẹ́ ẹ̀ jẹ́ kó sinmi tẹ́ ẹ̀ jẹ́ kó sinmi wípé kó jáwọ́ lórí yorùbá nation kó jáwọ́ kó jáwọ́ kó jáwọ́ àfìgbà tẹ́ tẹ́fẹ̀ẹ́ ara yín kò wá tán ojú tì yín kọlọbọwọ ojú tì yín kọlọbọwọ ojú tì yín ẹ̀rẹ́ tí mọ̀ kankan gbogbo yín ẹ sì máa ẹ máa ẹ máa ṣẹ̀sìn jù báyìí lọ ní agbára ọlọ́run ọlá gbogbo àwọn ọmọ ọlọ́mọ gbogbo ológo tẹ̀ ti waste gbogbo àwọn ọmọ tí ò tí ì jẹ́ kọ́ kó dọ̀run tẹ̀ ti pa wọ́n pààyà gbogbo àwọn tẹ̀ ti rẹ́pù gbogbo because iṣẹ́ tí bandit bá ṣe ẹ̀yin lẹ ṣe hmm. ẹ̀yin lẹ fún wọn ní power yẹn afẹ́nifẹ́re they are terrorists all your group you are terrorists. because àwọn náà fún wọn àti ah, pẹ. bàbá gbogbo buhari you are ah, terrorists. àti pé olólórí wọn. adesina eh, seun gaba olórí burúkú you are terrorists. Eh, wèrè eh, jagbajagba ẹ̀tàn jagbajagba ètè irọ́lábí lai muhammed you are big terrorist. ìwọ gan-an ni minister of terrorists ayé gbogbo yín dẹ̀ máa fọ́ ni ó máa fọ́ máa fọ́ fáfá lágbára ọlọ́run ojú máa tì í ọlá wípé mo jábí amọ tí ara dẹ̀ ń ta mí ó mo fi ń sọ gbogbo nǹkan tí mò ń sọ yìí torí wèrè gidi ni ẹ̀yin pípù yìí wèrè gidi wèrè gidi tó lápẹẹrẹ ni yín ọlọ́run dẹ̀ mọ nọ́mbà lé gbogbo yín ẹ ẹ̀ ní dúró wò tán ṣẹlẹ̀ ẹ̀ ní fẹ́ fún wa nísìnyí ẹ̀yin gan ẹ̀ ní nísìnyí ẹ̀ tiẹ̀ lé níná ẹ lé ní ìsinmi àárọ̀ ẹ ní talẹ́ tó bá ju ìsinmi kòtò gan ìsinmi ò lè bá yín bẹ̀ ah. torí ẹ̀jẹ̀ ti ẹ̀jẹ̀ ti kún ọwọ́ gbogbo yín ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ó ti kún ọwọ́ yín ẹnu ẹlẹ́dẹ̀ wá yẹn ẹ ṣe ìyá. yóò dára fún yín ẹ ṣeun thank you yes ó dùn ọ̀rọ̀ náà dùn ó fẹ́ kí ọmọ ọ̀pọ̀rọ̀ òun ó dùn iná ẹ̀ ní jẹun lálẹ́ ẹ̀ ní jẹun lálẹ́ yeah ó dùn yín ẹ má jò dùn yín o bó bá dẹ̀ dùn yín ẹ lọ kanra yín pa. Hello. Hello, mami. Yeah. good evening, good morning, good afternoon. Mo ń gbọ́ yín ẹ̀jọ̀ ẹgbọ́n sókè. Okay. ẹ sọ̀rọ̀ àwọn kọ́ mi ń wọlé ni ṣé kí n gbé wọn kẹ́yìn padà wá tẹ́ bá sọ̀rọ̀. ẹ mọ̀ mí ẹ pè mí ẹ dẹ̀ lẹ́ẹ̀mọ̀ mí ṣé mo bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni ẹ lẹ́ẹ̀mọ̀ ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀yin kọ́ lẹ pè mí mi ẹ dẹ̀ tó wá ń sọ fún mi pé talent tó sọ ṣe máa dìlé mi ni ẹ mẹ́ni tó ń sọ̀rọ̀ ẹ dẹ̀ ń pè mí ẹ mọ̀ mí ẹ̀dẹ̀ ń pè mí ṣé ń wáìnì mi ni báwo ni jàre mo ń gbọ̀ràn jàre. mo yín tẹ́ sọ nísìnyí mo pọ̀ ní bàbá Adébánjọ́ pé káwọn ọmọ Nàìjíríà lọ jìra. kò sí nǹkan méjì tó yẹ kí bàbá yẹn sọ̀rọ̀ tí àwọn ọmọ rẹ̀ ń bẹ nínú àwọn tó ń ṣe tó jù sí èkó. ṣé kí lọ́pọ̀ máa méjì pẹ̀lú ẹ̀ ẹ̀ division ìfún jẹ́ kí bàbá yẹn sọ̀rọ̀ dá èmi ẹ pé a ti sọ olùsẹ́ni bíi eléyìí ayé wọn dẹ̀ máa rún ni wà láì bàbá òní bàbá bàbá ìwà kò ní sóore wà láì bàbá wọn ò ní bọ́ lọ́lẹ́ ní lọ́tọ́ bá wọn. tẹ́ríkó lórí burúkú ni wọ́n mọ náà ti ń jó àwa ọmọ Yorùbá wọ́n mọ náà ti ń jó wa lábẹ́rẹ́ wọ́n dẹ̀ tún bá wa fi atẹ́gùn ayé wọn ò ní dà ayé wọn dẹ̀ máa rún ni ayé wọn máa sábà sábà wà láì àgbáyé ẹ wọ́n láyà kí ni máa bàjẹ́ torí pé mo wé fẹ́ jágbà ìfẹ́ fún yín lé pé ẹ wá ẹ wá kéèké mọ́ ti kù mí ẹ̀yin àgbàgbó lórí gúúpù tẹ̀sí tẹ̀sí tẹ̀ gbogbo tó yẹ kó tọ́ sọmọ Yorùbá tẹ̀sí tẹ̀ ẹ tún jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ẹ tún fẹ́ kú sí ẹ tún fẹ́ kú sí bẹ́ẹ̀ ẹ fẹ́ di etí tí kú sí di ọtí ẹ̀yin àgbo àgbàrá dáradá. kí ló ṣe náà bí òge ó ṣe ní ṣókí lọ bí oge. hello ẹgbọn sókè o ẹ kalẹ́ o. ẹ kalẹ́ máa o. ẹ kalẹ́. alábíà lẹ wa o. ọpẹ́ ní fọlọ. Ọlọ́run a máa Ọlọ́run a máa fún yín lógo sí ni o bóyá a máa tún a máa tún ní lórúkọ Jésù. àmì àṣẹ. ẹ ẹ jọlẹ ti fẹ sọ ni pé Ọlọ́run gbàdúrà yín Ọlọ́run gbàdúrà wa so yeye dara one of the kọlà kan lè pé one of the minister ọmọ ẹ̀ mẹ́ta wọ́n fọ́ sí lẹ́ẹ̀kan náà ọ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wà lọ́sibítù báyé bá ṣe ń sọ̀rọ̀ yìí. ń pẹ́. àdúrà àdúrà àdúrà wa ló ń gbà lórí wọn gbogbo ọ̀dọ́ ni wọ́n ní wọ́n ní ṣe tiwa ọlọ́run elédùnmarè a máa gbé tó máa sìn títí dájọ́jọ́ alẹ́ wọn náà àgbélé wọn láyà wọ́n ṣe wàhálà ẹ̀ ti pọ̀ jù ẹ́ wọ́n máa pa innocent soul ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wọn innocent soul ẹ̀ wọ́n rọ pé ẹ̀jẹ̀ yìí wà ní sọ̀rọ̀ ẹ́ ìgbà tí kéènà abel tí kéènì pa abel ọlọ́run gan fún rẹ̀ ló sọ̀rọ̀ látòkè pé ẹ̀jẹ̀ abel ń sọ̀rọ̀ pé kí ló fi ẹ̀ kí ló ṣe ẹ̀ kí ló fi ẹ̀jẹ̀ ẹ̀jà kúrò ẹ̀ ṣe ọlọ́run ọba lẹ́lẹ́màrè ló ló sọ̀rọ̀ látòkè ọ̀run ní pẹ́kí ni ẹ̀jẹ̀ àbúrò ẹ̀ ó ń sọ̀rọ̀ so ẹ̀jẹ̀ wọn innocent people tó ń pa tó fi ń ṣe ritual ọ̀dọ́ tó ń tọ́ tó innocent people ẹ̀jẹ̀ yẹn á máa sọ̀rọ̀ lọ á máa sọ̀rọ̀ gbogbo wọn bíbí tí ọba wà ẹ̀jẹ̀ wọn ẹ̀jẹ̀ innocent people tó ń pa tọ̀wọ́n tọ̀ mọ́wọ́ tọ̀ mẹsẹ̀ ọ̀dọ́mọdé ọ̀jà àgbàlagbà gbogbo ẹ̀jẹ̀ máa sọ̀rọ̀ lórí wọn ẹ máa ẹ ṣe àmì ẹ láti di diaspora mo rí pé nọ́mbà wà ní diaspora sms ní ṣe pé who is it ok láti di diaspora nǹkan tí yẹn sọ ní ọ̀la sáwọ́sá yẹn ṣe pé pé who is it náà sáfẹ́ láti ṣàtìwọ́lẹ̀ tí sms wọlé lè wọn náà jí forty nine group member. ẹ ṣé gan thank you yà ẹnìkan ti sẹ́ndì nọ́mbà Ayélọ́jà sí mi màá get back to him thank you mo rí yín ẹ ṣé gan ẹnìyẹn ẹni tó sẹ́ndì nọ́mbà yẹn ó ṣe ẹni tó gẹ̀ẹ́tì wọn yẹn yóò dára fún ọ tí ó pọ̀. yes ẹ má jẹ́ kí a fò pé lọ sílé olóró a ní rí jù báyìí lọ lálẹ́ yìí Eh, tá a bá tún ní àwọn nǹkan míì tí a tún máa sọ a máa padà wá mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ni ọmọ ológo ẹ̀yin olólùfẹ́ ilẹ̀ yorùbá tẹ́ ń dà fún ẹ̀tọ́ òmìnira lágbára ọba tó sílẹ̀ kọjú òní ogun ò ní kó ìran yín lọ kò ní kó ẹbí yín lọ kò ní kó ara yín lọ ẹ ní sọnù ẹ ní gbé ṣáájú bẹ́ẹ̀ dé ni ilé ni kòkòtà gbé máa délé láyọ̀ bó bá jọba aládé ni tó bá jẹ́jọ́ yìí ni tó ní pé náà orílẹ̀ yìí ò ní dá dúró pẹ́nu ìṣẹ́ àwọn ni kán máa lo private jets àwọn ni kán máa ra ilé ńlá kán máa ní estate káàkiri wọn láwọn nìkan nínú ilé àwọn pé àwọn ò fẹ́ kẹ́yìn mọ́wọ́ lọ lọ́yìn káwọn ọmọ tiyín wọn ni kán máa já fóònù kán máa já báàgì sódà àti kán máa kó wọn lọ ilé ẹjọ́ lójoojúmọ́ kẹ́ máa wá ṣẹjọ́ kẹ́ wá máa tún gbalẹ̀ pásítọ̀ lọ kán rò wípé iṣẹ́ ayé ni kán máa gbalẹ̀ pásítọ̀ lọ kán máa gbalẹ̀ wòlíì lọ kí pásítọ̀ náà tún wá máa fi yín jẹun kán wá rò pé iṣẹ́ ẹ̀ tún máa wò pé wọ́n tún máa purọ́ fún pé iṣẹ́ ayé ni bìkọ́ tó yẹ pé pásítọ̀ tó bá rí i pé ọmọ tó ń já báàgì gbà lásìkò yìí tó ń já fóònù gbà lásìkò yìí ó yẹ kó mọ̀ pé ebi àtìṣẹ́ tó wà lórílẹ̀‐èdè ni wọ́n máa máa sọ fún yín pé ṣé ayé ni ẹ̀kẹ́ ẹ̀ tún máa mú owó tẹ̀ ẹ̀ tún rí fi jẹun wọn ò ní kẹ́ lọ tún máa mú wá àsìkò ẹni kò jára ẹ má sanwó ìwọ ni kò kúrò lábẹ́ location náà má bá wọn jùdí ká mọ́ má bá wọn gbàǹkárá má bá wọn gba ráìsì mọ́ má dìbò fún wọn mọ́ no election twenty bẹ́ẹ̀ ni mo sọ fún kò sí election mọ́ break up la fẹ́ kó kálukú máa lọ́nlọ́ ẹ̀ bó dẹ̀ ṣe máa rí nìyẹn mo rí kẹ́ pé mi padà máa ẹ ṣé ìyá mi ẹ jọ nǹkan kan sọ sí mi lọ́kàn àwọn tí àwọn èèyàn wa àwọn díẹ̀ kọ́ lágbogbo mu hmm. ẹ jọ ẹni kí ni wọ́n wà fẹ́ ọ̀tá torí mò ń try láti pe ẹni látàn ọkọ̀ tí bóyá ó máa rí tán kọ́ mi yàtẹ̀ bá dẹ̀ ṣe lẹ́yìn ṣókè pé mi torí wọ́n ní láti lọ ṣe medical paper wọn ìyẹn wà very very important wọ́n admit wọn flush gbogbo nǹkan tó ti fún wọn jẹ ẹ jọ nítorí Ọlọ́run yẹn wà ọtáǹtì o. ẹ máa gbogbo yẹn láti gbé ìgbésẹ̀ lé lórí gbogbo yẹn là ń lé lórí àti gbé ìgbésẹ̀ lé. ẹni tó bá dẹ̀ fẹ́ ẹ̀pù wọn ẹ kọ́ńtàtì wọn fúnra wọn náà ni wọ́n á fún yín lákàánú tí ẹ bá fẹ́ fi ràn wọ́n lọ́wọ́ fúnra wọn tọ́ bá ti wá at least omíyalé ó máa wá sórí péèjì ẹ̀ nígbà tó bá tásìkò tó bá ti ṣe tó bá fẹ́ sọ̀rọ̀ lọ́nláìn gbogbo pátá náà máa gbé wá láti sọ̀rọ̀ so wọ́n á fọwọ́ ara wọn sọ gbogbo tójú wọn rí nígbà tára wọn bá balẹ̀ oníkálukú ti gba ilé wọn lọ àdúrà wo gbà ọ̀run ìyanu wa ò sí a ní kú ṣáájú ògo wa so ẹ fi Lady K sílẹ̀ o ẹ má gbàgbé láti free Lady K ẹ má dẹgbẹ mọ ti mo láwọn fídíò kan tó yẹ kí n máa play everyday mo láìkí fídíò yẹn gan ẹ má bínú fídíò kan ni mo fẹ́ play ní ìsìta máa fi ṣe lọ fídíò yẹn dáa ó dùn gan ó dáa kéèyàn máa gbọ́ ní gbogbo ìgbà hmm, téèyàn ò bá máa gbọ́rú àwọn fídíò yẹn kò ní dáa ó dáa kéèyàn máa gbọ́rú àwọn àwọn ọ̀rọ̀ tó ta lẹ́nu báwọn àwọn ọ̀rọ̀ tó dáa ní ẹ gbàgbé o wọ́n hmm, gbọ́ kí ni fídíò tó yẹ pé yẹ kó máa gbọ́ láàárọ̀ kó máa gbọ́ lọ́sàn-án kó máa gbọ́ lálẹ́ tó bá tún dọwọ́ olóru kó tún gbọ́ kó máa play rẹ̀ síta gbangba kó máa sanà wàlẹ́ tó bá ń play fídíò yẹn lẹ́fídè analysis ò ní ọ̀ lè ṣe analysis ẹ̀ tán láyé wá ṣe analysis fídíò ilé tán ọ̀ lè ṣe tán ojoojúmọ́ tó bá ṣe ń play ẹ̀ ni wàá máa rí ọ̀rọ̀ sọlé lórí tó ló gbá ski <laughs> àwọn ọlọ́run fídíò tó dùn ní èmi máa ń láìkì fún báwọn àwọn nǹkan tó yẹ ká máa rí irú irú fídíò yìí là á máa rí o irú ẹ̀ là á máa rí gbọ́ ẹ dákun tẹ́ bá ti rí irú àwọn fídíò báyìí ẹ dákun ẹ máa sẹ́ǹdì ẹ̀ sí mi ń lèmi máa ń láìkì àwọn tó máa sọ tí wọ́n máa ń sọ tì yín káàkiri gbogbo àgbáyé tí wọ́n máa bù yín lépè lórí ẹ má bínú ẹ má bínú ojú mi ń wò ẹ má bínú <laughs> tí bá ti rẹ́rìn jù ni mo rẹ́rìn jù ni ẹ má bínú sorry ẹ má bínú torí irú fídíò àwọn dùn èèyàn gbọ́dọ̀ má máa play irú àwọn fídíò báyìí Do we need know Mr. Biawa. I got it. I got uh, I want to speak to you. I want to speak to you people, please. I'm also a Nigerian. I live in Vienna. I seek the uh, uh asylum here in Vienna, and I'm living here for over so many years and you people are representing a terrorist organization, a terrorist government. You in Nigerian, you should be very ashamed of yourselves. Every one of you here should be very, very ashamed of yourself. I will speak to you you should, you, it, it, this can't happen in another European country that their youth are representing a government. Stay quiet, stay quiet, stay quiet. A football, a football team should know that we are, we are not, we, we, we, we are suffering the youth of Nigeria. Over 10 million youth, Nigerian youth are abroad doing nothing. And you people who are supposed to know the truth are representing a terrorist organization called Buhari, kidnapping its citizens, killing youths. Hey, Excuse me, stay quiet, Mr. Man. I'm speaking, I'm not causing any problem. Yes, yes, Do you understand? Yeah, I am speaking to these youths who have refused to recognize. No, I will. If you touch me, I will call the police on you. If you touch me, I will call the police on you. This is not Nigeria. This is not Nigeria. If you, anyone who touch me will get the police. This is Vienna, Austria. This is not a third world country. This is not a third world country. You motherfuckers, you are representing a government government which are killing their people. You cannot be ashamed of yourself. Don't push me. Okay. When you touch me, it's strict here. Do asshole. Don't touch me. Go away. This is a democratic nation. Yes. This is not a third world. Yes, I'm living in Vienna. I pay my tax. I live here. So I'm calling on you, you idiots. Go back home. Don't represent. Be ashamed of yourself. Look at you. Look at you. Look at how you are. You represent a government which is calling. You are from Switzerland. I saw you. I saw you a few days ago. You are a new citizen. I don't think this is how it's done in, in, in, in, in, in Switzerland. You are representing a, a terrorist. You should be ashamed of yourself. Lekki youth were killed. O over 200 youths were killed in Lekki Peninsula, and you are representing a terrorist organization calling yourself Eagles players. You should be ashamed of yourself, every one of you. I'm making this video. You touch me, you are in pain. Don't touch my legs. If you touch me, I'll put a mark. I want want them to see my face. Every uh, look at you, look at you. I know you're Hausa Fulani. I know you're Fulani. Kachidanduri, Kachidanduri, Uwaki. Kagane ko. Kachidanduri, Uwaki. Changia. Fido Hindu. Fido Hindu. O to language ti mo gbọ́. O to fi bá wọn wí language wọn náà pé wọn lọ máa sọ pé language tí àwọn èèyàn bá gbọ́ ló máa fi bá wọn wí language tẹ́ gbọ́ ó ní you are Fulani you are Musa Fulani you are terrorist ó bá change sí language tó gbọ́ abẹ́rẹ́ rí gbọ́dọ̀ bàjẹ́ language tẹ́ gbọ́ ni wọ́n máa fi deal pẹ̀lú yín ọlọ́run mo bínú mo ní terrorist organization ni mo náà represent terrorist organization èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o bọ̀dá yìí ni ọ̀kárẹ̀ bọ̀dá ọ̀jẹ̀rẹ̀ bọ́wọ́ sí afẹ́kẹ́ máa la òsókè but ẹ mọ̀ jẹ́ kó máa já àwọn ọmọ nìkan tẹ́ bá ti ń rà àwọn ọmọ wọn. láyà Muhammed lọ sí Amẹ́ríkà ní last week ó padà ní ọjọ́ Sunday irú àwọn ènìyàn yẹ kẹ́ máa bá wa plan irú àwọn ọ̀rọ̀ báyìí kẹ́ lọ́ máa insult wọn níbi tán bá wà nù mọ́tò irú àwọn tàkàtà fẹ́ nù láyà Muhammed ọ̀fẹ́ ẹ̀kú ìtì ìṣètàn tiẹ̀ ọ̀rọ̀ ń dùn Taka, coup terrorist, I, I, can, I, can, I cannot, Ariwa. You don't understand what the suffering you Nigerians are going through, and you are representing a terrorist organization. You should be the ones, you should be the ones to, to be afraid. You should be the ones to fight for your youth. You are fool. You should be the ones to fight for every one of you who is laughing. Touch me. When inka inka then then then Then banka. Wallah, Then chiu banka. I'm telling you. You're idiot. Every one of you should be ashamed. I'm not hiding here. Look at you. You have no reason. Every one of you should be ashamed of yourself. Eh, I will video myself. I'm not afraid. Every one of you, I played. I played for Julius Vega. The corruption in Nigeria drove me here. I'm a footballer also. I played for Nigerian Julius Vega. The corruption in the country brought me here. And I'm here suffering. You you to stand for your for your for your youth are conniving with a terrorist organization to represent the government which is killing your people. You lived in Switzerland all your life. Is that how I lived one year in Switzerland? I know how it is. And you are representing a dirty country which have no future criminals. You should be ashamed of yourself, every one of you. I will pause it, you will take this video. Look at Super Eagles. You call your name Super Eagles or the falcon. You should be ashamed of yourself, every one of you. You live, you live. I have a good life. I have a good life. Ask me. Ask me if you're sincere. What have you done to the system? To change the system, this what I'm doing is what I'm doing to change the system. yeah, yeah. I'm doing it to shame you people who don't know what is it to be a citizen, who don't know what is it to fight for a country. You are living in a country where the president is a kidnapper, kidnapping and killing its citizens. You, you are you are you are empty. You are empty in your head. If you are not empty, you will stand by me. I will. put This thing is going this. You will see it. Don't touch me. Don't touch me. Yeah, police will wait for me. I don't disturb you. I am free to protest. Police will wait for me. It's having my husband. No, no, I don't attack. I didn't touch anybody. I have a video. I never touch anybody. It's not allowed. No, no, it's allowed. It's allowed. It's allowed. You're a criminal, idiot. it and do the work. I'm Fulani. You idiot. You should be ashamed of yourself if you have conscience, you stand by the truth. Wo ist Problem? Was? Was ist Problem? Das Problem ist, das Problem ist, ich habe, das ist, ich, Nigeria. Warte, warte bitte. Warte bitte. Ich habe mir gefragt, nicht du. You should be ashamed of yourself to lie. Schau. àwọn mẹ́jọ jáde kó wá àwọn mẹ́rin àwọn mẹ́rin tó kù agbẹjọ́rò wa ti ó yẹ wa ní àṣálẹ́ yìí ẹ má ẹ má ẹ má ẹ bá ti gbọ́ lẹ́nu mi òótọ́ ọ̀rọ̀ lè gbọ́ wọn ní agbára àṣẹ ọdọ́run ẹ fúnra tó bá bá a di ọ̀la a máa gbúrò ayọ̀ ìdí ẹ̀ ni wípé àrùn kọ́kọ́ ló ń ṣẹlẹ̀ ó jẹ́ pé ó ní láti ní ní ṣe pẹ̀lú the official release àti processes tó máa take wọ́n ṣèyẹn lọ́wọ́lọ́wọ́ àwọn ṣọọṣì tó yẹ kán fi lé àwọn ti fi sílẹ̀ gbogbo pẹlẹsì dọkúmẹtẹsọ tó yẹ kán sí àwọn ti sáìn ẹ ó dẹ̀ sọ fún wa pé ní agbára ṣe ọ̀run ní ọ̀nà ìwé máa lọ sọ́jà adájọ́ tó máa sáìn ìwé ìfún ọ pé wọ́n tún wọn sílẹ̀ ẹ àdúrà ní kẹtẹ kápẹ́ ọ máa gbà ọ aláàjì ó rẹ̀ wà lágbára sọ̀rọ̀ kò ní wò kò ní rẹ̀ wá ọ ó ní àkúrẹ̀ wá àkúrẹ̀ rẹ̀ dùn ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ wá ẹ ogun ti wọ bọ́dẹ jíjẹ wa la jókòó ọ̀bọ̀dọ̀ àbí ni wá àbí fàjọgbọ̀n ọjọ́ tí a ti gba independence gẹ́gẹ́ bí ọmọ gẹ́gẹ́ bí nàìjíríà tá a tẹ̀jẹ́ bàtọ̀ ǹjẹ́ pé ọmọ yorùbá kan ó stéèjì kù láyé ìgbà tó tẹ̀ ní mílítírì ìyẹn ni pé ọmọlúàbí wa ó sì ń jọba gbogbo ìyà ìfaradà yóò tó náà fi jọ gẹ́gẹ́ ọmọlúàbí ṣùgbọ́n lẹ́yìn olóòótọ́ ni ọlọ́run wà ọ̀rọ̀ adé tì wá lẹ́yìn a máa gbọ́ ìlera wa ẹ máa bá wa ká lọ ní àṣálẹ́ yìí gbogbo ibi tá a ti mọ̀ ibi tá a ń lọ àti ibi tá a dé gbogbo la máa ṣe lálàyé fún yín àwọn mẹ́rin náà láìpẹ́ láìjìnà wọn á jáde ayọ̀ wa á lè kú nínú wa á lè dùn à á lè yọ à á lè jó ìjọ ayọ̀ ní agbára ìṣẹ́ náà ibi jẹ́ àlọ́ máa orin àlọ́ máa gbẹnu wa kọ́ ìjọ àlọ́ máa gbẹ̀sẹ̀ wájú ẹ àtọ́ máa tẹ̀síwájú ẹ ṣe ẹ tẹ̀síwájú. ẹ ṣeun bàbá wa ẹ kú oòrùn ọpọlọ yín ò ní jọba lágbára Ọlọ́run ọlọ́run àjẹkẹ̀ pẹ́ fún wa fi yín síbẹ̀ pẹ́pẹ́pẹ́ fún wa bí a ṣe sọ òun lẹ ti gbọ́ yẹn ìrètí wà fún wa ìrètí ayọ̀ ló dẹ̀ wà fún wa láìpẹ́ láì jìnnà ètí wa máa gbọ́ rí pàápàá lórí ìlédìké tẹ bá rántí dáadáa ẹ mọ̀ wípé ọlọ́run dìídì bí arábìnrin lọ síbẹ̀ ni otherwise wọ́n fi máa pa gbogbo èèyàn nínú ilé yẹn fẹ̀ǹtì ìbàgbọ́ torí síbẹ̀ ó ká wa lára ká lè wéètì wípé kí arábìnrin wa yìí lèdí kéèkì wọn jáde ọlọ́run àdẹ̀bá wa mú jáde ní ayọ̀ àti àlàáfíà á fi ẹsẹ̀ ààrẹ àfihàn jáde ògo ajẹtọ̀ náà a dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa láti wá wò wípé níbo la wá bá ọ̀rọ̀ Yorùbá ń lọ yìí Yorùbá fẹ́ dá dúró a fẹ́ gbòmìnira níbo la bá dé hmm. nítorí pọ̀pọ̀lọpọ̀ lẹ́ ń pè wá lẹ́ ń sọ pé gbogbo ẹsẹ̀ ti tutù kò tí ẹ yé yín mọ́ ẹ mọ ibi tá a bá lọ ẹ mọ ibi tá a bá dé ẹ mọ ibi tá a bá bọ̀ kò yé yín ẹ yẹn la ṣe wá wò wípé ọ̀nà ti là tipẹ́tipẹ́ ṣùgbọ́n a kàn ń dúró de àwọn nǹkan díẹ̀díẹ̀ ni àwọn bàbá wa nínú ilé yìí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n láwọn fẹ́ bá wa sọ̀rọ̀ lórí kí ló kàn níbo là ń lọ kí ni next level wa lórí agitation yìí àwọn mẹ́ta ògbóǹtagìrì tó ń dátọ́ lẹ́nu ìpín àwọn ni wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jókòó kẹ́ mú pépà yín àwọn ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè ẹ máa kọ sílẹ̀ díẹ̀díẹ̀ nítorí pé àyè wà fún gbogbo nǹkan làyè wà fún nígbà tí àyè bá tó láti pé kẹ́ pè wá wọlé ẹ̀yin orí ọ̀fẹ́ láti pè láti béèrè béèrè ẹni àkọ́kọ́ tí màá kọ́ gbé wọlé ẹni tẹ́ ẹ mọ̀ bí ẹni mowó ojú dẹ̀ ni àpètàṣọ lò tó bá dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ó máa sọ ṣáká ni kò ní fi kan pé méjì kò sẹ́nìkan tó ń sọ̀rọ̀ bíi tiẹ̀ àní wọn pé méjì torí ti bẹ́ẹ̀ mo fi àsìkò ìgbé olúgbẹ̀jù of gbẹ̀jù magazine gbogbo ala ti ń gbọ́ nípa gbẹ̀jù magazine ti pẹ́ kì í sọ̀rọ̀ àná kì í sọ̀rọ̀ torí agitation is been around for a while so ẹ jẹ́ ká fi tọ̀wọ̀tọ̀wọ̀ gbé olùpẹ̀jù ọ̀fùpẹ̀jù magazine wọlé kí wọ́n bá wa sọ̀rọ̀ níbo là ń bá ọ̀rọ̀ ìjàgbara yìí níbo là ń bá lọ ṣe olùpẹ̀jù àrùn ìtìyín. ẹ ṣe gan àǹtí mi àǹtí mi àbí káàdé àǹtí mi ẹnìfẹ́ ìlú ẹ̀ka ẹ̀ náà ni àná òkùnkùn níyàwó ẹ ṣe gbogbo ẹ gbogbo ẹ tẹ̀ wọ́n. mo wọ láì ìjọba ti fẹ́ lọ gbogbo ìgbà tábà ti wà tábà ti ṣáàjì ọpẹ́ láàmàdá lọ́wọ́ yìí. ṣé ẹ̀dá tó ń dúpẹ́ lọ́wọ́ yìí à ń dúpẹ́ lọ́wọ́ yìí tó fi ṣe àjọ orí àdèjọ mọ̀ ní ẹ̀sìn ẹ̀kọ́ lọ ọmọ ìlọ nàìjíríà gbogbo àjọ bẹ́ẹ̀. ọmọ tí ò bá sí ìyẹ́dẹ́ ká fi wọ́n lè wá jẹ́ ìwà níta but ní ìfọ̀nulẹ́sọ̀ tí ìjọba ọlá ìgbìyànjú tí ìjọba mùjẹmùjẹ bá ní àwọn òní gbọ́ ṣùgbọ́n tá à ń sọ àwa náà àtọwọ́ fún àwọn ìjẹ́ yìí wọn bá àgbé gbogbo akọ́lọ tí àmọ́lé ọdún àti akọ̀dákẹ́ tó ń gbé wọlé sí ìbọn táwọn òdákẹ́ ọwọ́ kan lè ṣe slow bọ̀tẹ́ bá àwọn tẹ̀ ń tẹ̀lé mi ẹ̀rọ pé ojoojúmọ́ lè mú ju tèmi tí mo dẹ̀ ń sọ pé mo dẹ̀ ń sọ pé àwọn tó ń dalẹ̀ wa gbọ́ngàn àwọn ni àwọn bàbá wa nígbà wọn bàbá wa bá ti ṣe tán láti gbọ́ nǹkan tá à ń sọ kọ́ márùn kan máa gbọ́ ti tiwọn nìkan a ò ní gbọ́ tiwọn mọ́ most of them na over eighty àlàwà làwà twenty làfẹ́ rule torí pé àwọn tí gbàgbà wà ní primary school wọ́n sọ pé you are the leader of tomorrow ṣé àwa wà ní leader of ọ̀la nígbà tí mo wà ní primary six òun ni Buhari jẹ head of state òun ni ọ̀sùn president ọ̀la ṣé ìyẹn ni gbọ́dọ̀ fẹ́ jókòó tàbẹ́ afẹ́bàwọ̀ fúlàní kí fúlàní máa tì àbóṣe òun wọn tọ́wọ́dé ká gba bí ibẹ̀ la máa gbà kí ló dé ọ̀hún tọ́wọ́dé mọ̀ fọ́ọ̀mù ṣùgbọ́n kọ́lọ́ jókòó kọ́kọ́ wà ọ̀dọ́lẹ̀ kàmá ti sọ wa. ẹ bá ọ̀rọ̀ DSS DSS ṣe fi àmọ̀ pé DSS ọ̀rọ̀ kan ló bá wọn sọ̀rọ̀ bọ̀dá bá tún wọn lọ wò ó jù tá bá lọ wò láti ilẹ̀ àwọn wo ló bá wọn sọ̀rọ̀ ọmọ ọ̀tọ̀ wọn kò yí bẹ́ẹ̀ yìí. kí kí ló fẹ́? ìbàbàdé ìbàbàdé àwọn bẹ́ẹ̀ni bọ̀dì àmọ̀ fọ́ọ̀lẹ̀ ìgbà tá à ń jà à ń jà fún ọlọ́pàá à ń jà fún àmì à ń jà fún kò tí ì wọn ni. bàbá bá lè pọ̀ àjọpọ̀ àjẹ ìyá ò jẹ ní o ah, we we have to do. ìkọ̀kan tó sí mi nílẹ̀ pé àwọn ọmọ tọ́nà ọmọ ogun wọn tí ẹ̀kọ́ bá wa ó rò pé kí nípa tó wọ yọ ìlú màá rẹwà sí àwọn onígbà kan rẹwà sí ọ a ò lè ní jẹyìn. bá a ṣe máa wá ṣe rálì ní ìlú ìgbọ̀lá máa ṣe ní nàìjíríà làbàtà kì í fọ́nkú pọ̀ nàìjíríà. ẹ kí ni ó rẹ́rìn àbí nígbà tẹ sọ fún. because nàìjíríà accepted because àwa táwa láàbùrọ̀ àmà ṣe rálì hmm. out one million rally people hmm. rally tó ń bọ̀ ní US wọ́n fẹ́ kó one million people jọ́ ọ́ dẹ̀ máa kó jọ ìwọ tó bá ń gbé us tó lọ́jọ́ yìí wọn ni ìmọ̀ pọ́blẹ́mù ẹ o. Hmm. bọ̀ tó eh, ń sọ fẹ́mi bọ̀ tó ń sọ fẹ́mi pé òun ò bá sọ̀rọ̀ mọ́. Because your one voice can say a lot. Anything the money that you promote, that you support movement, it counts a lot. And we are media, we doing everything because of Baba Wotiri àwọn méjì àlàwà dúró láàrin méjì tàbí ẹbí sọ wọn pé what you are doing is right what you are doing is wrong what you are doing is right. ẹ lọ sẹ́ǹdẹ̀ sí àgbẹ̀ sórí kọ́ńpà ní bàbá tẹ̀lé wa ni pé ẹ máa tẹ̀lé wa October fourth àwọn dídálì ní tọ́wọ́jà square a máa a máa fi gbogbo bẹ̀yẹn ní gbogbo ọ́fíìsì sí ẹ̀ la fẹ́ dé nítorí ọjà fẹ́ pàtìtì yẹn dé kí a pọ̀ mo bá àlàyé lẹ́pọ̀ tẹ́ bá fẹ́ pọ̀ tù wa ẹ̀wọ̀n ojú kẹfù láti wà bó ṣe gba ìlú ọwọ́ kan ti máa sọ tán ọtún ti dá mú pọ́blẹ́mù mi lẹ̀ but a ò ní gbà a máa kọjú sí dá nǹkan jù sí mi. tó ìmọ̀ràn tí mo ń gbóyún ẹ máa kójú tèmi kò ṣeé bò. àwọn tó dẹ̀ sọ pé ẹ torí àdìtẹ́tì nítorí Yorùbá àwa ti wà before Yorùbá a dẹ̀ ti ṣe business of before Yorùbá a dẹ̀ ti gbà before Yorùbá so wọn lọ́rọ̀ mẹ́ wọ́n kàn fẹ́ sọ fẹ́ ni wọ́n ní. ó lè ń dùn wọn pé àwọn kan náà ní pòsíṣọ̀ wọn fẹ́ gbé yẹn kọ́ lè sọ̀rọ̀ anyhow

bọ̀tọ̀ wọn tó wà nàìjíríà torí pé fífa sí ẹ̀wọ̀n ọlọ́pàá ń pa wọ́n ní nàìjíríà àti kò sí táwọn kó wá sí láti ẹni kan sẹ́ bẹ́ẹ̀ but àwọn táwọn náà front kò sí nǹkan tó dá dúró you call me for rally We know how it goes round the world you do do twelve rally We know how it be so you do um, october first abẹ́ ṣe ní london uk yẹn lè máa gbà yìí amẹ́ríkà náà máa ṣe tiwọn before end of the month middle of the month one million rally ẹ ṣe ká support.

gbogbo ẹyẹ ẹgbẹ́ tó dẹ̀kun mo mo ń gbà yín ní àmọ̀ràn èmi onípẹ̀lú mo sọ omi ò ti fún yín o má ṣe tán pátápátá fún gbogbo yẹn ní láìpẹ́ because ẹ lè dàrú àlẹ nígbà kẹ dàrú níbi tá à lọ là ń lọ nobody will stop us nobody will stop us and you are not going back àwa sì ti wa tó dà tó bá jẹ àwọn ọmọ wa béèrè pé kí ni wọ́n ṣe ọ̀tún tó ṣe wọn lọ́fẹ́ béèrè lọ́wọ́ wọn àtòdá ni ò dájú wọ́n ní odáwó òòdà tí ló ń fẹ́ ní tẹ̀mbẹ́lú ẹ̀ tọ́lọ́ gbàdúrà wà lọ́la òṣìṣẹ́ òun lọ́fẹ́ fi ẹ̀ sí. àwọn tá a bí òòdà púpọ̀ òṣìṣẹ́ òun nǹkan tá a ń dàpọ̀ ni pé kí ìlú Yorùbá là kí Yorùbá nation ó jẹ́ ìlú tẹ́ pé àmàfẹ́ sáré ṣeré lọ àti ṣeré lọ sí Nàìjíríà ní eighties and nineties tẹ́ pé kò sí wàhálà tí ò sókun tí ò sí Fúlàní tí ò sí máa tó ti ní kàbá títì kọjá lẹ́gbẹ̀ẹ́ àdúgbò fọ́ra wọn ní ó fà yorùbá lọ́mọ yòóde àgbà everybody mọ́ra yorùbá lọ́mọ ẹni pé ó gbà àtẹ́ ìmọ́ra àwọn kan nítorí owó fi dé lórí owó òṣìṣẹ́ ni. tó mọ fún ọ tó fi mi láyè náà kọ sọ̀rọ̀ a máa kọ̀ǹtì lórí nǹkan tá à ń ṣe a ò ní jáwọ́ ló gorí ń bà gbogbo àdẹ̀ ti mọ̀ pé a ti kó sí àdẹ̀ ti kó sí náà yẹn gbogbo ẹ̀jẹ̀ bá fẹ́ sọ́pọ̀tì wa ẹ fẹ́ sọ́pọ̀tì bísíǹsì wa

ló bojú wẹ̀yìn tó yẹ fún ìjọba ọlọ́run a ti bẹ̀rẹ̀ eléyìí náà àwa mọ̀ pé a máa bọ́ nínú ìyà mo tún fẹ́ lọ sọ́dọ̀ ẹnì kejì mi tí n tún máa pè wọlé ìkan lára wa tí gbogbo wa mọ̀ tó bá ń pèèyàn lámọ̀tẹ́kùn ẹ mọ̀ tó máa mọ̀tẹ́kùn ọlọ́run má jẹ́ kárí pípín ojú àmọ̀tẹ́kùn ọlọ́run má jẹ́ abàpàdé lójijì àwọn náà máa ṣàlàyé fún wa wípé níbo là ń bá ọ̀rọ̀ jàǹgbara yìí ibo là ń bá a lọ tí wọ́n bá ń sọ̀rọ̀ frank talk orúkọ tó yẹ kó máa pè wọ́n nìyẹn frank talk ni wọ́n wọn ò wo wọn ò gbé náà wojú ṣe àwọn òògùn wọn mọ̀ bóyá èèyàn gbúyàn kan káwọn ṣáà ti sọ bó bá ṣe rí ni nítorí náà mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ gbé àwọn bàbá wa bọ́dà wa kòlíìgì mi àmọ̀tẹ́kùn káwọn náà kan wá gbà wá nímọ̀ràn ẹ ṣeun àmọ̀tẹ́kùn ló bá tèrè. ẹ kalẹ ẹ kalẹ gbogbo ìyá wa erélù ẹ ṣeun gan adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run á máa fún wa ṣe iwájú iwájú ni ọ̀pá ibi tí wa máa rí sí. nǹkan ní kí n sọ̀rọ̀ lórí ẹ̀ lénìí ni báwo ni ìlọsíwájú gbogbo ìjàgbara tá à ń jà kí ni ìlọsíwájú wa náà béèrè lọ́wọ́ mi náà ní kí n sọ̀rọ̀ lórí. ẹ̀ẹ́n tí màá fi béèrè ni wípé òtítọ́ òun ló máa lékè irọ́ lẹ́yìn yẹn wọ́n á sọ pé gbogbo wa la ní ẹ̀tọ́ láti dá sí ọ̀rọ̀ ìgbàlejò bàbá ṣe pé gbá wa wọ́n ṣe máa bá wa lò ṣùgbọ́n èyí ṣe pàtàkì gan nínú gbogbo wọn tá à ń sọ yìí ni pé kò sójóró nu fọ́tò bó bá ṣe ṣera ẹ ló ṣe máa bára ẹ so kí ni ìlọsíwájú wa kí ni ó wà níwájú wa ẹ jẹ́ ká wo pé èsì tó wà nínú ọ̀rọ̀ yẹn inú ọkàn ìkọ̀ọ̀kan wa ló wà nígbà tí ìyàwó Obama àti Obama tán máa ṣe election wọn wọ́n jáde pẹ̀lú ọ̀rọ̀ kan we can do it ṣẹ́yìn ọmọ Yorùbá nínú ọkàn wa ẹ máa jẹ́ pé ká máa sọ pé we can do it lẹ́yìn tá a bá sọ pé we can do it ká máa sọ pé we must do it but ó jẹ́ lórí òótọ́ òdodo ohun tó tọ́ ohun tó yẹ nígbà tá a bá ti ṣe yẹn nínú ọkàn wa ìgbà yẹn la máa mọ ibi tí à ń lọ ìrìn àjò wa pín sí ọ̀nà mẹ́ta àkọ́kọ́ òun ni ibo la ti ń bọ̀ ibi tá a ti ń bọ̀ ló máa ṣe àpèjúwe ibi tá a fẹ́ lọ. ìkejì ni ibo la wà ibi tá a wà iṣẹ́ tá a bá ṣe níbi tá a wà nísìnyí lè ní gbogbo ìjàgbara tá à ń jà yìí òun ló máa sọ iwájú wa ṣe máa rí eré tá à ń sá yìí kì í ṣe eré pé ká kàn gba òmìnira lásán irọ́ ká gba òmìnira ká wọ Yorùbá nation ní wọ́ọ́rọ́wọ́ bàbá tí ń wọ yorùbá nation iṣẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wa fúnlẹ̀ wa olúkálùkù bọ́ sí ipò ẹ̀tọ́ ẹ̀ kí iṣẹ́ wa máa lọ bó ṣe wà nìyẹn so fún àpẹẹrẹ pé èèyàn ń sọ òtítọ́ èèyàn ń sọ òdodo èèyàn ń fi ọkàn sí nǹkan tó tọ́ àti tó yẹ nǹkan mẹ́ta ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ mélòó kan tó kọjá yìí àkọ́kọ́ ni pé bàbá Bàṣánjọ́ wọ́n dìde wọ́n ní kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ sí nàìjíríà pé nàìjíríà ò ní túká tàbá jókòó tàbá rò lọ rò bọ̀ gbogbo yorùbá tá a mọ̀ tó wà nílé lásán ẹ jẹ́ ká ronú àwọn tó wà nílé lásán a sọ̀rọ̀ pé sixteen million ẹ ṣe wá jẹ́ pé ẹnìkan pé èèyàn mẹ́wàá ní ọ̀rọ̀ tó máa sọ fún wa pé ibi tá a wà làwọn fẹ́ ká wà láti máa dúró sí ní àwọn tó jẹ́ pé a ti lọ wọn òkú náà kí ni nǹkan tá a wá fẹ́ bílẹ̀ fún àwọn ọmọ ti wà nígbà tí bàbá bá ń sọjọ́ bá sọ yẹn ọ̀rọ̀ yẹn dàbí ìsọkúsọ ṣùgbọ́n kí ni òótọ́ tó wà níbẹ̀ kí làwa fẹ́ kó jẹ́ òótọ́ tó wà níbẹ̀ òótọ́ tó yẹ káwa jẹ́ kó wà níbẹ̀ ni pé bàbá ìrọ̀lẹ́ ń pa à ń lọ bàbá Ọbásanjọ́ sọ pé Nàìjíríà yóò lè tú inú roko bí pàkúté ni tó kù sí wa lọ́wọ́ tó wà nínú ọkàn wa òun ló ṣe gbogbo. ẹ̀ẹ̀kejì èmi fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn púpọ̀ ṣùgbọ́n tí òótọ́ bá wà bẹ́ẹ̀ tí nǹkan ta lè fi ṣe àpèjúwe bá wà bẹ́ẹ̀ tí nǹkan ta wá fẹ́ lè fi ṣe ta bá wà bẹ́ẹ̀ kò sí nǹkan tó máa ń ṣe kí ká máa ń sọ fún un bàbá Oyèdèpọ̀ jáde wọ́n sọ̀rọ̀ kan wọ́n dẹ̀ sọ̀rọ̀ yẹn lójúgbà létí wọ́n sọ̀rọ̀ yẹn débi pé ó rá àwọn mùsùlùmí lára ẹ má jẹ́ ká gbàgbé kíní kan tẹ́ bá wá mùsùlùmí tó jẹ́ pé wọ́n gbafẹ́ wọ́n mọ ẹ̀tọ́ wípé gbogbo wa alájọ bí ni wá ọmọ ìgbà ìjẹ̀lẹ̀ tó bá di christmas lórílẹ̀yà àjọṣe mùsùlùmí yorùbá wọn ní dìde wọn máa ń ṣe bí boko haram wọn máa ṣe láíláí ìṣẹ̀lẹ̀ ara àwọn kankan náà ti jẹ́ pé wọn ò gbádùn bí rasaki akíkọ́lá ẹ̀ sọ̀rọ̀ kan náà wọn kí mo fẹ́ fàyọ ní ọ̀rọ̀ bàbá yẹn sọ̀rọ̀ jáde débi pé tí èèyàn bá bá òun fún ẹ̀.

ìyẹn ló máa ń jẹ́ kí èèyàn mọ ìtọ́ níwọ̀n gbọ́rọ̀ òun ìwé ọ̀rọ̀ yẹn wọ́n á ṣe ìwádìí kì í ṣe pé mi mọ̀ nínú orí mi pé ìsọkúsọ bàbá yẹn sọ ṣùgbọ́n bá ti máa lọ wo báyìí tí mo ṣe lè ṣàdìyẹ mo wá lọ kan ìlú six thirty two six thirty sọ pé ṣe ìrànlọ́wọ́ fún mi lórí ìlú kí n fẹ́ fàyọ́ ní ọ̀rọ̀ yìí. máa gbé wa lọ. Ibi tá à ń lọ ẹ jẹ́ ká fi sínú ọkàn wa débi wípé àwa ṣiṣẹ́ takuntakun tó máa gbé wa dé ilẹ̀ ìlérí yẹn. Ohun tó wà nínú ọkàn wa òun gangan ló máa gbé wa débi tá à ń lọ. Ìsọkúsọ táwọn èèyàn ń gbé sí wa lórí ìgbà míì èèyàn ò lè ràn wá lọ́wọ́. Wọ́n máa ń ní ọ̀rọ̀ ọlọ́gbọ́n ẹnu àṣírí láti máa gbọ́. Olùgbà èèyàn bá sọ̀rọ̀ jáde ń gbà míì ọ̀rọ̀ ọ̀rọ̀ òpònú tó bá sọ sí ẹ lórí tó bá há síbẹ̀ tó ń ba ilé ayé ẹ jẹ́ ẹni tó sọ fún ẹ kọ́ ní òpònú ìwọ kan tí ọ̀rọ̀ wà nínú orí ẹ̀ ló fi hùwà ṣe ló mọ wọn nínú problem so ìyẹn jẹ́ ìkejì nípa pé à ń ṣe àpẹẹrẹ wípé òtítọ́ ló máa fi wá léde nǹkan kẹta tó ṣẹlẹ̀ àwọn èèyàn wa tí wọ́n mú tó jẹ́ kí wọ́n kó sí àhámọ́ DSS. ní agbára ọlọ́run èmi mọ̀ ní pé pẹ̀lú ìfẹ́ ìfẹ́ òdodo tó ní àwọn tá a wà ní media presenters láti ṣiṣẹ́ kan kì í ṣe ìfẹ́ lásán ìfẹ́ òdodo àwọn bá dẹ̀ sọ pé òdodo à ń sọ̀rọ̀ ìgbọ́ afẹ́ràn gbogbo pé gbogbo tó dàbí ìfàsẹ́yìn ìrẹ̀wẹ̀sì àti ìfẹ́ ló fà á tó fi dìbò bẹ́ẹ̀ ó ń ká wa lára pé àwọn tiwa wọn wà nígbè àti kẹ́kọ̀ọ́ ńbẹ̀ lórí oríṣiríṣi ẹ̀ la ṣe máa rí ẹ má jẹ́ ká fọ́ra wa bá ṣe máa ṣe ó yẹ kí orí ọ̀gbìn ṣẹlẹ̀ ó yẹ kí gbogbo máa jókòó ká máa rò kájọ máa sọ òyìnbó pé planning ọ̀rọ̀ yẹn ò le ètò ọ̀rọ̀ yẹn ò le organization ọ̀rọ̀ yẹn ò le ká jẹ ká ṣe lórí òótọ́ àti lórí òdodo so n ti fẹ́ gbà wá níyànjú nísìnyí kò sí bá a ṣe fẹ́ ṣe kò sí àdúrà kan kò sí oògùn kan kò sí ìbọn kan tó lágbára tó òtítọ́ àti òdodo ẹ jẹ́ ká mú ìyẹn dání ìyẹn ló máa wá ṣe àpèjúwe ibi tí à ń lọ kọ́lọ́ ń gbé wa dé ilẹ̀ ìgbé ní kíákíá ó máa kíákíá ó máa kíákíá lórí ìfowópamọ́ òdodo tá a bá ti ń ṣe ẹlẹ́yàmẹ̀yà tá à ń ṣe àbòsí tá à ń ṣe ìkà láàrin ara wa kàkà kí n má jẹ sèse irú nǹkan bẹ́ẹ̀ yẹn ọ̀sìn ẹ jẹ́ ká gbìyànjú ẹni tó bá dàbẹ́ ní pé ó ní ìṣòro pẹ̀lú bóyá bí ìlara bí arrogance ìraga àti gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo ala náà la níṣòro wa nìkan ṣùgbọ́n tó bá ti di pé a fẹ́ ṣe ètò ọmọ Yorùbá ṣé ìwọ̀nba ìgbìyànjú Ọlọ́run jẹ́ kí ṣùgbọ́n iṣẹ́ lè wà lọ́wọ́ ẹ ká máa gbé sí ẹnu ọ̀nà ní ìta bá ti fẹ́ wọlé tá bá fẹ́ ṣe iṣẹ́ ọmọ Yorùbá ká ṣiṣẹ́ ọmọ Yorùbá tán tá bá ti wá ṣe tán tó bá wù wá ìṣòro yẹn ká tó wà padà lọ pé èyí ti fẹ́ sọ ni pé ẹ yẹ ká gbìyànjú kò sí bó ṣe fẹ́ ṣe tó ká gbìyànjú láti ṣe gbogbo wọn ká fẹ́ ṣe torí òótọ́ lórí òdodo lọ́nà tó pé lọ́nà tó pé ẹ ṣeun. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àmọ̀tẹ́kùn fún ọ̀rọ̀ ìmọ̀ ìmọ́dòye tí wọ́n fi gbà wá ní ìyànjú ẹ ṣeun adúpẹ́ ọpọlọ yín ò ní jọba mo fẹ́ fi àsìkò yìí lọ sí ọ̀dọ̀ bàbá wa hmm. ọmọ tó borí owó hmm. bàbá yìí jẹ́ èèyàn kan tí mo mọ̀ dáadáa tó jẹ́ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ Yorùbá wọ́n sọ with passion wọ́n wọ́n fi gbogbo iṣan tó wà lára wọn àti omi àti ẹ̀jẹ̀ tó wà lára wọn ni wọ́n fi ń sọ̀rọ̀ Yorùbá nation àwọn gan-an náà ló tán sí àtúgbọ́ látẹnu wọn pé níbo là ń bá ìjàngbara yìí lọ ṣé àwọn èèyàn sọ pé ó ti ń tutù àwọn èèyàn sọ pé wọn mọ bí tá à ń lọ wọn mọ nǹkan tá à ń ṣe bàbá ọmọ borí owó ọ̀rọ̀ dá lẹ́nu ń dáadáa ẹ̀yin náà ló tán sí ẹ wá gbà àwọn èèyàn nímọ̀ràn ẹ wá sọ fún wọn bóyá a ṣe tẹ̀síwájú ni àbí ọjọ́ ti lé wa wọlé àwọn èèyàn fẹ́ gbọ́ látẹnu yín ẹ ṣeun bàbá wa ọmọkùnrin owó ẹ káàbọ̀ sà. ẹ ṣe gan àdúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín máa fún àǹfààní ilé tí ẹ fún mi ní òní láti sọ̀rọ̀ Elédùmarè yorùbá gbogbo wa o àtẹ̀kù oṣù tuntun ilé ti ṣe oṣù kẹsàn-án ti ṣe oṣù bàbàbàbà lágbára Ọlọ́run àbúrò nípàlẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa sisa òun náà ló san ọ̀sán tí ọmọ aráyé fi lànà dé èdè ẹ̀ ní oṣù yìí yóò san wá sówó yóò san wá sọ́kàn yóò san wá sí àìkú balẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sísà ló san ọ̀sán èyí tí ọmọ aráyé òfin wà kankan tì nínú ẹ̀ lágbára ọ̀dọ́rùn eré gbogbo wa onídìí àwátì bá ṣe lè ló ẹ̀yìn ènìyàn wa tí ẹ wà nílé akínyín bẹ́ẹ̀ tó darapọ̀ mọ́ wa lónìí lórí ètò wáyé tá a máa mú wá fún yín gbogbo ọjọ́ Wednesday ẹ̀rù ọba wa bẹ́ẹ̀ la ò sì sojo rárá àtọ̀ torí pé wọ́n ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ́ náà nítorí pé ó fi ọgbọ́n ṣe é ọ̀rọ̀ Yorùbá nation àti ti ẹsẹ̀ kodò eléyìí tí a ò sì lè padà láéláé èyí náà la fi sọ fún gbẹ̀yìn tí ẹ wà nílé pátápátá tí ẹ ń wò wá ani nílò ìrànlọ́wọ́ tí náà kẹ́ darapọ̀ bọ̀ wá kí a bá wa fi ọkàn a bá wa fi pa lọ láìpẹ́ láì jìnnà tó bá di inú oṣù kẹfà lẹ́ni ogún ilé ti fourteen òun náà ni rally àgbáyamúyamù ilé tí a mọ̀ sí one million rally yóò bẹ̀rẹ̀ láti fi ẹ̀hónú hàn wá ẹ̀hónú hàn sí àwọn òyìnbó aláwọ̀ pípé àní àwa ò ṣe àwa ò ṣe mọ́ ó náà ní orí tí à ń pọ̀ pé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n jà wá kúrò lábẹ́ ìjọba tí ń pani lọ́sàn-án tí ń pani lóru ìjọba amúnisìn á sì rọ ẹ̀yìn wọn àgbẹ̀gẹ̀ darapọ̀ mọ́ wa rálì yìí òun ni yóò ṣe àtẹ̀gùn fún àti ṣe rere ẹnìkan àwa nígbà tí rálì yìí bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àtúrọ̀ gbogbo ẹ̀yẹ pátápátá yìí pé kì í ṣe rálì nìkan ní rálì tí a ó ṣe o lórí pé láti ọ̀la sí ọ̀tún lànà báyìí oríṣiríṣi rálì òun náà ni yóò máa wáyé káàkiri ìlú tí gbogbo ọmọ káàárọ̀ oòjíire tí wọ́n wà a sì rọ̀ yẹn dápẹ́ dábọ̀ ẹ darapọ̀ mọ́ wa níbẹ̀ bẹ́ẹ̀ àtúnkì gbogbo wa kú oríire eléyìí tí àwọn ọmọ wa tí wọ́n ṣe fi sílẹ̀ ẹ rí bí egun wọn tún lé ara wọn tún lé wọn tún jẹ́ pé yọ ayé pé bó ti wulẹ̀ kó burú tó àníṣe yorùbá nation yìí dandan ni fún wa láti gba ọmọ yìí ọmọ yorùbá ẹ jẹ́ ká dìde tó gbé àwa ní ògbó adúláwọ̀ àwa náà ní ògbó adúláwọ̀ ọ̀nà wo láti lè gbà jẹ́ ògbó adúláwọ̀ níwọ̀n àbá ìgbà tí a ò bá ti gé bọ̀ lórí ta gbé dání yìí torí tíjọba location náà ṣe ni pé tí wọ́n bá mú àwọn tí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wa tí wọ́n bá pa wọn lẹ́nu mọ́ yóò ṣòro fún ẹnikẹ́ni wa láti lè máa sọ̀rọ̀ yóò sì da omi tútù tàbí rẹ̀wẹ̀sì bá wa lọ́kàn nílé tá a sì rí ipò ṣẹlẹ̀ ṣùgbọ́n mímí ló wè wá tó ti wá ṣubú títí tí ó sì ti wá ṣubú yìí ló tún fún wa láǹfààní láti tún dá ẹsẹ̀ méjèèjì padà láti lè fi nàró padà pé agbówa tó fẹ̀yìn rìn agbára tó náà ní wa a sì mọ̀ pé láṣẹ lẹ́dọ̀mọ́rẹ́ láìpẹ́ láì jìnnà orílẹ̀ tuntun orílẹ̀-èdè yóò tẹ̀ wá lọ́wọ́ ẹ̀yin nìyẹn wa nípa wà darapọ̀ níbi rálì torí pé ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ní ìlú United Arab Emirates wọ́n ti hold any employment visa fún Nàìjíríà mo dẹ̀ rò pé kì í ṣe ìlú nìkan torí ó dàbí pé wọ́n ti ti bẹ̀rẹ̀ láwọn ìlú míì náà torí mo wo fídíò kan ní ìrọ̀lẹ́ yìí tí ẹni náà bẹ̀rẹ̀ sí ní sunkún wípé òun wà lórí Nàìjíríà forty thousand olùhùn gbà ní sálárì o wá travel bóyá UK ní wọ́n ń fún ní five hundred thousand èwo tó ń rí in a week náà fisa ẹ̀ dẹ̀kun two months tó máa fi parí wọn ò dẹ̀ rí inú fisa fún Nàìjíríà níbẹ̀ ó sọ ẹkún lórí program yẹn pé ọ̀nà wo ni epo ni kò ń gbé gbà báwo ni kò ti ṣe bẹ̀rẹ̀ a rí i pé ìran Fúlàní ò ti travel bẹ́ẹ̀ ni wọn ò sì kàwé lẹ́yìn kí wọ́n da màálùú kí wọ́n tó fi ìtọ̀ màálùú ẹ̀ kí wọ́n tó fi sọ ìsara ibi tí a da wọn mọ́ òun nìyẹn ṣùgbọ́n òjò tó rọ̀ òun ló ti pọ̀ ẹ̀jẹ̀ lé ọmọ adìyẹ ó sì ṣòro fún wa báyìí láti yọ èpo kúrò nínú àlìkáàmà ọ̀nà wo lágbà ó ti di pẹ̀lẹ́ ojú lè tá fi yọ ọ̀nà wo sì láti gbàgbé kí gbogbo wa pátápátá ẹ jẹ́ níbikíbi tí a bá wà ẹ darapọ̀ mọ́ anárálì tá à ń ṣe ìgbódà tó bàjẹ́ lórí yusuf ní ti darapọ̀ torí pé ọ̀rọ̀ ti yín náà lásán òní tí yóò ṣe kódà bó jẹ́ pé ẹ̀yà awà gbọ́mú àláwùrà báyìí ní bẹ lẹ́yìn àjẹwàzò kọjọ́gí kọjọ́kùmọ̀ náà ní bẹ alágídí àkọ́bíò wọ́n tàbí ẹni pé ọmọ pípé ẹyin lọ́lọ́run ti ṣẹ̀dá àwọn obìnrin ká máa kẹ́ wọn ká máa gẹ̀ wọ́n àmọ́ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ èèyàn ọkùnrin abẹ̀jẹ́ kù ní òjò ilẹ̀ bá sọra ayé dàpátá pààrà lẹ́yìn bá ń forí sọ yín lẹ́yìn bá ń kọ́ kí làwọn obìnrin ṣe fún yín gan-an. obìnrin ò kúkú ṣẹ̀ wá nítorí àjọ dá wa sáyé ni ibi abátira kọ dandan ní káràbó ibi abátira kọ dandan ní káràbó àmọ́ gbogbo ọ̀rọ̀ mọ́lẹ̀ ta hó jẹ́ ń sọ fún ọ èṣù náà ní gbogbo wọn o lára rẹ̀ láti rí owó kò sóbìnrin tí ò fẹ́ràn owó lára rẹ̀ láti rí ojú kòkòrò kò sóbìnrin tí ò fẹ́ ní ojú kòkòrò lára rẹ̀ láti rí ojú ní ọmọye ilé tí ń bẹ lẹ́kọ̀ọ́ àtẹ́tí tó ṣe páwọn bá lé ilé ìgbẹ́ ti kú wọn ọba tí wọn ní àlájà ló fi ti wá sí dádì kí wọn tó kú o mọ̀ pé ìrí àgbà ń ṣàtọ́kùn àwọn ìdìbò àìmọye ìyàwó tó láǹfààní tí ń lọ́ọ̀gbìn mọ́nú oúnjẹ fún baálé ilé rẹ̀ o kí ni ká ti rí kí ni ká ti gbọ́ rẹ̀ bá bí owó gbóná náà ní. Adéyínká kí ni ká ti pe ọ̀rọ̀ yìí ìṣítí lélẹ́yìí àtàtọ̀rọ̀ ni kì í ṣèwú adéyínká ọmọ ìyá mi gbogbo tó o bá ti lè parí fóbìnrin dákun mọ́bìnrin. ẹ ṣe ìwádìí fínífíní dáadáa bíbélì sọ wípé ká wádìí òun dájúdájú ká sì jẹ́rè ti ṣe òtítọ́ àti òdodo dàgbà ètò ohun tá a gbé dání yìí kì í ṣe tàwa nìkan à ń jà fún ìran yín à ń jà fún ìrandíran yín à ń jà fún àtúbọ̀tán ìrandíran yín tó pọ̀ lẹ́yìn ni jẹ́ tí wọ́n bá wá lo ìwọ nítorí five hundred dirham nítorí five hundred thousand nítorí one thousand dollars nítorí one thousand pounds nítorí one thousand euro tí wọ́n bá lò ẹ́ pé kó kọ́ jùjà sí àwọn èèyàn rẹ̀ tí ẹjọ́ ń sọ èdè kan náà tí ẹjọ́ ń sọ èdè kan náà tí ẹjọ́ ń jẹjẹ kan náà tí ẹjọ́ ń wọ aṣọ kan náà ǹjẹ́ tó o bá wà kó jùjà sí wọn tán tán dẹ̀ yẹn kọ́ra ṣé wọn ò ní padà wá ṣòwò náà ní sùtà ni wọn kàn ti ẹ̀rọ jọ gbogbo wọn ti àfọ̀jà wọ́n gbọ́n lẹ́yìn wọ́n gbé e níjà àwọn náà wọ́n tún padà yọ akọ jáde níṣẹ́jú ẹ̀ tí wọ́n sì tún ti pa akọ níṣẹ́jú ẹ̀ náà ìdúró sọ fún mi pé bá a bá tara jẹ nínú pọ̀ táwo nílera bó bá dọ̀ wọ́n ara lé ẹni ò ṣẹlẹ̀ ènìyàn ni ó máa ṣe nìyẹn a ò máa lè fi gbé aláàárọ̀ lásán tó bá yàn fúlàní náà lónìí láti péjọ padà ṣọlẹ̀ jọkàn ṣùgbọ́n tó bá yẹn dorúkọ ọmọ rẹ ilé lẹ́jọ́ ń lọ yóò sì padà ṣàánú fún nínú tábìlì bá kàn ọ́ nítorí ìdí èyí wọ́n ti torí owó wọ́n ti torí afẹ́ ayé ta ọjọ́ ọ̀la tó wúlò fún ìrandíra rẹ ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ torí pé ìbẹ̀rẹ̀ òkè sóníṣẹ́ ẹni tó bá ṣe tó láàrin àwọn ìgbàlà ẹ ṣe òdùpẹ́ lọ́wọ́ yìí o fún àǹfààní tí ẹ adúpẹ́ pọ̀ lọ́wọ́ bàbá wa ọmọkùnrin owó ẹ kú gbogbo ìgbà ọlọ́run a máa fi òkun sára fún yín kò ní sun yín kò ní rẹ̀ yín. gbèdé ẹ lọ́wọ́ ó máa bá wọn ní èèyàn wa ẹ bá wa ṣe àìsí ẹ jẹ́ kó lọ jákèjádò gbogbo àgbáyé kẹ́ ẹ lè mọ̀ wípé àkànkọ́wọ́ gbé níbi ta tọ̀ lé ó nídìí tí ẹkùn ò fi jáde alẹ́ ṣùgbọ́n ń àsìkò ti tó látàrí gbogbo nǹkan tẹ̀ ti ń gbọ́ ẹ bàbá wa olóyè Sunday Ìgbòho àwọn náà fòun ránṣẹ́ sí wa bí ọ̀rọ̀ ìṣe ká wọn lára tó